Tiri, ẹ máa bá wa gbọ́ eléyìí o dúpẹ́ onítìrí queen bee àjàkáyé àjàkárùn ìjìnlẹ̀ ọmọ bọ́tà irú yín tàbí aláàárù yín àrífín màlélẹ̀ yìí àrífín gidi òun màlélẹ̀ yìí sí ìgbowó òòṣà ẹ jọ̀ọ́ láti ìgbà tẹ́sán wípé ẹ ti gba ilẹ̀ kí nìkan tẹ́ ti dánwò lára àti twenty twenty two tẹ́ ti ń pariwo bí ìgbóná kiri wípé ẹ̀yin ẹ̀yin o ẹ̀yin máa gbé adélé wọlé o ẹ̀yin ti gba ilẹ̀ yín o ṣé wọ́n ń dì yín ni àbẹ́yìn lẹ̀ ń dira yín ẹ ò sì fi tiyín ṣe tiyín kí ló dé àtìgbà tí bàbá Ìgbòho ṣàṣà ti gba òmìnira tó ń ti jáde àtìgbà yẹn ni wàhálà ti dé sí agbada yín àtìgbà tí bàbá Ìgbòho ṣá ti jáde ní Kotonu àtìgbà yẹn lórí ti ń fọ yín kí ni ìṣòro yín ẹ̀yin pípò wọ̀nyí kí ni ìṣòro yín ìyádúpọ̀ onítìrí àjàkáyé queen b ẹ ò wá rọ́rọ̀ sọ ẹ jọ ṣé bí wọ́n ṣe ń pààyàn ní ìwéré iléyẹ ṣe nǹkan tó dáa ni àǹkan tá a fi ń sọ nìyẹn wípé ẹ ń tẹ̀lé ìyá ó ti di newspaper mélòó ló ti gbé ìròyìn tí ìyá ń sọ ìyá yín sọ wípé àjọ UN ti gbà yín wọ́n ti gbà yín wọlé ẹ jọ̀ọ́ ó ti wá di ìròyìn mélòó ló ti wá gbé wọn ọ̀rọ̀ tí bàbá Ìgbòho ṣá sọ eléyìí tí Punch gbé BBC gbé gbogbo wọn gbé ìyẹn ló wá ń di wàhálà sí yín lágbádá báyìí tẹ́ bẹ̀rẹ̀ sí wá rojọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí wá ń sọ oríṣiríṣi kí ló dé ṣé bí wọ́n ṣe ń pà ní ìwéré ilé yẹn ṣó dáa ni ìgbà tí bàbá Ìgbòho ṣá wá níwọ̀n fún wọn ní ọjọ́ méje báwo ló ṣe wá kọ̀ yín lọ́wọ́ ìyá yín ti ṣe pé òun ni adarí òun lẹ́yìn tẹ̀lé òun lẹ́yìn mọ̀ kí ló dé táwọn náà ò ṣe pàṣẹ títí wọn wípé ìwéré ilé o gbogbo ẹ̀yin fúlàní o àwọn kíyà yín tẹ̀ fún wọn lóṣù kan kí ló táwọn náà ò ṣe sọ bẹ́ẹ̀ èyí tí bàbá Ìgbòho ṣá wá ń sọ yẹn lẹ wá ń gbé kiri àrífín ilé ìtọ̀màlélé yìí ìkọjá àyè pátápátá ìkọjá àyè ẹ wo ẹ̀yin ará ìwéré ilé tí fúlàní bá ti padà wá pààyàn ń bẹ̀ ẹ̀ Queen Bee àjàkáyé onítìrí àwọn ni kẹ́ ẹ dì mú nítorí pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kùsọ báyìí nǹkan kan gbọ́dọ̀ ṣe bàbá wa Ìgbòho ṣá o kún ibí pẹ̀lú ilé ìtẹ́sọ sílẹ̀ yìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ilé ìtẹ́sọ sílẹ̀ yẹn àti Dúpẹ́ Onítìrí lórí bí wọ́n sọ wípé àwọn fún àwọn ará Ìwéré Ilé ìyẹn àwọn Fúlàní tó ń gbé bẹ̀ wọ́n fún wọn ní ọjọ́ méje ọjọ́ méje yẹn báwo ló ṣe wá kàn yín ẹ̀yin náà ẹ mú ọjọ́ títí yín ẹ lè fún wọn lọ́jọ́ mẹ́ta ẹ lè fún wọn lóṣù kan ẹ tẹ ẹ lè fún wọn ní ọ̀sẹ̀ kan kò sígbà tẹ́yìn náà ò lè fún wọn ẹ̀yin náà ẹ sọ ti yín ṣé gbogbo àtọ́ fi ń ṣe rálì ẹni ṣe rálì náà fi ń gba orílẹ̀-èdè ni ṣé tẹ̀yìn bá fẹ́ gba rálì ṣe rálì ló fi ń gba orílẹ̀-èdè ni láì mọ̀ wípé àṣẹ bí wọ́n ṣe ń ya àwọn bàbá pọfẹsọ Bánjí Akíntóyè bàbá Ìgbòho Òòṣà bí wọ́n ṣe ń ya àwọn sí ara vẹ́ẹ̀sì àṣẹ òun ló wù Ìyá Dúpẹ́ Onítìrí ṣèbẹ́ rí wípé lóṣù tó kọjá àbí kò tí ì ju ọ̀sẹ̀ méjì sí bíbá yìí tí àwọn náà kó àwọn ọmọ tiwọn síta tí wọ́n ya ìyá sínú vẹ́ẹ̀sì ìyẹn ló ń ká wọn lára ìyẹn ló ń dùn wọ́n kí ló dé ẹ sì wá fi ẹ̀tọ́ yín ẹ fi ń tan àwọn ènìyàn ẹ fi ń tan àwọn ọmọ Yorùbá àdélé ń bọ̀ léni àdélé ń bọ̀ lọ́la orin adélé lẹ máa ń kọ lójoojúmọ́ ẹ ò máa gbádélé wọlé bàbá Ìgbòho ṣá wá sọ̀rọ̀ ẹ̀yin náà wá ń sọ wípé kí ló ṣẹlẹ̀ ẹni wọ́n bù ṣe sọ̀rọ̀ ṣé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá yẹn ṣó dáa àwọn gómìnà gbogbo wọn kò sí ètò sọ̀rọ̀ bàbá Ìgbòho ṣá wá sọ pé òun fún wọn ní ọjọ́ méje ẹ̀yin wá ti ń bínú ẹ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ <laughs> ẹ̀yin ènìyàn wa gbogbo ibi ẹ ṣe darapọ̀ mọ́ wa la kí o ẹ bá wa pín ètò yìí bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa ẹ bá wa pín ètò kó kàn wọ́n lára ẹ pín ẹ bá wa pín ẹ pín lórí fóònù tó wà lọ́wọ́ yín. ẹ bá wa pín olólùfẹ́ wa ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín bẹ́ẹ̀ ni kẹ́ má gbàgbé láti bá wa pín kó kan gbogbo wọn lára wípé bàbá Ìgbòho ìṣà wọn kì í ṣe ẹgbẹ́ gbogbo yín ó jura wọn lọ ẹni tó ń jà fún ìran yorùbá ó yàtọ̀ sẹ́yìn tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe fi owó ọmọ ìran yorùbá bẹ́ẹ̀ ṣe fi ẹ̀ ń yára yín lówó <laughs> ẹ bẹ̀rẹ̀ sí í gbowó jẹ lọ́wọ́ àwọn èèyàn ẹ wá ní ẹ̀yin fẹ́ gbé adelé wọlé ó yẹ wá máa gbọ́wọ́ sáwo gbogbo orúkọ lẹ ti fi yáwó tán ẹ bẹ̀rẹ̀ sí fi ọmọ yorùbá yáwó ni kò tiẹ̀ wá yéèyàn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n kówó lẹ̀ fún yín wípé ṣé ọ̀rọ̀ eléyìí ṣe ojú lásán wá ní báyìí gbogbo eléyìí tẹ̀ ń ṣe nínú ìkànnì yín ọ̀dọ̀ ìjìnlẹ̀ ni o àti ìyá two by two ìyá queen b àjàkáyé gbogbo eléyìí tẹ̀ ń bá káàkiri wọ̀nyí ṣé nǹkan ò máa ti nǹkan mi ò ti máa wọ̀ fún yín báyìí. ẹnìṣàn náà lẹ́tọ́rí ṣe gbogbo ìtẹ̀ ń ṣe yìí ẹ ti mọ̀ wípé àpò ara yín lẹ̀ ń jà fún ẹ̀yin àti àwọn wọn nàìjíríà náà ìkọ̀ọ̀kan ni yín kò sí ìkọ̀tẹ́ fi ṣẹ́ra yín torí pé àwọn olóṣèlú wa àpò ara wọn ni wọ́n ń jà fún bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ ìyádúpọ̀ onítìrí àtàwọn ọmọlẹ́yìn wọn. ilẹ̀ yorùbá yìí kò yẹ kí fúlàní ti pa wá mọ́ gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé ìyádúpọ̀ onítìrí ẹ ti gba ilẹ̀ láti november twenty twenty bí a ṣe ń sọ̀rọ̀ yìí kò yẹ kí àwọn fúlàní kí wọ́n ti ṣòro bí agbọ́n kí wọ́n ti kí wọ́n ti pa wá lọ́mọ kí wọ́n pa wá mọ́ nílẹ̀ yorùbá tó bá yẹ pé bí ẹ ṣe sọ ìgangangan lórí wípé ẹ ti gba ilẹ̀ yín o ẹ ò wá rí wípé ẹ lẹ̀ tàn níyín ẹ bẹ̀rẹ̀ sí ń tàn àwọn ènìyàn ẹ bẹ̀rẹ̀ sí ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn ọ̀rọ̀ wa tọ́ sí yín lẹ́nu ìjìnlẹ̀ queen b eléyìí tí ẹ sọ yìí ó pọ̀ o ẹ wá bẹ̀rẹ̀ sí ẹ wọ́n ní. wọ́n ní adìyẹ ń pògèdè wípé ẹyẹlé ò gbọ́ ni ẹyẹlé kúkú gbọ́ ìtiro ló ń tiro ẹ̀yin wá ń pa lówe lówe <laughs> oríṣiríṣi ṣe Ìgbòho ṣàǹṣẹgbẹ́ yín ni gbogbo yín pátápátá gbogbo yín tẹ kórí jọ sí àkàkà ìyádúpọ̀ nítìrí ṣé Ìgbòho ṣàǹṣẹgbẹ́ yín à ń sọ wípé èèyàn jẹ́ akọni akọni ènìyàn òun ní ṣà akọni ẹkùn ọkọ̀ fúlàní tó jẹ́ wípé àwọn ìjọba location nine gan àwọn gan mọ̀ lára àwọn gan fìlì wọn wípé ẹ ẹnìkan ìkọjá àyè pátápátá ni gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí o gbogbo ẹ̀yọ́ ọmọlẹ́yìn ìyá Àdúpẹ́ Onítìrí eléyìí tẹ̀ ń ṣe yìí ìkọjá àyè gidi ni ẹ̀yin ènìyàn wa bẹ́ẹ̀ tí darapọ̀ mọ́ ẹ bá wa pín ètò wa o ẹ bá wa gbọ́ nǹkan tí wọ́n sọ o oríṣiríṣi láti ìgbà tó sọ pé kí wọ́n wá declare a sọ fún yín wípé gbogbo ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ nígbà declaration wọn yẹn tí wọ́n ní kí bàbá Ìgbòho ṣà kí wọ́n máa bọ̀ àníṣe ni wọ́n plan ẹ̀ wọ́n fẹ́ fa bàbá Ìgbòho ṣà lé ìjọba location nine lọ́wọ́ ni ṣùgbọ́n nígbà tó wá rí wípé àṣírí tú àwọn òrí yẹn ṣe àtìgbà yẹn wọ́n sì ní ọ̀rọ̀ yẹn sínú gbogbo bí bàbá Ìgbòho ṣà ṣe jáde ní Benin tí wọ́n lọ Jámánì yìí gbogbo ẹ̀ ló ń gbé wọn nínú ó wọn nínú ni orí ń fọ́ wọn ni wípé ah hey woo, wọn ò mọbi tí wọn wọn ò mọkàn tí wọ́n fẹ́ sọ mọ́ kò yé wọn mọ́ ọ̀rọ̀ náà dà ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ o. mo gbọ́ ọ̀rọ̀ tó ń sọ pé àwọn kan ò gbà fún ọ̀gá kan ta ni ọ̀gá nínú yorùbá. yorùbá ìbéèrè ló béèrè kún ibí oní ta ni ọ̀gá nínú yorùbá ẹ bàbá pòfẹsọ Bánjí Akíntóyè àti. ìbéèrè ló béèrè okun ibí oní ni ọ̀gá bàbá pòfẹsọ Bánjí Akíntóyè bàbá Ìgbòho àwọn lọ̀gá ó yá tẹ̀síwájú à ń gbọ́ ẹ. mo gbọ́ ọ̀rọ̀ tó ń sọ hmm. pé àpapọ̀ àwọn kan ò gbà fún ọ̀gá kan ta ni hmm. ọ̀gá nínú Yorùbá nation ok bàbá Bánjí kò sẹ́ni tó rí lè mọ̀ wọn mo rí wọn bíbí nínú Yorùbá TV I mean YouTube kìíní kan eh, wọ́n lẹ́yìn tó mọyì ẹ tó nírú ẹni ò lè mọyì ẹ ni ó lóun ò mọ bàbá pọfẹsọ Bánjí Akíntóyè ojú ló ń dùn ẹ Queen Bee ojú òun ló ń dùn ẹ́ tó sọ yìí pé òun mọ bàbá <laughs> Baba, pọfẹsọ Bánjí Akíntóyè ìwọ lọ gúgù ẹ níbi tó wà yẹn gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ kó gúgù ẹ síta wípé ta ni lídà Yorùbá nation self determination ó máa gbé orúkọ wọn jáde fún ẹ ìwọ sọ wípé o mọ̀ wọ́n orí tv ló ti rí wọn o kàn ń rí wọn ni ṣe bẹ́ẹ̀ ti rí pé onírọ́ ayé àti ọ̀run nìyàwó ìyá wọ̀nyí ẹ sì pera yín ní àgbàlagbà Queen B ìrọ́pọ̀ kò lè dùn wá fún yín torí pé ọ̀gá yín gan onírọ́ ni irọ́ labí irọ́ nation twenty twenty two according to the time irọ́ yìí ni wọn ò lè sọ ọ̀rọ̀ kan báyìí kò bá bẹ́ẹ̀ ẹ̀yin wá ń sọ wípé ẹ ò nẹ́nìkan tẹ́ ẹ ní lọ́gàá ta lọ́gàá ṣé ìyá yín wá ní ọ̀gá ṣé túbà ìtù ní ọ̀gá ṣé tó bá ètò sọ pé un pe àwọn ẹ̀yìn ìgbà tí un pè wọ́n òun fìyàn ránṣẹ́ ṣé wọ́n gan o ẹ̀yin náà ẹ gbọ́ ọ báwo lẹ ṣe gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn sí létí un pè yín ìwọ wá fi ẹ̀yàn ránṣẹ́ o ò fẹ́ kẹ́ náwó jù o ò fẹ́ kó owó ìsowó ọmọ yorùbá <laughs> tó bá ní kí wọ́n mú àwọn àgbà yahoo wá ìyá Dúpẹ́ Onítìrí jẹ́ nọ́mbà one òun ò fẹ́ kó owó ìsọmọ yorùbá ni òun lòun ò torí ní kí àwọn méjì lọ sí UN ẹ rí i pé irọ́ ni wọ́n ayé yín á da ni bàbá mi àkàlàmàgbò TV wọ́n ní professor of history for that matter ayé yín á da òun ni wọ́n sọ wípé o mọ̀ ìwọ kọ orúkọ wọn síta àwọn ìwé àwọn ìwé ìtàn history gbogbo ẹ̀ tí bàbá professor bá yẹ tó ti kọ lọ sí àlí bàbá wàá rí bẹ́ẹ̀ ìwọ lọ ọ́dà ìwé wọn wàá gbé wá báyìí lamẹ́ríkà tó wà yẹn jọ́ o kí ni ìyá Dúpẹ́ Onítìrí ti ṣe o ìjọba mi mú ibi tó ti ṣiṣẹ́ jáde àwọn ọmọ tó yẹ pé àwọn ni ọmọ ẹrú ikú táwọn olóṣèlú máa ń lò ibo ló gbàdé ọ̀dọ̀ bàbá Abíọ́lá ibo ló gbàdé ọ̀dọ̀ wọn ni kó wá ṣàlàyé ṣèbí ara àwọn olóṣó táwọn bàbá Abíọ́lá ń kó kiri nígbà yẹn ṣèbá ara wọn ni ìyá Dúpẹ́ Onítìrí two by ṣèbá ọ̀rọ̀ lẹ gbọ́ ọ̀rọ̀ sì ni ọmọ ilé ti ń jẹ ẹ̀ ọ̀rọ̀ lálẹ́ yìí ṣe ni ẹni ibi yín ni ni ẹni ibi tí ń pọmọre balùwẹ̀ bàbá akíntóyè ni wọ́n sọ wípé ìwọ ò mọ̀ wọ́n ìwọ ò rí wọn jọ o ṣé ìyádúpọ̀ nítìrí ni wọ́n wá mọ̀ ṣé orò tó yẹ pé wọn kì í fojú rí ṣòwò ni wọ́n wá mọ̀ gbóhùn sókè o ìyá ẹlẹ́nu pẹlẹbẹ. àpapọ̀ àwọn kan ò gbà fún ọ̀gá kan ta ni ọ̀gá nínú Yorùbá nation Hmm. ok gba Babánjí kò sẹ́ni tó rí lè mọ̀ ọ́n <laughs> oríṣiríṣi nínú Ṣòyíbíà TV i mean YouTube kìíní kan ah. Ìgbòho ló jẹ́ káwa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ah. dẹ̀ ti mú Ìgbòho sí. ṣé ń gbọ́ ìyẹn nìkan gan ó ti parí ọ̀rọ̀ ó ní Ìgbòho ló jẹ́ káwọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á sọ fún yín wípé bàbá bàbá yín ni bàbá Ìgbòho ṣá ìwọ náà ti fẹnu ara ẹ sọ ṣùgbọ́n torí pé ọ̀tẹ̀ eléyìí tẹ̀ ń ṣe òun lẹ fi ń tẹ̀lé ìyá yìí gbọ́ nǹkan tí ìwọ gan sọ lẹ́nu mo ní tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ wò ó ní bàbá Ìgbòho Òòṣà òun ló jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Yorùbá nation òun ló jẹ́ kí wọ́n mọ̀ wá ní gbogbo bí wọ́n ṣe mọ̀ wá yìí ìyẹn túmọ̀ sí wípé bàbá Ìgbòho Òòṣà ọ̀gá yín ni lọ́jọ́kọ́jọ́ ayé yẹn adájà ni bàbá mi àkàlàmàgbò tv wọn ní bàbá Akíntóyè is well known in all over the world ayé yẹn adá <laughs> ẹ máa ń wo ibi sọ o gbóhùn sókè à ń gbọ́ ẹ o. àpò àwọn kan ò gbà fún ọ̀gá kan ta ni ọ̀gá nínú Yorùbá nation. Hmm. ok bàbá Bánjí kò sẹ́ni tó rí lè mọ̀ wọ́n àkànwọ́n <laughs> mo rí wọn bíbí nínú ṣèbíà tv i mean youtube kìnnì kan. Ìgbòho ló jẹ́ káwa mọ̀. ẹ bá wa show love like fún bàbá wa Ìgbòho ṣá wípé Queen Bee tẹ̀sọ wípé bàbá Ìgbòho ṣá ló jẹ́ kí àwọn ọmọ Yorùbá nation ìyẹn gangan ó tọ́pẹ́ ẹ mọ ìgbà tẹ́ fẹ́ ṣe rìkíṣí ọ̀tẹ̀ tí ẹ fẹ́ ṣe òun ló jẹ́ kẹ́ ń tẹ̀lé ìyàdúpọ̀ onítìrí àti olè tí ẹ fẹ́ jà torí pé ẹ rí wípé lọ́dọ̀ àwọn bàbá àyè eré tó gbà yín lọ́dọ̀ ìyàdúpọ̀ onítìrí kò lè gbà yín níbẹ̀ torí pé ẹ fẹ́ ja ilé gbogbo àwọn bẹ́ẹ̀ ṣe ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn kọ́ máa gbọ́wọ́ sáwo wọ́n fi ìran yorùbá ń yáwó ṣé ẹ mọyé owó tẹ́ ti gbà ṣé ẹ mọyé owó tẹ́ ti gbà lórí adelé adelé ń bọ̀ lọ́la adelé ń bọ̀ lọ́túnla ìwọ àti ìjìnlẹ̀ tẹ́ẹ̀bẹ̀ sọ wípé eléyìí o ó gbé two million dollars sílẹ̀ o ẹ wọ́n ti fi yá ọmọ yorùbá lówó o ìran yín lẹ̀ ń yá lówó o kì í ṣe ìran yorùbá o ara yín lẹ̀ ń yá lówó kì í ṣe ìran yorùbá. kò sẹ́ni tó rí lè hmm. mọ̀ wọ́n mo rí wọn bíbí nínú ṣèbíà tv i mean youtube hmm. kìnnì kan ìgbòho ló jẹ́ káwa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ti mú ìgbòho sí ẹjọ́ mú sí custody wọ́n ń sọ bíi president ni èmi kan máa ń bá fani pé ọjọ́ kan tó sọ fún mi bíá kí Buhari tó kúrò ó ní wọn náà fẹ́ gbé mu níwọ̀n bí wọ́n dá hmm. tó bá dán o gbogbo ilẹ̀ Yorùbá máa dàrú. Ah. personally mo níwọ̀n bí wọ́n dá ìgbà yẹn gan ni Yorùbá máa pín hmm. tí kútọ́rọ́ bá díẹ̀ gbé ìbòwò fún Buhari ó ní nítorí òun ń lọ pé bóyá òun máa òun fẹ́ òun máa kọ̀ntínú àti pa àwọn Fúlàní nítorí ẹ̀ ó sì fẹ́ try láti gbé. wọn ò tó bẹ́ẹ̀ à ń gbọ́. àtàṣe àtàṣe àti mo sọ pé wọn ò tó bẹ́ẹ̀ láti gbé tán bá gbé ìgboro máa dàrú ilẹ̀ yorùbá máa dàrú hmm. nàìjíríà dẹ̀ máa dàrú nítorí pé nọ́mbà wọn ó wà custody kò wáyé kò wọn ní right láti lọ níbi tó kàn tẹ yẹ kàn mú rárá torí pé kò tẹ self-defense tẹ àrí ṣùgbọ́n kò ń ṣòwò nìkan ló mú Sunday Igboho kò ń ṣe kò ṣe Buhari nìkan ló mú Sunday Igboho hmm bàbá yín ẹ̀mí ló kàn gangan àti bàbá yín Bánjí àti bàbá àwọn tó kù náà jọ fọwọ́sowọ́pọ̀ láti. <laughs> ṣé ẹ̀ ń gbọ́ irọ́ lẹ́nu kun ibi ṣé ẹ̀ ń gbọ́ irọ́ ó ní kì í ṣe búbù nìkan ló mú bàbá bàbá Ìgbòho ṣà ẹ ó ní bàbá <laughs> ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti bàbá pọfẹsọ Banji Akíntóyè ní <laughs> kun ibi ẹjọ́ yéèké pé ti ń fẹ́ sí yín lára ẹ bá mi fọwọ́ kọ̀ wọ́n yéèké ti ń fẹ́ sí yín lára ṣé bàbá Professor Báyọ̀ ẹ̀jẹ̀ tó ti mú bàbá Ìgbòho ṣà tí bàbá sọ wípé tí bàbá Ìgbòho ṣà ọ̀bá kúrò níbẹ̀ nìyẹn àwọn ò ní kúrò ńbẹ̀ bàbá sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọ́n mú ìlérí wọn ṣẹ wípé sẹ́ẹ̀ tí wọn ò bá fi ọmọ mi sílẹ̀ àwọn ò kúrò níbẹ̀ ni àwọn ò lọ sí Nàìjíríà àwọn ò lọ bí kankan jọ ṣé ìyá Dúpẹ́ Onítìrí yìí lè ṣe bẹ́ẹ̀ ta ló lè ṣe bẹ́ẹ̀ ìwọ gangan tó ń sọ̀rọ̀ ṣe ò lè ṣe bẹ́ẹ̀ wípé wọ́n múyàn ó fìyàwó fọmọ bàbá fi ilé àti ọ̀nà wọn sílẹ̀ gbowóṣà ní Benin Republic àwọn yẹn nìwọ wá ń sọ̀rọ̀ sí mo máa ń sọ fún yín wípé bàbá pọfẹsọ Bánjí Akíntóyè wọn kì í ṣe aláàrífẹ ẹnì kọ̀ọ̀kan yín o ìgbowóṣà owó bàbá dámì wọn kì í ṣe aláàrífẹ yín ẹ jìnnà síra yín gidigidi nítorí pé ẹ̀yin wọ̀nyí ọ̀dàlẹ̀ ni yín ọlọ̀tẹ̀ ni yín wọ́n ní ewúrẹ́ ò sọ wípé òun ò bá gùntàn ṣe àgùntàn ló ní ìyá òun òbí dúdú ẹ̀yin lẹ sọ wípé ẹ̀yin ò mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ látọdún kẹta ẹ̀yin ti yín o ẹ̀yin ti gba ilẹ̀ òmìnira twenty two lẹ̀ ń jẹ́ kí ló wá dé ẹ̀yin ò sì ṣe gbé adelé yín jáde kò kúkú sẹ́ni tó dì yín lọ́wọ́ mú kí ló dé tẹ́ ẹ wá fi imú ń filẹ̀ sí ń tẹ̀lé bàbá wa Ìgbòho Ṣakiri àtìgbà tí wọ́n ti fi wọ́n sílẹ̀ ní Benin Republic ni orí ti ń fọ́ yín àtìgbà yẹn nínú yín ò ti dùn kí ló dé kí ló dé ìran yorùbá ẹ jẹ́ kí a ronú wa ṣé bí bàbá yìí ṣe wà ní Benin Republic láti ọdún yìí àmọ̀tẹ́lẹ̀ náà nǹkan tẹ̀ ń wá nìyẹn ìdí nìyẹn tẹ́ fi gbé ìyàdúpẹ́ onítìrí wípé òun ni lídà yín ẹ ó kó sọ ẹ̀ sọ pamọ́ ẹni ṣé wọ́n wá wọ́n wá torí pé wọ́n mọ̀ bá Ìgbòho ṣá ni àwọn wà ní tẹ̀síwájú ara àwọn nǹkan tíṣe pé bẹ́ẹ̀ máa ń sọ nígbà yẹn nìyẹn wípé kò sí bó jẹ́ one million leader míì ló jáde òun á tẹ̀lé àtiwọ́ àti Queen B àti gbogbo àwọn ìjìnlẹ̀ má gọ̀ sí àwọn kan tẹ̀ ń sọ nìyẹn ìdí nìyẹn tẹ́ fi gbọ̀tẹ̀lé ìyàdúpọ̀ onítìrí tẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yìí ṣùgbọ́n nígbà tí ọlọ́run wá gbéṣẹ́ èdè tọ́lọ́run gbé jùlọ tó fi jòyè tó fi hàn yín wípé bàbá ìgbowóṣà gbogbo èrò yín eléyìí tí ẹ ní sí wọn wípé wọn lọ bẹ̀nẹ̀ wọn ò ní dé ojú yín ti wá já. Ja ọlọ́run ti wá ṣe é wọ́n jáde láyọ̀ àti àlàáfíà ìṣẹ̀lẹ̀ wá ń ṣẹlẹ̀ nígbà tó yẹ pé ẹni tó bá nírú ẹni kò lè mọyì ẹni inú yín dùn ni torí pé ọmọ àlè ilẹ̀ yorùbá ni yín gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìwéré ilé inú yín ń dùn sí ni torí pé tí inú yín ò bá dùn sí ẹ ò ní sọ wípé bàbá ìgbòho ìṣá sọ̀rọ̀ spokesman wọn sọ̀rọ̀ ìyẹn ni bàbá wa ọláyọmí kóìkì ẹ̀yin wá ń sọ̀rọ̀ wípé kí ni wọ́n ń sọ irọ́ ni wọ́n ń pa ó ṣe kàn yín báwo ló ṣe kàn yín lọ́wọ́ tó kàn yín lẹ́sẹ̀ ṣé bí bàbá ìgbòho ṣe sọ̀rọ̀ yẹn wípé àwọn fún wọn ní ọjọ́ méje ní ìwéré ilé kó tẹ̀jẹ́ wípé ohun yẹn ni wọ́n jù sí wọn ẹ sì mọ̀ wípé bàbá wa ìgbòho ṣàwọn kì í sọ̀rọ̀ wọn kí wọ́n sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ ìgbà títí ìṣẹ̀lẹ̀ ìgangan ṣẹlẹ̀ bí wọ́n ṣe sọ fún wọn nìyẹn wípé ọjọ́ méje làwọn fún wọn ìgbà tí ọjọ́ méje sì pé bàbá wa Ìgbòho ṣàwọn wọ́n kàn wọ́n lára níbẹ̀ ẹ̀yin sọ wípé ẹ ti gbalẹ̀ ìyádúpọ̀ onítìrí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn wọn láti twenty twenty two ǹjẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ó yẹ kí irú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Ìwéré ilé ẹ̀kọ́ yẹ kó ti máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé ẹ̀yin ti yín o ẹ̀yin ti gba ilẹ̀ o ṣó yẹ kí Fúlàní ti máa wá dà wá láàmú ǹjẹ́ ó yẹ kí fúlàní ti máa wá pa wá bí wọ́n ṣe ń pa wá ní ìwéré ilé yìí ẹ ti fi mọ̀ wípé ẹ̀yin yìí aláìní nǹkan ṣe ni yín aláìní nǹkan ṣe ẹ̀dá òun lẹ̀yin yìí ẹ̀yin sì mọ̀ wípé ẹ̀yin ò ní nǹkan tẹ fẹ́ ọ́fà nìyẹn kírètẹ̀sì gbẹ́nu yín dákẹ́ ìyàkùn ibi ìyá ń gbọ́ yín ẹgbóhùn sókè nígbà yẹn kò lè ṣe I told him myself he cannot talk ṣe gbọ́ kí Nnamdi máa sọ̀rọ̀ mi tó wà yẹn ó máa complicate issue àwọn gbẹ̀nẹ̀gàn tí ó lè wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ kò sí ẹni tí ọmọkùnrin yẹn lè ṣe nínú ibẹ̀ yẹn so kò sí ọ̀gá ìgbà tí ìyàwó onítìrí dẹ̀ dé àwọn àti ẹ̀jọ́ ń ṣe wọ́n jọ wúdé ó dẹ̀ withdraw láti má ṣe tá a wá tún ni olórí tó jẹ́ olórí ẹni tó bá ń ṣe nǹkan tó mọ̀nà láti ṣe nǹkan bàbá mo test mo mi ní mo test drive mo mo mo mo rí àwọn kankan hmm. tí mo mọ̀ pé bàbá gangan fúnra wọn pé pé mọ̀nà àbí ìdẹ̀lẹ̀ blame wọn tó bá mọ̀ á ti ṣe before àwa wọ̀nyí òdù ni wá wọ́n lọ bá eighty eight bàbá ti ṣe nígbà tó wà ní forty àbí fifty àbí àbí sixty wọ́n wà eighty eight wọ́n ọ̀dẹ̀ mọ̀nà etí ètì tán wà yìí náà wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe ah. olùdókòwò <laughs> ẹ ṣe kọ́ọ̀sì. ẹ jọ ẹ mọ̀kàn tí kun ibi sọ o ó ní bàbá òmọ̀nà bàbá òmọ̀nà jọba mi mú ẹni tó sọ wípé ìran yorùbá o a lè dá dúró self determination is not a crime it's allowed lẹ́yìn ìgbà tí amalgamation nineteen fourteen tó ti expire láti twenty fourteen lẹ́yìn ọgọ́rùn-ún ọdún one hundred years lẹ́yìn ìgbà tí wọ́n so nàìjíríà papọ̀ kò sí nǹkan tó ń jẹ́ nàìjíríà tẹ́lẹ̀ tí wọ́n so ìgbò haúsá fúlàní àti yorùbá papọ̀ kò tẹ̀sí nǹkan tó ń jẹ́ fúlàní tẹ́lẹ̀ haúsá ìgbò yorùbá la mọ̀ ẹ̀yìn ìgbà yẹn ni ó wà nínú constitution nàìjíríà wípé lára àwọn ẹ̀yà yìí o tó bá ti pé ọgọ́rùn-ún ọdún o anybody wọn wọ́n lè yapa wọ́n lè sọ wípé àwọn ò ṣe mọ́ àwọn fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tètè wọn self determination jọ ta ló sọ wípé self determination o ó àlá o ìran yorùbá wa lè lọ o mú orúkọ ẹni náà síta dárúkọ ẹ kún in bíi ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ẹ̀yin wá sọ wípé bàbá eighty eighty kí ni wọ́n mọ̀ ọ ìyàdúpọ̀ onítìrí tó jẹ́ forty years tó yẹ pé under sixteen ni wọ́n kí ni wọ́n ti ṣe ìbéèrè. No, ṣùgbọ́n ẹ̀wọ̀n àwọn kan wọn náà wọn ò ní gbà kí Onítìrí jẹ kó kó dilé mú pé nítorí Sunday Igboho ti ṣe kíní kan àwọn ò fẹ́ rí rí Onítìrí. ìyá ibi ẹ dúró kẹgbèsì ọ̀rọ̀ ilé ìtẹ̀sọ̀ yìí ẹ máa gbọ́ o. àbí sixty wọ́n wà ní eighty eight wọn ò dẹ̀ mọ̀nà eighty eight tán wà yìí náà wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe ó ṣe ìbùkún rẹ̀ ń ṣe course you don't know it you don't know it <laughs> ṣùgbọ́n ẹ̀wọ̀n àwọn kan wọn náà wọn ò ní gbà kí Onítìrí jẹ kó kó dilé mú pé nítorí Sunday Igboho ti ṣe kíní kan àwọn àwọn ò fẹ́ rí rí onítìrí àwọn ò fẹ́ àwọn ò tẹ̀ fẹ́ gbúrò ẹ̀ àwọn ọ̀gá àwọn àwọn làwọn fẹ́. kò sẹ́ni tó sọ wípé òun ò fẹ́ rí onítìrí mo ti sọ nísìnyí mo ní ewúrẹ́ ò sọ wípé òun ò bá gùntàn ṣe àgùntàn ló ní ìyá àwọn òbí dúdú kò sẹ́ni tó sọ pé òun ò fẹ́ rí onítìrí ṣùgbọ́n onítìrí irọ́ ló gbé sọ́wọ́ olóṣèlú ló ń ṣiṣẹ́ fún ìwọ náà bè lọ́wọ́ ìyá yín onítìrí tó bá ìtù wípé petition five million petition tí ìyá gba gbogbo dátà ọmọ Yorùbá tó kó lọ fáwọn olóṣèlú níbo ló fi sí. ṣé o ti gbàgbé wípé strategy eléyìí tí ìyá Dúpẹ́ Onítìrí lò nígbà petition òun náà ni wọ́n ti padà lò nínú adelé tí a sọ pé fẹ́ gbé wọlé yìí ìyá ní ó dìgbà tí five million petition bá ti pé ó ní ní kété báyìí tó bá ń pé ó ní àti gba orílẹ̀-èdè nìyẹn ó ní àjọ UN kọ̀ máa dé ni wọ́n á kọ̀ gbé fáìlì dé wípé ẹ ti lọ o ẹ ti lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. náà nìyá tí padà wàá ń lò nígbà tá a délé ìyá náà nígbà tí one million dollar bá ti pé one million dollar ó lónìgbà tó bá ti pé kí wọ́n tó gbé adélé wọlé ṣé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ṣé kò ti jọra wọn. wọn ò sọ wípé wọn bá ìyá Dúpẹ́ Onítìrí ṣe ìyá sàkámà ń jẹ irọ́ ló bá jẹ́ ní gbogbo ilé tí ìyá Dúpẹ́ Onítìrí ń ṣe ẹ̀yin náà sì mọ̀ tó pé bí ẹ̀yin ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ẹ mọ̀ wípé ìyá onítìrí ó ń tàn yín ni ṣùgbọ́n torí pé ẹ ti jọjọ wà nínú sísítẹ́ẹ̀mù yẹn ẹ ti jọjọ ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn kò wá lè jẹ́ kẹ́ kúrò ń bẹ̀ mọ́ tí kì bá ṣe bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ pè ní lídà yín tẹ́ ẹ sọ wípé ẹ ti gba ilẹ̀ ṣe pé lọ́ọ́dí ọ̀la ìdílé sì máa ń sọ wípé àwọn ti gba ilẹ̀ wọ́n ti declare wọ́n ti declare àwọn àwọn ti bọ́ sípò ẹ̀tọ́ ẹ láti twenty twenty november twenty ẹjọ́ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ṣé ilẹ̀ yorùbá tí a wà báyìí ṣé ó jọ ilẹ̀ téèyàn ti gbà téèyàn ti dá dúró lọ́wọ́lọ́wọ́ níbi tí aago tó lù níbi tá a ṣe ń sọ̀rọ̀ yìí níbi tí aago lù dé yìí ṣé ilẹ̀ yorùbá jọ ilẹ̀ tí wọ́n ti gbà tí wọ́n dá dúró wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìwéré ilé ẹ wo kwara ẹ wo ìpínlẹ̀ ondo ẹ wo èkó ẹ wo èkìtì ẹ wo ọ̀ṣun ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ṣé ti oúnjẹ ni ká sọ ni tàbí ti ọ̀wọ́ngógó epo ẹ sì sọ wípé ẹ ti gba ilẹ̀ àní ẹyẹ máa tan àwọn ènìyàn mọ́ nǹkan tó máa ń bí èmi nínú nìyẹn nínú àwọn ọ̀rọ̀ yín irọ́ ti pọ̀ jù ẹ mọ̀ wípé Yorùbá o a ò tí ì dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a fẹ́ dádúró ni ṣùgbọ́n ẹ̀yin sọ wípé ẹ̀yin ti dádúró ẹ̀yin ti ẹ ti declare ẹ ti occupy ẹ ti ṣe gbogbo ẹ̀ kí ló dé tẹ̀ ń pa irọ́ ẹ wá ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí torí pé ẹ mọ̀ wípé ìjọ tẹ bá sọ wípé à ìyan Yorùbá o a ò mà tí ì dádúró a mà ṣì wà lọ́ndà àwọn Nàìjíríà àwọn tó ń dá wọn mílíọ̀n dọ́là yẹn wọn ò ní lè kọ̀ǹtínì wọn ò ní lè tẹ̀síwájú àti dáwó mọ́ òdodo ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ ó wá jìnnà sí yín ẹ ò lè sọ òdodo fún ìṣẹ́jú kan kí ló dé ìyà tó ń jẹ ìran Yorùbá ó ti kọjá gbogbo ẹ̀tàn ilé ìtẹ̀yìn gbé sọ́wọ́ yìí lọ ẹ wo bó ṣe ń pààrọ̀ ní wèrè ilé bàbá Ìgbòho ṣá wá sọ̀rọ̀ inú wa ń bẹ yín ẹ máa gbọ́ o wọ́n máa fúnra wọn sọ nísìnyí ẹ máa gbọ́ o. ọ̀gá ọba sọ pé fèsò gbè lásán wọ́n lè lọ gbé níbi tó wà yìí ó ti violate kan bọ́ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wọ́n ṣe wípé illiterate ni wọ́n wípé wọn lọ́pọlọ wọn ọmọ tó ń lọ màmá wa nítorí ló jẹ́ another neutral person tó lè lọ gbé tó lè ṣe anything bíi àtàmẹ́pà tó lè mọ ohun tó ń ṣe ṣùgbọ́n àwọn kan ní wọ́n fà kíkọ́ wọn ní àwọn ọ̀fẹ́ so ta ló wá ní ta ló ní fault ìbá <laughs> ló ní ìdí láti lọ ronú ara wọn kọ́ lè mọ̀ pé wọn ò lè máa tẹ̀lé èèyàn kan kó wá fọ́ ojú ìyẹn ni àwọn kan ń fọ́ ojú ojú wọn fọ́ torí wọn tẹ̀lé ẹ̀ wọ́n sọ èèyàn di ọlọ́run wọn aṣọ di ọlọ́run wa kí wàá ní ìṣòro yín nínú ẹ̀. somebody ti gbogbo èèyàn lè follow ẹ̀yin méjèèjì àti bàbá ẹ̀yin méjèèjì ẹ̀ ti declare nígbà tá a bá fẹ́ ṣe nǹkan tá a ní ṣe kò gbọ́ tèmi kò gbọ́. Mm-hmm. so òun ò lè dá bàbá ṣé bàbá bára múlẹ̀ òun ló lè múlẹ̀ pẹ̀lú bàbá yorùbá ò múlẹ̀ pẹ̀lú bàbá kò dẹ̀ sí ẹni tó sáyìn bàbá as leader a lè fún wọn respect báwọn ní leader wa. kò sẹ́ni tó sáyìn ìyá odúpọ̀ onítìrí as bàbá professor banji akitoye tí nigeria government ọba sọ wípé wọ́n fẹ́ sọ̀rọ̀ yorùbá nation báyìí bàbá professor banji akitoye bàbá ìgbowó ṣá òun lè máa rí nínú nuisi kákàkiri nta o AIT o punch o bí wọ́n nìyẹn òun la fi máa ń sọ wípé ẹ̀yin wọ̀nyí tẹ́ ẹ bá ti fẹ́ dá wàhálà yín sílẹ̀ ẹ máa yan ẹyẹ máa pariwo Yorùbá nation mọ́ ẹ jẹ́ kí ìjọba Nàìjíríà kí wọ́n mọ̀ wípé òmìnira twenty twenty two ní ti ti yín o torí pé torí pé ẹ̀yin ti yín àrọ̀ tó ń dá ọ̀rọ̀ sọ́rùn ẹlẹ́sẹ̀ méjì nìyí tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan kan ẹ jẹ́ kó máa hàn sí ìjọba location zero wípé òmìnira twenty twenty two là wá o ṣùgbọ́n ní tẹ́gbà tẹ lọ gbóhùn sáfẹ́fẹ́ ní amúlùdù fm kí ni wọ́n sọ wọ́n ní yorùbá nation ẹ ń pariwo yorùbá nation ẹ kọ yorùbá nation sí ọrùn aṣọ ìyẹn aṣọ aṣọ ìta sport tẹ wọ sọrùn àwọn ènìyàn bàbá mi babalọlá daniel ẹ káàbọ̀ sórí ètò wa ìgbà tí wọ́n máa gbé e bbc wọ́n ń pariwo yorùbá nation ara àwọn ẹrẹ̀ tẹ̀ ń ta bá yorùbá nation lára nìyẹn àwọn kan àwọn àbùkù yẹn la sọ wípé kò dáa a ò fẹ́ wọ́n ní sọ láàrin ajẹnimú ní pẹkọrọ ẹ̀yin náà ẹ wo nǹkan àrífí nǹkan ìtìjú eléyìí tẹ́ dá sílẹ̀ nígbà tẹ́ni ẹ lọ gbóhùn sáfẹ́fẹ́ amúlùdù fm gbogbo bí ìran yorùbá ṣe tó nínú áfíríkà yìí mi ò tí ì mọ ìran tó gbayì tó ìran yorùbá ẹ̀yin wá sọ wípé ẹ gbọ́mọ ogun eléyìí tó fẹ́ rẹpẹsẹ́ǹtì ìran yorùbá ẹ wá kó àwọn ọmọ mẹ́rin síta ẹ wọ vẹ́ẹ̀sì sí wọn lọ́rùn nínú one million dollar tí wọ́n dá sí yín lọ́wọ́ ṣé aṣọ ọmọ ogun nìyẹn ṣé ẹ ń tọra yín ni torí pé eléyìí tẹ̀ ń ṣe wọ̀nyí kò tẹ̀ sí kò sí kò sí káre kò sí nǹkan gidi níbẹ̀ ẹ̀tàn ló bá dé ẹ ń ṣe gbogbo ẹ̀ láti lè fi bojú àwọn tí wọ́n ń dáwó sí yín lọ́wọ́ wípé ẹ wo a ti ṣe nǹkan o kọ́ má bàa lè rí ẹ̀sùn kà sí yín lẹ́sẹ̀ kí ló dé kí ló dé tẹ̀ ń tọ́ àwọn ènìyàn ẹ lọ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ̀gbọ́mi lákaná àwọn ilé tẹ̀ ń ṣe wọ̀n yóò kù díẹ̀ káàtó ìran Yorùbá tóbi ju gbogbo ilé tẹ̀ ń ṣe yìí lọ ká sọ̀rọ̀ àwọn pòfẹ́sọ̀ ni àwọn ọ̀jọ̀gbọ́n wa ṣé òní ká sọ ni ẹ̀yin wá fẹ́ represent ìran Yorùbá ẹ wo nǹkan tẹ́ ń ṣe ẹ wo nǹkan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ lẹ́sìn ń pa irọ́ lójoojúmọ́ bẹ́ẹ̀ sọ wípé àwọn UN pè yín nìyẹn ẹ̀rùn aṣojú lọ sí UN ẹ̀ UN ó ti pe Yorùbá nation ẹ̀yin rán aṣojú lọ ẹ ò ní mọ̀ wípé irọ́ ló wà bẹ́ẹ̀ ta ni ìjọba UN aṣọ wípé òun fẹ́ bá ṣe ìpàdé pọ̀ kò yẹ kí ìyá dúpọ̀ nítìrí gan dúró mú gèlè ẹ̀ tá ti fi débẹ̀ wọ́n sọ wípé ẹ àwọn ò fẹ́ wéèsì owó ọmọ Yorùbá àwọn ò kí ń wéèsì owó ni tí máa sọ pé òun fẹ́ gun pléènì lọ sí UN ah wasting of money ni àwọn ẹ̀sùn tí ìyá wa sọ nìyẹn ò ṣe bẹ́ẹ̀ ti rí ẹ ti mọ̀ wípé irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa ẹ yé tàn àwọn ènìyàn mọ́ a fẹ́ gba orílẹ̀-èdè a ò tí ì gbà á ó yàtọ̀ sí wípé ilé ìtẹ̀yìn ń sọ ẹ ti gba ilẹ̀ ẹ ti declare ẹ ti declare fúlàní sì ń pa wá lójoojúmọ́ nílẹ̀ yorùbá ṣé irú orílẹ̀-èdè ta ni a fẹ́ gbà nìyẹn ni bàbá mi ọlábọ̀dé ṣàtìmẹ́yìn gbogbo ìrònúfẹ́ wa ti darapọ̀ mọ́ apáta ni a kí ẹ káàbọ̀ sí orí ètò wa wọ́n ní olè ní gbogbo àwọn dúpọ̀ onítìrí <laughs> wọ́n ní ẹ lọ gbọ́ gbogbo voice note onítìrí bẹ́ẹ̀ ni òun náà ló wà lọ́wọ́ wa yìí tá à ń play ẹ rí i pé irọ́ ló wà níbẹ̀ gbogbo ọ̀rọ̀ ìyá yìí kò sí ẹyọ kan tẹ lè fi rí pé ẹnì yìí o ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí adarí ìyá bá gbàdúrà ẹyọ kan èpè mẹ́wàá ló máa tẹ̀lé ẹ sọ wípé ẹ sì pera yín ní ajarí ó dẹ̀ pé yìí tẹ̀ ń tẹ̀lé wọn wọ́n ti lo nǹkan fún yín o tí kì bá ṣe bẹ́ẹ̀ ẹ ò ní sọ wípé ẹ gbé owó kalẹ̀ ẹ ń yá ìran Yorùbá lówó orílẹ̀-èdè tá a ti gbà ẹ ti bẹ̀rẹ̀ sí fi ìran Yorùbá ń yáwó ibo lẹni wọ́n ti ṣe rú ẹ̀ ṣé wọ́n ṣe ń gba orílẹ̀-èdè nìyẹn ni a ní ìyà ń jẹ wá nínú wọn Nàìjíríà ẹ̀yin ti fi ìyà ń jẹ àwọn tẹ̀sán wípé ẹ ń struggle fún àwọn tẹni ẹ fẹ́ gbà lọ́wọ́ ìyà ẹ ti ń fìyà ń jẹ wọn ẹ ti ń gbá wọn ẹ ti ń ká. kí ló dé jẹ́ ká wa sòótọ́ ọ̀rọ̀ o àwọn ilé tẹ̀ ń ṣe yókù díẹ̀ káàtó o yakun ibi ẹgbọ́n sókè à ń gbọ́ o. ló jẹ́ ànúdá nífà pẹ̀sẹ̀ tó lè lọ gbé tó lè ṣe ẹni ti bí àtàmẹ́pà tó lè mọ ohun tó ń ṣe ṣùgbọ́n àwọn kan ní ọ̀fà kíkọ́ wọn ní àwọn ọ̀fẹ́ ṣé ta ló wá ní. Hmm. oríṣiríṣi ọlọ́run á máa ṣàánú fún wa o à ń gbọ́ mọ̀ pé wọn ò lè máa tẹ̀lé èèyàn kan kó wá fọ́ ojú ìyẹn ni àwọn kan ń fọ́ ojú ojú wọn fọ́ torí wọ́n tẹ̀lé wọ́n sọ èèyàn di ọlọ́run wọn. I told the girl myself as I come out declare this woman as somebody tí gbogbo èèyàn lè follow ẹ̀yin méjèèjì àti bàbá ẹ̀yin méjèèjì ẹ ti declare nígbà tá a bá fẹ́ ṣe nǹkan tá a ní ṣe kò gbọ́ tèmi kò gbọ́ so òun ò lè dá bàbá ṣé bàbá bá wa múlẹ̀ òun ló lè múlẹ̀ pẹ̀lú bàbá Yorùbá múlẹ̀ pẹ̀lú bàbá kò dẹ̀ sí ẹni tó sáré bàbá as leader Mhm. a lè fún wọn respect báwọn ní leader wa so ibi tí yorùbá ti ní ìsirò òde tó ti ń ba ayé jẹ́ nìyẹn. ẹ̀yin nìyẹn ẹ̀yin ọmọ ọmọ Dúpẹ́ Onítìrí lẹ fún bàbá ní respect ṣùgbọ́n àwa yorùbá nation yorùbá nation a máa fún bàbá ní respect torí pé ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé ni bàbá bàbá pòfẹsọ Bánjí Akíntóyè àwọn ni leader yorùbá nation ẹ̀yin ẹ gọ́gù ẹ̀ ó yẹ gọ́gù ìyá Dúpẹ́ Onítìrí o kẹrí ibi nǹkan tí wọ́n á gbé síta ẹ kọ orúkọ bàbá sínú Google pé ni lídà Yorùbá nation ẹ yé máa tan àwọn ènìyàn mọ́ ara àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ nìyẹn tẹ́ ẹ fi ń tan àwọn ìyá oníyá nínú òjò ònìyẹn òtútù ti dé báyìí nínú oòrùn nínú wíńtà gbogbo ẹ̀ tó ń ṣiṣẹ́ ẹ sì wá ń lo sàkámàǹjẹ ẹ fi ń gbowó lọ́wọ́ wọn ẹ̀yin ń gbá ń bọ̀ lọ́la adelé ń bọ̀ lọ́túnla adelé á one million dollar ò tí ì pé kí ló dé irọ́ yorùbá ah eléyìí kù díẹ̀ káàtó o àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yóò kù díẹ̀ káàtó o ẹ sì ń lo gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ fi ń kó ẹrẹ̀ ń bá yorùbá nation ni tó ń pẹ́ tó bá máa sọ báyìí àwọn ìyá tó ń dáwó fún yín orúkọ yorùbá nation náà bẹ̀rẹ̀ sí ni máa pa ẹ̀yin sì ní ẹ ò kí ń ṣe yorùbá nation òmìnira twenty twenty two nìyí tẹ̀ ń ṣe báyìí ẹ sì ń báyọ̀ lójú jẹ́ kiri ẹ wo nǹkan tẹ lọ ṣe ní amúlùdún fm lọ́jọ́ kìíní àná àwọn ọmọ yẹn dèní lẹ́ni báyìí ẹ ò béèrè pé ibo ni wọ́n wọlé sí wọ́n wà ní abolongo correctional center o lọ́ọ́ yà fún wọn ibi tí wọ́n wà nìyẹn ìgbà tá a máa gbọ́ gan ẹnìkan ti gbẹ́mìí mì nínú wọn ẹ ò béèrè odidi obìnrin obìnrin ó kọ́yàn síta ó ṣe gbogbo ẹ̀ ẹ̀yin lẹ sì rán wọn níṣẹ́ ẹ ṣáà ń ṣe gbogbo ẹ̀ bá. máa gbọ́ o. a máa pọ́n wọn lé bàbá Ìgbòho ṣá ẹni tẹ̀yàn ń pọ́n lé ni nígbà tí ìṣòro dé tí ìṣòro Fúlàní délẹ̀ Yorùbá àbí ní ìgàngán ta la rí ẹ wá sọ wípé wọ́n pọ́n bàbá Ìgbòho Ṣàdé a máa pọ́n wọn lé ẹni àpọ́nlé ẹni iyì ẹni ẹ̀yẹ òun ni bàbá Ìgbòho Ṣà ẹ̀yin torí pé ẹ fẹ́ dìtẹ̀ wọn òun lẹ torí ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ wọ̀nyí clayton nípa bàbá Ìgbòho Ṣàlé nǹkan tí bàbá Ìgbòho Ṣà ṣe yẹn tí wọ́n lé Fúlàní ìgàngán lọ ta ló ti ṣerú ẹ̀ ní nílẹ̀ Yorùbá ó yẹ dárúkọ ẹni náà àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ìwéré ilé ta ló ti dìde wọ́n parẹ́ olórí OPC tó wà ń bẹ́ẹ̀ tàlẹ́gbọ́ tó sọ̀rọ̀ ọba mélòó lẹ sọ wípé òun ṣígun síbẹ̀ àbí àwọn OPC tó kù mélòó lẹ gbọ́ wípé wọ́n sọ wípé àwọn bínú tán àwọn ya wọ ìlú Ìwéré ilé àwọn ilé gbogbo Fúlàní tó wà ń bẹ̀ bàbá Ìgbòho ṣàti wá sọ̀rọ̀ wípé ọjọ́ méje làwọn fún àwọn Fúlàní tí wọ́n wà ní Ìwéré ilé ó ti wá ń nínú kí ló ti wá fa ìdí ìbínú kí ló fa ọ̀tẹ̀ ẹ ṣáà ní ẹ fẹ́ máa ṣe ọ̀tẹ̀ ọmọ adéyẹmọ ni ọlọ́run ò ní gbà fún yín ọlọ́run ò ní fún yín ṣe ẹ̀yin náà ẹ̀rọ ti ti yín lọ síbẹ̀ ẹ̀ ṣùgbọ́n kílẹ̀tẹ̀ náà ò rán àwọn ọmọ ogun yín ibo ni chief of army staff yín wà ìyá kogi chief of army staff yín kílẹ̀tẹ̀ fi rán wọn lọ síbẹ̀ kí wọ́n bá yín lọ lé àwọn sẹ́ríkì tó wà ní ìwéré ilé lọ bí ẹ sọ wípé ṣé rally ni wọ́n fi ń gba orílẹ̀-èdè yorùbá nìyẹn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ̀yin lẹ padà kó àwọn èèyàn títa bí wọ́n máa ṣe rally láì mọ̀ wípé gbogbo bí wọ́n ṣe ń wọ vẹ́ẹ̀sì tí wọ́n ń tẹ orúkọ bàbá sí tí wọ́n ń tẹ orúkọ bàbá ìgbowó ṣá sí àṣeyẹn ló ń wu ìyádúpọ̀ onítìrí tẹ torí ẹ̀ wá ń bu ẹnu àtẹ́lu rally wípé ṣé rally náà fi ń gba orílẹ̀-èdè ni ẹ̀yin náà ṣe wá kó àwọn mẹ́rin kan àbí mẹ́ta kan síta kó kan máa ṣe rally fún yín ah ìran yorùbá ẹ jẹ́ kí a ronú wa kí ló dé kí ló dé tí ọ̀tẹ̀ yìí wá pọ̀ tó eléyìí ìyá Dúpẹ́ Onítìrí eléyìí tó yẹ kẹ́ ṣì lọ bá àwọn bàbá ìgbà tí àwọn bàbá sì ń pe ìyá yìí o lára àwọn ọmọlẹ́yìn wọn bó tẹ̀ jẹ́ wípé ṣó yẹ kó níbẹ̀ ti bẹ̀bẹ̀ ara wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ nígbà yẹn ìyá Dúpẹ́ Onítìrí ẹ má dá wọn lóhùn wọ́n fẹ́ gba blue print ọwọ́ yín ni wọ́n fẹ́ gba yellow print ọwọ́ yín ni ẹ ò gbọ́dọ̀ gbé fún wọn ìwé UN ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín ọba pè yín ẹ má dáhùn ṣebẹ́ ti rí bẹ́yẹn eléyìí tó yẹ kí ẹ pawọ́pọ̀ mọ́ àwọn bàbá kájọ rìnrìn wọn ní kárìnká pọ̀ báyìí wọn ní yíyẹni yíyẹni ṣùgbọ́n ẹ̀yin ní irọ́ ni ẹni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹni ẹ̀yin mọ̀yàn níbi tí ẹ mọ̀yàn dé lágbàáyé lénìí àhá wọn ìyá ní nǹkan bíntín ni ẹ̀mí èlò ni àní kí one million dollar ṣáà ti pé láti ìgbà yẹn lọ́hùn tí wọ́n ti ń dá one million dollar a ò mà rí eégún tí ń jẹ́ a ò mà rí ìyá o tẹ́ ẹ bá máa gbóhùn wọn báyìí inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ó ti tán kọ́ ju ohùn síta ṣé ẹni tí ẹ wá sọ pé kọ́yàn máa tẹ̀lé pé adarí nìyẹn ni ẹni tí ẹ ò lè rí wọn náà wọn ẹ̀yin ẹ bèèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wọn wípé ní ibo nìyá ń gbé kí wọ́n mú fọ́tò táwọn àti ìyá dúpọ̀ ní tìjọjọ ti yà ẹ ti mọ̀ wípé ẹlẹ́tàn òun ni àwọn eléyìí wọn ò ní kankan tí wọ́n fẹ́ ọ̀fà nínú struggle yìí ju pé kí wọ́n bàjẹ́ lọ bàbá Ìgbòho ṣá wá jáde ah ah ó ga o ṣé gbogbo bí ìyá ṣe ń jẹ ìran Yorùbá ìka má tẹ̀ wá lẹ́nu kankan tá dìde fún wa bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lójoojúmọ́ àwọn ìjọba ò sọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì tó jẹ́ ọmọ Yorùbá wọn ò sọ̀rọ̀ bàbá Ìgbòho ṣá ti wá sọ̀rọ̀ ẹni orí ti ń ta yín orí yẹn ló máa ta yín pa. Dúpẹ́ Onítìrí àjàkáyé àjàkárùn àbí kí ni wọ́n ń pè yín orí yẹn ló máa fọ́ yín pa Dúpẹ́ bàbá Ìgbòho ṣà wọn kì í ṣe alárèéfín yín wọn ẹ̀ẹ́jọ sí ní sàwáwò kan wọn ò ń ṣe ẹgbẹ́ yín rárá ni mo ní kí ẹ mú ibi tí ìròyìn ti gbé ìyá yín ẹ mú síta ìyá yín Dúpẹ́ Onítìrí ẹ̀yin ẹ lọ wo Punch ẹ lọ wo BBC kò sí ìwé ìròyìn náà ní Nàìjíríà tó gbé ọ̀rọ̀ tí bàbá Ìgbòho ṣà sọ lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n gbé ó yẹ gọ́ọ̀gù ẹ o ẹ kọ orúkọ Ìyá Dúpẹ́ Onítìrí síbẹ̀ kẹ wá rí nǹkan tí wọ́n á gbé jáde fún yín Abíọ́lá ni ara àwọn ọmọ ẹrú ikú tí bàbá Abíọ́lá máa ń rán níṣẹ́ dé tòrótòró nígbà yẹn òun náà wá pera ẹ̀ níyàwó bàbá Abíọ́lá níbo ló ti ń jábọ̀ tó lókùn lọ́rùn ìran Yorùbá ládùrú gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tí a ní ọ̀jọ̀gbọ́n ni bàbá bàbá bàbá jẹ́ Akíntóyè ṣé ẹ rò bí ìwé kéré lèèyàn ń kà kó tó pèèyàn ní pòfẹ́sọ̀ ni <laughs> ìyá kun ibi yìí máa ń pààyàn lẹ́rìn oníta ni leader Yorùbá nation <laughs> ó ní àwọn ọmọ bàbá ìwọ ló mọ wọn àwọn mọ àwa mọ̀ wọn dáadáa bàbá mi Koiki Media mo kí yẹn káàbọ̀ sórí ètò wa bàbá mi Àkàlàmàgbò TV gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ apáta ni a kí o orílẹ̀-èdè Yorùbá ó máa wá sí ìmúṣẹ láṣẹ Èdùmàrè gbogbo àwọn ọlọ̀tẹ̀ lójú máa tì àwọn lójú máa tì gbẹ̀yìn orílẹ̀-èdè Yorùbá ó máa wá sí ìmúṣẹ nígbà tó bá sì máa dé kò ní bá èmi àti yín nínú àìsàn kò ní bá wa nínú wàhálà o kò ní bá wa nínú sàárè wọn ní yorùbá bọ̀ wọn ní ọwọ́ tó bá sẹ́ ẹ̀gúsí báyìí ló máa ń dúró jẹ́ gbogbo làkàkà wa gbogbo struggle wa wípé kí ilẹ̀ yorùbá kó lè dára aṣojú ẹ̀mí àti èmi àti yín kò ní ṣẹ̀yìn wa láṣẹ Èdùmàrè kí ló dé ẹ wá kóra yín jọ ẹ bẹ̀rẹ̀ sí wá ń gbìmọ̀ ọ̀tẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí wá ń sọ oríṣiríṣi sí bàbá Ìgbòho ṣàlára àkún ibi eléyìí tí ẹ sọ yìí ó pọ̀ ó pọ̀ ẹ̀yin ò ní nǹkan gidi kan tí ẹ fẹ́ ọ́fà ìrìnàjò yìí lẹ́nu yín lẹ́nu kẹ́ ẹ dákẹ́ gbogbo àwọn ẹ̀tàn tẹ́tí tàn sún tẹ́tí ta àwọn ènìyàn ẹ ti gba owó lọ bí ilẹ̀ bí ẹni àfẹnitórí ò bá pé àfi bá jẹ́ òpònú la máa gba ọ̀rọ̀ tí ìyá Dúpẹ́ Onítìrí ń sọ tá máa gbà gbọ́ ẹ tẹ ìwo sàwáwà èèyàn tó ń tẹ̀lé wọn ṣé queen bee ló sọ̀rọ̀ gidi lẹ́nu ni àbí ìjìnlẹ̀ ẹ̀yin náà ẹ̀ wo gbogbo wọn bàbá mi mo kí yín bàbá mi Koiki Media ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi Àkàlàmàgbò TV bàbá mi Ọlábọ̀dé sátìmẹ̀ gbogbo ibẹ̀ ṣe ń darapọ̀ mọ́ apáta ni mo kí o ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ wo bí ìyá yìí ṣe ń sọ̀rọ̀ lẹ́nu ẹ àwọn òrè àwa la sọ bàbá Ìgbòho ṣàdé ọlọ́run wa ọlọ́run wa ni kẹ wá ṣe nǹkan tó bá wù yín ọlọ́run ẹni tó bá gbàyàn ẹni téèyàn bá rí nígbà tó wà nínú ìṣòro kí ni wọ́n ń pè é olùgbàlà wa ni ó yá ẹ tẹ́ ẹ̀fẹ̀ yín lọ́rùn bàbá Ìgbòho ṣá òun la mọ̀ níjọ́ tí tí ojú ń pọ́n igún wa ẹ ibo lẹ wà o gbogbo ìgbà tí Sẹ́ríkì Ìgàngán tó bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ní Ìgàngán kí lẹ ṣe sí ṣé a rí ìyàdúpọ̀ onítìrí àti ìsọpọ̀kè yẹn ó tẹ̀sí pẹ́ eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń gbóná jọjọjọ ní ìwéré ilé kí ló dé tí ìyàdúpọ̀ onítìrí ò ti rán ọmọ lẹ́yìn wọn lọ o ìyá Kogi chief of army staff yín dà àwọn ọmọ lẹ́yìn yín àwọn ọmọ ogun yín tẹni ẹ ti ní one billion ọmọ bọ́tà gbogbo yín ó yá ẹ kó wọn lọ sí ìwéré ilé ẹ ò lè kó wọn lọ síbẹ̀ ibẹ̀ lẹ́tọ̀ọ́ pé tó bá ní ó jura wọn lọ wọ́n bá ní ajura <laughs> wa lọ tìjàkadì kọ́ bàbá Ìgbòho ṣàwọn kì í ṣe ẹgbẹ́ yín lọ́nà kọ̀nà wọ́n ń pèèyàn ní akíkanjú ọkùnrin Saheed ọmọ bọ́tà Yorùbá bọ̀ wọ́n ní sàn láàrin ajé ni mo ní pẹkọrọ má tẹ̀ mú àpamọ́ àpamọ́ má má má lọ gbogbo ẹ̀ papọ̀ ọ̀rọ̀ lè tó fẹ́ sọ yìí sọ sọ sọ kó so kó kó sojú abẹ́ ń kó <laughs> ó wá mú orúkọ bàbá kó ó mú orúkọ white lion sẹ́nu apọ̀dà òpònú ayérada ni ìwọ yìí náà ìwọ yìí náà ń sọ̀rọ̀ pé èèyàn gbowó ó ti gbàgbé ni ìwọ tó yẹ pé inú inú igbó ọ̀tà ló kó ló lọ tó lọ ṣa àwọn ọlọ́kadà jọ tó ní oní ọmọ ogun àbí ṣé ṣé wọ́n ń dì ẹ ni àbí wọ́n ló ń dira ẹ oríṣiríṣi ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ọmọ ẹyẹ ìwọ ti gbàgbé tó gbé irin kan sọ́wọ́ tí irin yẹn kọ́ ó kọ́ọ̀fù báyìí tó sọ wípé agbára ẹ nìyẹn bàbá Ìgbòho ṣàgan ò lè rí wọn tó yẹ pé hmm, ah, wọ́n ní kíkéré lábẹ́rẹ́ kéré o kì í ṣe mímì fàdìyẹ bàbá ìgbowóṣà bàtálíọ̀n sójà o ní wọ́n gbé wá sílé wọn tó yẹ pé <laughs> wọ́n ní <laughs> àgbàdo inú ìgò ni ó dàwò mọ́jú fàdìyẹ wọn ò rí ọ̀kan fi wọ́n ṣe àwọn ẹ̀yin tó yẹ pé ọlọ̀tẹ̀ níyí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nǹkan lẹ́ ń sọ fún wọn wípé kéré tí wọ́n dùn ọmọ bọ́tà ni o ọmọ ogun tó ń kó kiri lọ́jọ́ kìíní àná tó ní oní ọmọ ogun ní ọ̀tà tó gba ọ̀nà òwu lọ níbi oko bàbá Ọbásanjọ́ ní ọ̀tà tó ń kó wọn lọ láti lè fi gbowó lọ́wọ́ àwọn ènìyàn ìwọ náà wá sọ̀rọ̀ pé nìkan gbowó <laughs> oríṣiríṣi ọ̀rọ̀ tẹ̀ tọ́ sẹ́ni gbogbo yàn kì í ṣe bíi ta látọ̀ọ́lé ẹ tí gbogbo igi bá tẹ̀ ń wó pààyàn kì í ṣe bíi ti igi ata ọ̀rọ̀ ilé tó ń pa lówe lówe yìí àmọ́ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ bàbá wa Ìgbòho Ṣàmà ló ń bá wí kí ló sì fa ìdí ọ̀rọ̀ tó ń sọ torí pé white lion ń sọ̀rọ̀ spokesman ló ń sọ̀rọ̀ nǹkan tó bá ti sọ Ìgbòho ṣà ló sọ ìwọ wá ń sọ wípé kí ló dé ó ń kì wọ́n nílò ni o ẹni tẹ́yàn bá nífẹ̀ẹ́ ń ìwọ yìí náà nífẹ̀ẹ́ wọn ìwọ ọ̀dàlẹ̀ o mọrú iṣẹ́ ikú tó ti rán ẹ sí bàbá Ìgbòho ṣà ni ó ti gbàgbé ó mọyé àbọ̀dé tó ti gbà fún wọn ni ìwọ náà wá ń sọ̀rọ̀ ìwọ àtomíyalé ẹ̀yin tó yẹ pé ọ̀dàlẹ̀ ni yín ọ̀dàlẹ̀ tó tó yín láyé yìí ò sí bàbá Ìgbòho ṣàwọn sanwó iléèwé ọmọ ẹ àtiwọ́ àtomíyalé owó iléèwé àwọn ọmọ yín Ìgbòho ṣà ló ń san ẹ ò níṣẹ́ ẹ̀ nábọ̀ Yorùbá nation lẹ fi ń skáàmù àwọn ènìyàn ìwọ náà wá ń sọ̀rọ̀ <laughs> oríṣiríṣi gbogbo voice note yín ló wà lẹ̀ àwọn ìyá tí wọ́n ti send owó sí yín àwọn ìyá tẹ́tí tẹ́tí fi nǹkan sẹ́nu bá sọ̀rọ̀ tẹ́tí gbawó gbawó gbawó gbawó lọ́wọ́ wọn voice note wọn kúnlẹ̀ bí ẹni ẹ ti gbin tó bá ti bí ìyá yín já tó bá ti bí yín dá ó yẹ ẹ sọ̀rọ̀ kẹ wá gbọ́ ẹ̀sìn yín yàrá kẹ wá gbọ́ ẹ̀sìn yín gbogbo receipt tó fi send owó sí yín gbogbo ẹ̀ làwọn ìyá yẹn ti send sí mi orí yín ó dẹ̀ wípé nǹkan ń ṣe yín ó dẹ̀ wípé nǹkan ń ṣe yín lọ́pọlọ spokesman wá sọ̀rọ̀ ìwọ wá lórí láyàláyà wá ń jáde ó náà òun kì wọ́n nílà ni o òun ní òun nífẹ̀ẹ́ wọn lòun fi ń sọ̀rọ̀ ìwọ yìí <laughs> ìfẹ́ dà lójú ẹ o ó lè ẹ mọ nǹkan tó ń ṣe wọ́n ni sàkámà ń jẹ ìyádúpọ̀ ní tìí tí wọ́n tẹ̀lé wọ́n rí wípé àwọn <laughs> kò sí nǹkan kan bẹ̀ gbẹrẹfo báyìí lẹ́nu wà àwọn gbogbo one million dollar tí wọ́n dá ọwọ́ ìjìnlẹ̀ ni wọ́n rí wọ́n rí sójú ó ti rò bóyá nígbà táwọn fi ń pariwo ìgbowó òòṣà ìgbowó òòṣà tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ìgbowó òòṣà ṣàtàkàmà jí àwọn èèyàn ìyẹn ló máa pè é ebi tí wọ́n ń pa yín lẹ́yìn ìyá onípẹ́ onítìró ti ń wá àwọn tó ti fẹ́ gbowó lọ́wọ́ wọn ó ń bọ̀ nìyẹn o ẹgbẹ̀gbẹ́ la kàn ń rìn ó ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn kò mọ bó ṣe fẹ́ sọ kò mọ mí ibo ló tiẹ̀ wà látẹ̀yẹ ọjọ́ yìí gan níbo ló wọlé sí torí pé mo ṣàdédé máa rí fídíò tó ṣe yìí báyìí ni torí pé bàbá Ìgbòho ṣá sọ̀rọ̀ wípé àwọn fún àwọn Fúlàní ìwéré ilé ní ọjọ́ méje kí ló ṣe wá kàn ẹ́ jọ <laughs> onímọ̀ràn àgbáyé ó dẹ̀ dìmọ̀ràn ẹ mú ṣágo ń búgò ìwọ náà ń sọ̀rọ̀ ìwọ tó yẹ pé bí orí ń fọ́ wọn ó ń lọ láti ọ̀tà sí <laughs> hmm, ah, ọlọ́run o ọlọ́run o ṣe ní gbogbo àwọn ìyá wọn ìtẹ̀ ti gbà owó lọ́wọ́ wọn ìṣẹ̀dá wọn ló máa dá yín lẹ́jọ́. nínú òjò nínú ẹ̀rùn nínú wíńtà nínú òtútù táwọn ìyá wọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ wá ń tàn wọ́n. ó máa wọnú gbó báyìí á ní kí wọ́n wọ òun báyìí o òun ṣẹ̀ṣẹ̀ lé fúlàní kan lọ níbí ni lórí irọ́ ni o irọ́ ni o ó dẹ̀ pé ìwọ ti sọ̀rọ̀ o àtiwọ́ àti omíyalé ẹ ti sọ̀rọ̀ fídíò yín tẹ fi ń gbá àwọn ìyá oníyà nígbà yẹn ó wà ńlẹ̀ ẹ ó ní o àṣẹlẹlẹ fúlàní ìyẹn tó ń sọ̀rọ̀ bí ẹni tó ní ìbẹ́ lẹ́nu yẹn àwọn ṣẹlẹlẹ fúlàní tán báyìí ni o kí wọ́n bá lè máa sẹ́ǹdì owó sí wọn òun náà wá ń sọ̀rọ̀ àtọmọbọ̀tá àrífí àrífí àti kọjá ààyè gbogbo ọ̀rọ̀ tó sọ yìí tó sọ wípé ẹ ìwọ ń kìbọ̀dá ẹ nílò a mọ̀ wípé bàbá Ìgbòho ṣà ló ń bá wí torí pé ọ̀rọ̀ tí spokesman sọ bàbá Ìgbòho ṣà ló sọ ìwọ wá lọ sórí pọ́ǹṣì lọ sórí gbogbo níùsì wàá bá ń bẹ̀ wọ́n ti gbé e ó yẹ kán gbé ìyàdúpọ̀ onítìrí yín náà bẹ́ẹ̀ ṣebí ìyàdúpọ̀ onítìrí yín ó ní kí wọn kì í fi rálì ń gba orílẹ̀-èdè láì mọ̀ wípé aṣọ eléyìí tí wọ́n ń tẹ orúkọ àwọn bàbá sí tí wọ́n ń ya àwòrán àwọn bàbá Ìgbòho ṣà sí irú ẹ̀ ló ń wù ìyá yín òun ló fi kó àwọn ọmọ jáde ní ọ̀sẹ̀ kejì sí bíbáyìí kọ́nà máa ṣe rálì tó kọ orúkọ ẹ̀ gbagbagba sí. ogun ń lọ sí ìwéré ilé ṣé ó ṣe wá di wàhálà ó ṣe wá dogun ó ṣe ti wá di ọ̀tẹ̀ ẹ̀yin náà ẹ kọ́ ọmọ ogun yín lọ sí ìwéré ilé ṣé ẹ débẹ̀ tí àwọn ará ìwéré ilé tí wọ́n lé yín padà ni kí ló wá dé tẹ wá sọ gbogbo ẹ̀ di wàhálà kó máa kó máa kó máa wọ́ orí yín bẹ́ẹ̀ yẹn ìgbowó ọ̀ṣà wọn kì í ṣe aláàrífín yín o akíkanjú ọkùnrin ogun jẹ́kọ́mọ̀ of Yorùbá land ẹ gbọ́ kan tí Sẹ́ríkì gọ̀gán sọ ni <laughs> ó ní tóun bá sì gbóhùn Ìgbòho báyìí ó ní òtútù á sì mú òun ẹ̀rù á bá òun bàbá Ìgbòho ṣàlẹ̀ yẹn wá sọ pé ẹ fẹ́ sọ di aláàrífín bàbá mi Yorùbá Nation Àfọ̀njá TV mo kí yín gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ìkànnì yìí pẹ̀lú wa pátápátá ni a kí o àkùndédé àsìkò yìí o Elédùmarè á ràn wá lọ́wọ́ o àti píìnì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yẹn lólùfẹ́ wa ẹ bá wa pè wọlé kẹ bá wa dá sétò lórí eléyìí tí àwọn bọ̀tá àti àwọn queen bee queen bee àwọn ọmọlẹ́yìn mọ̀mọ́ onítìrí eléyìí tí wọ́n sọ yìí ìgbà tí wọ́n ń pààyàn ní ìwéré ilé ṣé ká wá kọ́wọ́ sọ́wọ́ ká máa wòran ni à ń sọ fún ọ wípé kò sí nǹkan tí ìjọba location four one nine tí wọ́n fẹ́ ṣe sí i àtìgbà tó ti ń pààyàn kí ni wọ́n ṣe ẹ mọ̀gbà tó ti ń pààyàn kó tó di pé bàbá Ìgbòho ṣàwá sọ pé àhá ah, ah, eléyìí ti tó kí ló dé ẹ̀yin Fúlàní kí ni ìran Yorùbá kí la gbà lọ́wọ́ yín àwọn èèyàn wa tẹ́ ń pa yìí ó ti tó ẹ yé pa wá mọ́ a gbọ́dọ̀ gbára wa kúrò lọ́wọ́ Fúlàní. wọ́n sọ wípé ẹ ti gba ilẹ̀ ẹ ti declare ẹ ti occupated occupation occupy ṣé ilẹ̀ tí wọ́n bá ti occupy ṣé ó yẹ kí ìyà tó ń jẹ wá ìṣó yẹ kó ti máa jẹ wá ǹjẹ́ ó yẹ kí a ti gbúrò fúlàní mọ́ nílẹ̀ yorùbá tàbá ti occupy tàti occupation ẹ ṣe jàre bàbá mi bàbá mi ọlábọ̀dé ṣátìmẹ̀yìn <laughs> wọ́n ní ọlọ́run ló wà lẹ́yìn olóyè ìgbòho torí àwọn omíyalé bíi bí bàbá Ìgbòho ṣàṣe fọkàn tọ́ wọn tó ọlọ́run ló ní ọlọ́run ló fún wọn ṣe bẹ́ẹ̀ ni tó kí bàbá Ìgbòho ṣà wọ́n kóyàn mọ́ra tẹ́ bá tẹ̀ ti rí wọn ẹ bá ti rí wọn tẹ́ ti rójú wọn ẹ ti mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ èèyàn ni wọ́n kóyàn mọ́ra wọn kì í tàyàn nù òun ló fa gbogbo àwọn wọn kẹran mérò omíyalé ọmọ bọ̀tá tí kì bá ṣe ọlọ́run tó wà lẹ́yìn wọn tó dúró tì wọ́n ẹ mọ oríṣiríṣi tó táwọn ilé ti pa ẹ mọyì àwọn èèyàn tó ti gbàbọ̀dè fún tí wọ́n ti rán wọn tó yẹ pé ọlọ́run òun ló dúró ti bàbá Ìgbòho Òòṣà ìwọ tí wàá padà jáde ọmọ bọ̀tá níbo ló ti já wá tó lókùn lọ́rùn o ibo ló ti já wá ṣe bó ti tì í tẹ́tí lọ sí ìyàmóye àbó ti gbàgbé ìyàmóye ló wà o lákì dánidání yìí láti gbà tó ti fọlọ́pàá gbé ńgbà yẹn ẹ bèrè wípé ọkọ ẹ àti ẹrù ẹ eléyìí tí wọ́n gbà láti gbà tó ti lé ìyàdínwọlé tí wọ́n ti lọ gbà padà ṣé wọ́n ti lọ gbà á gbogbo ẹ̀ wà ní àgọ́ ọlọ́pàá ńbẹ̀ ẹ bá wa pè wọlé kẹ bá wa dá sétò ẹ̀yin olólùfẹ́ wa wọ́n ti ti ń wá ọ̀nà tí wọ́n fẹ́ gbà máa scam àwọn ènìyàn nìyẹn one million dollar ilé tí wọ́n ń pariwo láti yọ ọjọ́ ìtọ́ni kò tí ì pé tó bá pé làwọn agbé adelé wọlé ẹjọ́ ṣé one million dollar ò tí ì tó ń pé ṣé kò yẹ kí adelé ti wọlé tí gbàgbé sàkámà jẹ ni wọ́n òun la fi ń sọ wípé gbogbo ẹ̀ ń tẹ̀ ń tẹ̀lé wọn ẹ yé padà ẹ jẹ́ lọ padà lẹ́yìn wọn ẹ yé má tẹ̀lé wọn mọ́ àwọn eléyìí eh, wọ́n máa wọ́n máa gbọ́ yín báyìí wọ́n á gbọ́ yín gbẹ wọnú egungun wọ́n máa gbá yín wọnú egungun eh, ìgbà tójú yín bá padà máa ṣí ẹ rí wípé ẹ wo àwọn tí wọ́n gbé ilé fún wọn àwọn tí wọ́n fi yá ilé wọ́n yá owó wọ́n gbélé fún wọn ní Ìbàdàn bàtà náà fẹ́ lọ declare àwọn lọ jẹ ẹwà àgọ̀yìn àwọn ìyá oníyà tí wọ́n wà lókè òkun tí wọ́n kọ́ ilé àti ọkọ̀ àti gbogbo ẹ̀ tí wọ́n gbé fún wọn àwọn ìyàwó yẹn ti ń pariwo síta báyìí pé àwọn fẹ́ gba ilé wọn padà wípé adelé tẹni ẹ fẹ́ gbé láti ọjọ́ yìí ah ah, ah mi ò tẹ̀ fẹ́ pa ètò yẹn pọ̀ lélẹ̀ pọ̀ lélẹ̀ ni ibi tí àwọn ìyàwó ẹ̀ tí wọ́n ti ń pariwo wípé ìyá Dúpẹ́ Onítìrí bá wa gbé ilé wa padà o àwọn ò ti ṣe mọ́ <laughs> ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ́ àwọn ìyá wọ̀nyí nígbà tí wọ́n ti wá rí wípé ẹ̀tàn ló bá dé o adelé láti ọjọ́ ìyàwó màrádélé àwọn ìyá wọ̀nyẹn ti ń sọ̀rọ̀ sókè báyìí o ẹ wo voice wọn kúnlẹ̀ <laughs> ẹ ò pa àwọn ìyá wọ̀nyẹn ìgbà tí wọ́n rí àtúpọ̀ ní tìrí tó bẹ̀rẹ̀ sí sọ wípé òun ti gba ilẹ̀ òun ti ọkùpáì wọ́n rò bó òdodo náà ni ó kubi tí àwọn adelé wọn fẹ́ máa dé sí àwọn èèyàn tó ń bọ̀ àwọn èèyàn tó fẹ́ dé àwọn tó ń kó ń bọ̀ láti Canada láti gbogbo ẹ̀ àwọn UN làwọn ìyá yẹn bá gbé property wọn sílẹ̀ <laughs> láì mọ̀ wípé lórí irọ́ ni irọ́ ló bá dé báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ìyá wọ̀nyẹn ti ń sọ̀rọ̀ báyìí voice wọn kúnlẹ̀ ni wípé ìyá Dúpẹ́ Onítìrí bá wa kó property wa padà o arakọ tá à ń sọ fún wa nìyẹn ẹyẹ máa gbọ̀n ee nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ máa ní sùúrù wọ́n ní sùúrù bàbá ìwà sùúrù ọba àwúre nítorí pé ìgbà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Ìgbòho ṣàṣẹlẹ̀ ni wọ́n sọ wípé àwọn ò lè fara mọ́ o àwọn ò lè ní ìfaradà yẹn o ṣé àwa wá dúró ni àwọn òní ní adarí míì ni òun ni fi lọ kó sí akóló bàbá òun ni fi lọ kó sí akóló ìyádúpọ̀ onítìrí tí ìyádúpọ̀ onítìrí fi ń gbọ́ wọn gbẹ ẹ bàbá mi ẹ má bínú ẹ bá wa gbóhùn sókè o. hello ẹ ká lẹ́sà o ṣàlàáfíà ní gbogbo ilé ńkọ́ o. ẹ fẹ́ bá wa dá sétò. ah nẹ́tíwọ́ọ̀kì yẹn o ẹ jẹ́ kí n pè yín pa ẹ nẹ́tíwọ́ọ̀kì yẹn ok ó ti da báyìí ẹ bá gbóhùn sókè ìyá ẹ jẹ́ kí n pè yín padà ẹ ọ tètè pè mo ní kí n pè yín padà náà ni ẹ ṣeun gan ni ẹ bá wa dá sétò. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ gbogbo ilé ló ń gbọ́ yín o ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣe ẹ ṣeun bàbá mi. ẹ mo fẹ́ gba ọmọ Yorùbá àtàtà nímọ̀ràn. Hmm, ẹ ṣeun. Hmm, ìmọ̀ràn mi ni pé mo fẹ́ bẹ̀yìn ẹ̀ máa lísì sí bàbá wa Dr. Sunday Igboho. Hmm. ṣé ẹ rí àwọn ọ̀rọ̀ dúpọ̀ létìrí yẹn àwa ọmọ Nàìjíríà kan wà àmọ̀rọ̀ gbọ́ àwọn kan sọ àwọn kan mọ̀ gbọ́ sẹ́ni láti bẹ̀rẹ̀ nígbà tí dúpọ̀ létìrí bó ṣe jáde mo pe lady kéńgbà yẹn. this woman is fake ó ní báwo ni mo ṣe mọ̀ mo ní àmọ́ ah, ọ̀rọ̀ yẹn bíkọ́ ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ Sunday gbà yẹn ó dàbí pé ẹ̀mí mi bíi pé ọwọ́ Sunday ló wà ni. Hmm. bí mo ṣe ní bẹ́ẹ̀ tó bó ṣe ń lọ gbogbo kan bó ṣe ń lọ ìṣẹ́jú ìṣẹ́jú gbogbo ẹ̀ mò ń bá lọ lórí program tó ó mo ti láti bẹ̀rẹ̀ ọmọ Nàìjíríà mo ń bẹ̀ yẹn máa tráyì hmm. ṣe rí òótọ́ tó gbé tó mo fẹ́ sọ̀rọ̀ fún yín gbọ́ lálẹ́ yìí òótọ́ tó yọ Sunday màá sọ fún yín. ẹ ṣe gan ni bàbá mi bá gbóhùn sókè. Hmm ṣé oògùn kì í ṣe oògùn ọlọ́run ni. Hmm. ṣé tẹ bá wo tẹ bá wo bàbá wa olóyè Sunday Igboho àtọmíyálé wọ́n dàbí five and six. Hmm. tó bá jẹ́ ọlọ́run ò sí lẹ́yìn Sunday wàá ti pa Sunday dànù. Hmm. Elédùmarè o. ṣùgbọ́n sọ òtítọ́ òtítọ́ tí bàbá yìí ń gbé dání òtítọ́ tó gbé dání mo ní kẹ́lẹ́ mọ̀ ọjọ́ tó àtàkì lé ẹ̀ bó ṣe ojú ẹsẹ̀ náà ṣe ní notification bí mo ṣe wo program lady k. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tati gbàdúrà so tẹ bá wo àwọn tó sọ̀rọ̀ àdé bàbá wa gbà yẹn ọ̀tá wọn gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ àṣírò sí àṣírò tí ì túmọ̀ hmm. àwọn kan wà tí bàbá ń rakọ̀ fún tó ń gbóúnjẹ fún tó tọ́jú. tó ń sanwó iléèwé wọn léwé àwọn ọmọ. Hmm kàn tó kàn jẹ́ òtítọ́ tí bàbá yẹn gbé ga ní òtítọ́ tó wà lọ́kàn yẹn òtítọ́ ibi tó máa dé láyé yìí òtítọ́ ló máa òtítọ́ máa lékè ni. bẹ́ẹ̀ni. àwọn dúpọ̀ àwọn dúpọ̀ lítìrí owó làwọn yẹn wá pa owó owó ni wọ́n wá pa. àdúwó àwọn olóṣèlú ló lù wá gbà yẹn wọ́n rò pé wọ́n ní gbèjọba fún wọn kó lo dúpẹ́ wọlé kó wá àbádàn wọn gbòòrò gbà bó ṣe plan nìyẹn. Hmm bàbá la plan tó ń plan nígbà yẹn nìyẹn pé tí àwọn bá ti gbé tí wọn bá ti gbé ìjọba fún wọn o wọn wọn lo dúpọ̀ lùtì wọn wá gbá àwọn bàbá akíṣẹ́ wọn gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kọ́ kó ọjọ́ ọ̀la ẹ̀ dànù. Hmm. kọ́ máa lísì sí bàbá yẹn ọ̀rọ̀ wà ẹ ẹ gbọ́ nǹkan tí sọ ni ó tó máa ti gbóhùn Sunday tó máa ti dárúkọ ẹni Sunday ó láwọn ló máa ń ṣe gírì pé kòun kú kòun kú kòun para hmm. so mo so mo ń rọ ọmọ Yorùbá mo ń rọ wọn ẹjọ ẹjọ ẹ̀jẹ̀ á lé sí bàbá yẹn ibi tó bá ní ká gbẹ̀sẹ̀ sí ní ká gbẹ̀sẹ̀ sí. Hmm. ṣé ń gbọ́. ibi tó bá ní ká gbẹ̀sẹ̀ sí ní ká gbẹ̀sẹ̀ sí ibi tó bá ní ká ṣe ní ká ṣe àwọn dúpọ̀ lítìrì yẹn irọ́ ni gbogbo irọ́ ló gbé dání. ẹ ti parí ẹ lẹ́kọ̀ọ́ àwọn tí bàbá lọ́nà tí Abíọ́lá tó rán wọn ṣe ìgbà yẹn nìyẹn. Hmm. so I beg you people to follow this bàbá wa olóyè àti bàbá Akíntóyè ẹ jọ̀ọ́ mo ń bẹ àwọn Yorùbá àtàtà ẹ eh, wò kí ni yìí wà easy bọ̀dọ̀ wọn wà ló wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. dábàá lè dábàá lè tẹ̀lé ìsọ́nù tí bàbá Sunday tán tí olóyè fún wa dábàá tẹ̀lé kì í ṣe pé bàbá bàbá ọ̀tí mi ẹ gbọ́ ọ̀kan tó sọ ni. wọ́n ní bẹ́ẹ̀ ni. olùwà still continue bóde ẹni tó àwọn tó ní bàbá ọ̀lẹ́ gbádà àwòdò ẹ jẹ́ kí ọlọ́pàá méjì mẹ́rin kó ka yín mọ́lé. àní DSS kan ẹyọ kan gan ti tó wọn. top topless top top topless of soldier tó ń lọ three hundred. Hmm ẹ bá mi show love and like bàbá wa Ìgbòho ṣá owó bàbá Jami. ẹ wo tí n bá tí n bá bọ̀ láyé lọ́jọ́ míì Sunday bàbá olóyè ló máa bí mi. ọlọ́run ah, ẹ ṣé bàbá mi. Hmm. Ah, hmm. ẹ wo ó dàárọ̀ mọ́ àmọ́ àgbàmọ́ Yorùbá ni màá lọ́la dáa. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn níbi tí wọ́n nífẹ̀ẹ́ bàbá wa Ìgbòho Òòṣà wọ́n táwọn bá wáyé táwọn ti dàgbà táwọn lọ táwọn ti padà wá bàbá Ìgbòho Òòṣà làwọn á gbàdúrà pé kó tẹ̀ kó kó ṣe bàbá àwọn òun lẹ́yìn kan wá sọ wípé fẹ́ máa ṣẹnu rádàrádá sí wọn lẹ́nu ọmọ bọ̀tá àjàkáyé àjàkárùn àbí bí àbí bí bàbá Ìgbòho Òòṣà wá sọ wípé ẹ fẹ́ máa rí fí ìyá yín dúpọ̀ ní tìtẹ́pẹ́ ń tẹ̀lé mo ní kí ló dé gẹ́gẹ́ bí ìyá tó sọ pé òun ti gba ilẹ̀ àwọn ti occupy UN ti mọ̀ wọ́n àwọn àti UN jọjọ́ ń sùn àwọn jọjọ́ ń jí ni kí ló dé tí wọ́n ń pa ọmọ Yorùbá láti ìgbà tẹ́tọ́ yí pé ẹ ti gba ilẹ̀ kí ló dé tí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá ẹ rí pé ẹ̀ ń tanra yín ìmọ̀ràn tí bàbá wa tí wọ́n pè wọlé tí wọ́n sọ fún wa náà ni wípé ẹ jẹ́ kí á tẹ̀lé bàbá wa Professor Banji Akíntóyè bàbá wa Ìgbòho ṣá nítorí pé nínú struggle yìí àwọn la mọ̀ o àwọn la rí àwọn la mọ̀ a ò mọ ẹni tó ń jẹ́ Dúpẹ́ Onítìrí o ẹ̀tàn ló gbé sọ́wọ́ o. ó fẹ́ kó àwọn ọmọ Yorùbá ó fẹ́ kó wa lọ sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì ni o irú eléyìí tí wọ́n wà ní wọ́n Nàìjíríà kò sí ìyàtọ̀ tó wà láàrin ìyá Dúpẹ́ Onítìrí àtàwọn olóṣèlú wa nílẹ̀ Yorùbá o kò sí yàtọ̀ kan bẹ́ẹ̀ o àgbà tá ti bẹ̀rẹ̀ struggle yìí orúkọ kan tí bàbá Akíntóyè máa ń tẹnumọ́ self determination Yorùbá nation ẹjọ́ lẹ́yìn yẹn ẹ ti gbọ́ orúkọ mi ẹ̀yin ẹ wá wo oríṣiríṣi orúkọ eléyìí tí ìyá Dúpẹ́ Onítìrí tó ti dárúkọ wọ́n á bọ́ sípò ẹ̀tọ́ wọ́n á declare wọ́n occupy determination application ominigation àdélé ni wọ́n ti wà àti ọdún tó kọjá náà ti wà lórí adélé o ẹjọ́ ọdún tó kọjá ni wọ́n sọ wípé àwọn sì ti declare àwọn ti gba ilẹ̀ láti ìgbà yẹn kí ló dé tí wọn ò tí ì wá fi gbé adélé wọlé ìgbà tí ìyá ti fẹ́ wá gbé wọn sí orí àdánwò <laughs> tí ìyá fẹ́ gbá wọn dáadáa gẹ́gẹ́ bí nǹkan tí ìyá sọ nígbà tí five million petition ó ló dìgbà tí five million petition bá ti pé ó ní kété tó bá pé báyìí ó ní àjọ UN kàn máa wọlé wá ni àti bọ́ sínú orílẹ̀-èdè wa nìyẹn ìgbà tó yá ń kọ́ the same strategy yẹn òun nìyá ti lò ní orí adelé ó ní tí one million dollar bá ti pé ṣé ìyẹn àfẹn tí ò bá ní làákàyè lágbà gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí gbọ́ ìgbà tó ti rí pé àwọn àjọ UN kóra wọn jọ tí wọ́n ń ṣèpàdé bó ti ṣe mú rọ́ọ̀bà lẹ̀ nìyẹn o òun ti rányàn lọ UN pé òun oríṣiríṣi UN pé òun òun aṣojú lọ ẹ̀yin náà ẹ̀ wo àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ẹ ti rí i pé ó ti <laughs> gbogbo ẹ ti ń di bálá bulubulu bálá irọ́ ló bá dé òun ni mo fi máa ń sọ fún wa a ah, bàbá mi tí wọ́n pè wọlé ẹ ṣe gan ni àgbáyé á dalẹ̀ a ò ní wá yín tì ẹ jẹ́ kí á tẹ̀lé àwọn bàbá méjèèjì wọ̀nyí bàbá wa professor Bánjí Akíntóyè bàbá wa Ìgbòho Òòṣà ẹ jọ̀ọ́ ta ni irú ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ sí ní July 1st wọ́n lo ọdún méjì ó lé òní wọ́n lò níbẹ̀ ní ọgbà tí wọ́n jáde iṣẹ́ ẹgbọ́n nǹkan míì lẹ́nu wọn ju wípé no going back wọ́n ní àwọn ọmọ Yorùbá wọ́n lè jẹ́ kí á dúró lórí ẹsẹ̀ wa wọ́n lè jẹ́ kí á dúró wọ́n ní àwọn tí wọ́n wọ́n ní àwọn ṣetán o bàbá Ìgbòho Òòṣà tètè wá sọ̀rọ̀ kan tí mo ní pé ah bàbá yìí àkọ̀dá èèyàn ni wọ́n wọ́n ní àwọn wọ́n ní kò síbi táwọn fẹ́ sáré lọ o wọ́n ní àbí ẹ̀rí ìlà ẹnu àwọn yìí ni wọ́n níbo làwọn fẹ́ gbà yí Yorùbá làwọn identity wọ́n ní òun ní ìlà ẹnu àwọn yìí àwọn tó ń bú wọn ọ̀kọlà ni wọ́n kò sírú èbú tí wọ́n bú wọn Sunday Ìgbòho Sunday kinní kan ọ̀kọlà ẹ̀yin wá ń sọ̀rọ̀ ẹ̀yin tó yẹ pé sàkámà ń jẹ nìyí bẹ́ẹ̀ ṣe lọ́lọ́lọ́lọ́lọ́ tẹ̀tẹ̀lé ìyàdúpọ̀ onítìrí tẹ̀rí pé kò sí nǹkan kan bẹ̀ wọ́n ti ti wọ́n ń bọ̀ nìyẹn o wọ́n ń bọ̀ ẹgbẹ̀gbẹ́ la kàn ń rìn gbogbo àwọn iṣẹ́ eléyìí tí wọ́n ti rán sí wọn iṣẹ́ ikú fún bàbá ìwà Ìgbòho ṣá ọpẹ́lọpẹ́ inú kan òun la fi máa ń sọ láyé wípé èèyàn ẹ ṣáà máa lo inú kan wọ́n ní wọ́n bá tẹ̀ ń léjò sí ẹ̀ wọ́n ṣáà máa lékun sí wọn ọlá inú kan yẹn ọlá òtítọ́ yẹn tí bàbá Ìgbòho ṣá dúró lé lórí òun ló ń kó wọn yọ o ọ̀tá pọ̀ o <laughs> wọ́n ní láàrin ọ̀tá làwà ká máa ṣọ́ra bàbá Ìgbòho ṣá ah! èmi ò ti réyàn tó kóyàn mọ́ra tó bàbá Ìgbòho ṣá rí gbogbo wọn pátá ọlọ́run wá fi ojú aṣebi hàn ọlọ́run wá fi ojú ọ̀dàlẹ̀ hàn pẹ̀lú bí wọ́n ṣe wà níbẹ̀rẹ̀ a máa ń sọ wọ́n ní ewé kan kì í bọ́ báyìí lára igi kí ọba òkè má mọ̀ sí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ gbọ́ bàbá Ìgbòho ṣà ní pé ní kádàrá ló wà wọ́n ní kò sí ẹ̀dá kankan tó sọ wípé à ẹnì yìí ló mú wọn sílẹ̀ o wọ́n ní kò sí bẹ́ẹ̀ ṣe máa rìn láyé yìí kádàrá èèyàn ó ti wà lákọọ́lẹ̀ ẹ gbọ́ gbólóhùn yẹn lẹ́nu wọn ẹ̀yin wá ń sọ wípé Queen Bee eléyìí tẹ́ ẹ sọ yìí ó lágbára ìyá yín ẹ̀yin náà ẹni kó kọjá lọ sí ìwéré ilé tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tí bàbá wa Ìgbòho ṣá sọ wípé àwọn fún àwọn Fúlàní ìwérelé ní ọjọ́ méje ìyẹn ló ti ń fa orí tó ń fọ́ yín ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ hmm. àwọn BBC bóyá wá gbé yín ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ wípé o wọ́n Sẹ́ríkì ìwérelé o ọjọ́ mẹ́ta nìyá Dúpẹ́ Onítìrí fún yín o bóyá ẹ máa sá lọ o <laughs> bàbá mi Adédayọ̀ Alfred mo kí yẹn káàbọ̀ sórí ètò ìyá Dúpẹ́ Onítìrí àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n ti ọ̀pọ̀ wọn ti forí gbálẹ̀ ń kékeré pé èèyàn ti sọ̀rọ̀ ẹjọ́ ṣé bí gbogbo ẹ̀ ṣe lọ nílẹ̀ Yorùbá ìṣe kan bójúmu ni kí wọ́n máa pa wá a ò gbọ́dọ̀ ti sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ mo ṣá ti wá sọ̀rọ̀ inú ti bí yín ẹ̀yin sì ní ẹ ò rí kankan ṣe aláìní kan ṣe ẹ̀dá ni yín ẹ ò níbi ọ̀kan tẹ̀ ń rè ẹ̀yin ò ní kankan tẹ fẹ́ wọ́n fà olè lẹ wá jà bàbá mi ọlámilẹ́kan ṣòbò ẹ káàbọ̀ sórí ètò wa wọ́n ní dúpẹ́ ti lulẹ̀ tipẹ́tipẹ́ ó ti lulẹ̀ queen bee ni kò tí ì yé wọn àti queen bee àti ìyá àjàkáyé àti ìjìnlẹ̀ olè irọ́ ni wọ́n olè ọ̀lẹ àwọn one million dollar owó tí wọ́n ń gbà yẹn òun ló sì rànjú mọ́ wọn wọ́n mọ̀ wípé irọ́ ni ìyàdúpọ̀ onítìrí ń pa ṣùgbọ́n owó one million dollar tí wọ́n ti ń gbà yẹn ó ti dùn mọ́ wọn bí oní two billion dollar ti ń gbé sílẹ̀ o thirty thirty five thousand pounds tí wọ́n ń gbé sílẹ̀ yẹn ah, ìyẹn ló ń dùn mọ́ wọn torí pé wọ́n mọ̀ wọ́n mọ̀ wípé irọ́ nìyá yẹn ń pa kí ni wọ́n ti wá rí ṣe láti yẹ ọjọ́ yìí báyìí wọ́n ní ọmọ tó ní ìyá òun là bàbá òun ò lówó lọ́wọ́ ní ẹnu ẹ̀ lòun náà wà yẹn ìyá dípò onítìní wọn tí wọ́n ti wá tẹ̀lé ṣé kí ni wọ́n ti wá rí ṣe àní irọ́ ni wọ́n ń pa <laughs> bàbá mi ní Ayédúpẹ́ ti rún oorun júgújúgú ni o bàbá mi ọlámilẹ́kọ̀ọ́ oorun gidi ó ti rún kọjá kọjá bí gẹ̀ẹ́fù nǹkan tí ń ṣe wọ́n onídàrú ni onídàrú international scammer and his <laughs> aláyé bàjẹ́ kankos <laughs> dípò onítìrí limited aláyé bàjẹ́ kankos ni èmi ò ríro eléyìí rí o àtìgbà tí bàbá yìí ti jáde mo sọ fún yín ṣe rí fídíò àkọ́kọ́ tí bàbá Ìgbòho ṣá ṣe síta tí wọ́n bujó sára tí wọ́n kó sínú agbádá funfun yẹn àtìgbà yẹn nìṣòro ti báyé wọn tẹ́ bá nígbàgbé ọjọ́ kejì ẹ̀ ní ìjìnlẹ̀ tí wá jáde tó sọ̀rọ̀ ìgbà yẹn ni wọ́n fi ń lọ sílé ẹjọ́ pẹ̀lú inú wọn ò dùn torí wọ́n ti wò wípé owó ilé táwọn ń gbà àwọn èèyàn á sá padà kúrò lẹ́yìn wọn ṣáájú bí wọ́n bàbá wọn ṣe mú bàbá Ìgboyà sí Kotonu yẹn ìyẹn ló ń dùn mọ́ wọn nínú torí wọ́n mọ̀ wípé ìyẹn làwọn fi ń cash out ìyẹn làwọn fi ń gbowó ẹ rí pé bàbá Ìgbòho ṣà ó wà ń Kotonu ṣe pé Ìyàdúpọ̀ Onítìrí òun ni adarí fún yín ó yẹ ẹ máa wá dáwó o ìyẹn ni wọ́n fi ń cash out ṣùgbọ́n láti gbàtọ́ ti jáde báyìí ìbànújẹ́ gidi ló jẹ́ fún wọn inú wa ń bí wọn wọn wá gbogbo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbé gbà òun ló mú kí Saheed Bọ́tà òun ló yẹ kó fi jáde síta àbí ọmọ Bọ́tà ṣé bí Saheed náà lórúkọ ẹ̀ ọmọ Bọ́tà tó fi bọ́ síta tó fi sọ̀rọ̀ inú bíbí yẹn inú ń bí wọn wípé ah ẹni táwọn ti ṣépè fún kò ní bọ́ ah Sunday Kotonu ọlọ́run wá jù wọ́n lọ ọlọ́run wá gbọ́ ọ̀nà ẹ̀yìn báyìí ọ̀nà ara ọ̀nà ìyanu ó wá gbé bàbá wa Ìgbòho ṣàkúrò ń bẹ̀ wọn ò wá ríbi fojú sí kò yé wọn bó ṣe jẹ́ wípé báwo ni wọ́n ṣe ṣe é ìbò báwo ta ló bá wọn ṣe é nǹkan tó ń bí ọmọ bọ́tà nínú nìyẹn tó bẹ̀rẹ̀ sí wá ń pariwo tó ń hó bí ẹ̀rọ ìlọ̀gì àti ìyá Queen B ẹ wò ó àwọn èèyàn ti já o <laughs> bèbí ti ṣẹ́jú o àṣírí yín gbogbo ẹ̀ ló ti ń tú yẹn àwọn tí wọ́n gbélé fún yín àwọn tí wọ́n fi lé dúró wọ́n ti ní àwọn àgbàlé wọn padà tó bá dẹ ẹni tó bá gọ̀ àgọ̀ nìkan ló máa gba nǹkan tẹ́ ń sọ yẹn gbọ́ wípé ẹ̀yin ń gbé adelé jọ kí ló ń jẹ́ adelé kí ni ètò máa adelé ó dẹ̀ kọ́ wọn ilé ìgan wọn tẹ̀bí akọ́ṣẹ́ ìpadà lọ sí ẹ̀kọ́ àgbà kọ́ lọ kọ́ wọn ní èdè Yorùbá dáadáa kí náà ń pè ní adelé wọn làwọn ń gbádélé ìyá mi òdodo ọ̀rẹ́ sọ yẹ ìyá mi Princess Adépéjú wọ́n ní ọmọ bọ̀tá wọ́n ní ṣé o rántí pé ìwọ ló kó àwọn ọmọ ogun ẹ lọ sí stíríìtì bàbá Ọbásanjọ́ hmm tí o kó ìbọn àti máńṣíìnì ọ̀kadà hmm, tí ẹ fẹ́ dá ogun sílẹ̀ àbí. mo rántí lóòótọ́ ni ìyá mi prínsẹ́sì òdodo ọ̀rọ̀ lẹ́sọ mo ti sọ náà lẹ́kan wípé ó dẹ̀ kó ti gbàgbé ó lọ rẹ́ǹtì àwọn ọmọ ọlọ́kadà ó wá kó wọn jọ ó náà ní ọmọ ogun ó gba oko bàbá Ọbásanjọ́ lọ ní Ọ̀tà ó ní àwọn fẹ́ lọ lé Fúlàní jáde àwọn fẹ́ lọ ṣe kinní kan jáde láì mọ̀ wípé gbogbo ẹ̀ nígbà yẹn sàká máa ń jẹ ni gbogbo fídíò yẹn wà nílẹ̀ ọmọ bọ̀tá ó ti gbàgbé tọ́bẹ̀rẹ̀ sí gbogbo yẹn ee àwọn ọmọ ogun táwọn ti kó kalẹ̀ ní o àwọn ṣẹ̀dá ló jáde báyìí báyìí ní o wọ́n wá fìyẹn ń sàká máa ń jẹ àwọn ìyá oníyá wọ́n fìyẹn ń gba owó ìwọ náà wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mà tọ́ sí ẹlẹ́nu ọmọ bọ̀tá ọ̀rọ̀ mà tọ́ sí ẹlẹ́nu kí ló dé ìran Yorùbá ẹ máa gbọ́ o Queen B ló ń sọ̀rọ̀ yẹn o Queen B. Hmm. so òun ò lè dá bàbá ṣé bàbá bára múlẹ̀ òun ló lè múlẹ̀ pẹ̀lú bàbá Yorùbá ò múlẹ̀ pẹ̀lú bàbá kò dẹ̀ sí ẹni tó sáà bàbá as leader àti kò wọ́n respect báwọn ní leader ṣé ẹ ń gbọ́. so ibi tí Yorùbá ti ń ní ìsirò òde tó ti ń ba ayé jẹ́ nìyẹn kẹ́ máa kí sí ass kẹ́ máa kí sí pot ass licking pot licking òun ló ba ayé ilẹ̀ Yorùbá jẹ́ kẹ́ máa pọ́nyàn kan lè ju bó ṣe yẹ lọ a máa pọ́n bàbá Ìgbòho Òṣàlẹ̀ a máa pọ́n wọn lé ju bó ṣe yẹ lọ gan torí pé bàbá Ìgbòho Òṣàlẹ̀ kan la rí ààyè jagunjagun mélòó akíkanjú mélòó olówó mélòó àwọn alágbára mélòó lẹ́yìn tí wọ́n dìde wípé eléyìí tẹ́ ṣe yí ẹ̀yin fúlàní ẹ̀ ní ṣe irú ẹ̀ mọ́ kí ló dé tẹ́ máa máa pa wá ní ilẹ̀ wa níbi tí Elédùmarè dá wa sí ẹ sì kúrò lọ́dọ̀ tìyín lọ́ọ̀ ẹ tí wàá ń jẹ gàba lé wa lórí ó ti di jagunjagun tàbí olórí tàbí olówó alágbára mélòó lẹ ti rí tó dìde nílẹ̀ yorùbá bàbá ìgbòòṣà tó wá dìde yẹn ẹni tá à ń pọ́nlé ni wọ́n ẹni iyì ẹni ẹ̀yẹ in fact àgbé wọn pọ̀n sẹ́yìn báyìí á máa rò wọ́n kiri wípé ìgbówó òòṣà ìgbówó òòṣà tó bá tẹ́yìn lọ́rùn ẹ lọ pokùnso kún ibí tó bá tẹ́yìn lọ́rùn kẹwàbí gbà. òòṣà òun la mọ̀ owó bàbá dami ẹkùn ọ̀kọ̀ fúlàní ni gbóhùn sókè o. so bí bò ṣe jẹ́ lèmi náà ṣe jẹ́. bí bàbá <laughs> ìyá yìí máa ń pọ́nra ẹ̀ lé wọ́n ní bí Ìgbòho ṣe jẹ́ làwọn náà ṣe jẹ́ ẹ̀yin náà <laughs> mo sọ fún yín mo ní nǹkan tó ń dùn wọ́n nìyẹn ẹ gbọ́ wọ́n ní bí Ìgbòho ṣe jẹ́ làwọn náà ṣe jẹ́ ah ó jura wọn lọ o <laughs> ìyá yìí ó jura wọn lọ o ẹ má lọ <laughs> ẹ má lọ fara yín bàbá wa Ìgbòho ṣá o ẹ jọ̀ọ́ ní gbogbo bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń pa wá tí wọ́n ń ṣe kí ló dé tẹ̀yìn òfin kúrò níbi tẹwà kẹ́ wá sọ wípé ah ọmọ Yorùbá hey Fúlàní ó yá ẹ̀yin tẹwà ní gàngán ó yá ẹ lọ ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn báyìí ní Ìsẹ́yìn ẹ mọ tuntun tí àwọn Fúlàní pa ń bẹ̀ ẹ̀yin náà ẹ̀ dẹ̀ ṣe wá kẹ́ni ẹ̀hẹ́n bí Ìgbòho ṣe jẹ́ lèmi náà ṣe jẹ́ ó yá ẹ̀yin Fúlàní tẹ wà nísẹ́yìn mi ò fẹ́ rí yín mọ́ kẹ́ lọ bá wọn ìyẹn tẹ̀ títí pẹ́ o eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìwéré ilé ìyá pin bíi kírẹ́tà rí yín níbẹ̀ o kí ló dé tẹ̀yìn náà ò fi ohùn ránṣẹ́ sí àwọn Fúlàní ìwéré ilé gbé kí wọ́n kó kúrò bó tẹ̀ jẹ́ pé ọjọ́ mẹ́rin lẹ máa fún wọn ẹ lè fún wọn gan lóṣù kan ìyá Queen Bee ẹyẹ máa tanra yín <laughs> wọn ní bí Ìgbòho ṣàlejò làwọn náà ṣe jẹ ẹ gbóhùn sókè à ń gbọ́ yín o. tí bí Ìgbòho ṣe wà nínú kọ́sítọ́dì àwọn Kútọ̀nù Ìgbòho ò lè sọ̀rọ̀ kò lè sọ tí ó bá sọ anything ó máa implicate ẹ̀ ó máa ẹ̀wọ̀n ni hmm. bọ̀ níbi tó wà presidential treatment ló ń gbé hmm. presidential life ló ń gbé hmm. as Kútọ̀nù standard kò wọn ò lè kò wà ní ẹ̀wọ̀n gidi ẹ̀wọ̀n ó tó lè ó lè jáde ó lè lọ jẹun ó lè ó lè jẹun ó lè ó lè báyà wẹ̀ ó lè jẹ ó lè bá àwọn ọmọ ẹ̀ ṣeré. Hmm. tó bá yẹ pé ẹ̀wọ̀n gidi eléyìí tiẹ̀ tó ń bú mi pé òun wà nílé ẹ̀ ní ọjọ́ tí ó ní ọ̀gá àwọn ti jáde ẹ lọ jókòó sí ilé ṣọ̀fọ̀ ẹ lọ ń ṣe yànmàyànmá bẹ́ẹ̀ ok iye ọmọ àlè òmíyọ̀ ẹ nílé wọ ibì kan ẹ ẹ̀wọ̀n irin gidi náà máa irin bíi ọ̀nà tó máa fi débẹ̀ ẹ̀tẹ̀ nílé wọlé ibi tí ó wà. Hmm, tẹ́ ń gbọ́. táwọn ọmọ yorùbá kan ti ń sanwó bẹ̀. Hmm, ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ yẹn àwọn ọmọlẹ́yìn mọ̀mọ́ ní tìrìlì wọ́n ń sọ̀rọ̀ yẹn o wípé ibi tí wọ́n fi bàbá Ìgbòho ṣàṣì ní kó tọ́nu ṣèbí àwọn èèyàn tẹ̀ ń láǹfààní tí wọ́n ń lọ bẹ̀ mọ́ sọ fún yín ah, ìran yorùbá ṣé bí àwọn èèyàn ti yẹ lọ ń kí wọn nígbà tí wọ́n wà ń bẹ̀ yẹn ó ti ń bí yín nínú lọ́tọ̀ wọ́n nìyẹn gan ní kì í ṣẹ̀wọ̀n gidi wípé ibi tó yẹ kí wọ́n kó wọn sí kò yẹ kí wọ́n tẹ̀ lé ráyè débẹ̀ ó ní irin gidi ló yẹ kí wọ́n ṣe síbẹ̀ ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ah! ẹ̀wọ̀n ẹ sọ wípé ẹ̀ ń jìjà àgbára ẹ̀yin sọ wípé ẹ̀ ń jìjà àgbára fún ìran Yorùbá lẹ́ ń sọ̀rọ̀ sẹ́ni tí ìjọba ṣe adúrú nǹkan tí wọ́n ṣe ní July 4 fún wọn síbẹ̀síbẹ̀ ẹ ti ní kí wọ́n fò sókè kí wọ́n nìṣó ah! elédìmọ̀ ẹ̀ ló máa dáa fún yín ẹ máa gbọ́ o. iye ọmọ àlè òmíyọ ẹ nílé wọ ibi kan ẹ ẹwọn irin gidi náà máa hmm. irin bíi mẹ ọ̀nà tó máa fi débẹ̀ ẹ tẹ̀ nílé wọlé ibi tí ó wà hmm. ṣùgbọ́n nínú ibi tí ó wà táwọn ọmọ Yorùbá kan ti ń sanwó bẹ̀. ṣé ń gbọ́. everybody ló lè wọ bẹ̀ ní ọṣẹ́ wọn kò ń ṣe jail kò ń ṣe anything bí kò ṣe pé wọ́n protect ẹ̀ nù. Hmm. ó wá ní ìwọ̀nba tó lè sọ ó ní ọ̀rọ̀ tó lè sọ kò lè sọ nothing kò lè ní ẹ irú yìí ti di ọtí pé ìpè bẹ̀rẹ̀ sí sọ lẹ́yìn. ẹgbẹ́ gbọ́. ìgbẹ́ fún àwọn kan ní kinní kan ní ẹgbẹ́ ti àbí èdè ti pé Ìgbòho sọ fún wọn ní kinní kan dé. he can do it. ẹgbẹ́ ti gbọ́ wípé Ìgbòho sọ wípé òun fún wọn ní kinní kan dé etí ló ń dùn yín tẹ́ ẹ gbọ́ dáadáa Ìgbòho ṣáná òun fún wọn lọ́jọ́ méje láyé tó sọ wọ́n ní gbogbo ẹ̀yin Fúlàní tí wà ní ìwéré ilé tẹ́ ń pa wá ní ìwéré ilé Ìgbòho ìṣá fún wọn ní ọjọ́ méje kí wọ́n fi kóra dáadáa wọn kúrò bẹ́ẹ̀ ẹ gbọ́ dáadáa bàbá yín tún sọ torí pé mo wòye pé ó ti tóbi jù fún yín láti sọ nígbà tí ẹ gbọ́. Obama wa ó ti lọ kọ́ Obama tó wá ẹ wọ iye president ẹ lọ Google ẹ wọ iye president tó ti wá hmm. àwọn kì í àkàṣà àwọn ọmọ èèyàn kan Yorùbá believe pé àṣekárí mi kọ́ hmm. àkàṣà àwọn ọmọ èèyàn kan pé èèyàn kan ló ti ṣe kíní kan torí ẹ èèyàn kan lè ṣe nǹkan okay Ah, Obama ní dúdú tó kọ́kọ́ wọ ìlú yìí tó kọ́kọ́ ṣe president káwá àtàṣà ara wa gbogbo àdúdú tó kù ẹ mọ millions of dúdú tó wà nílùú yìí nígbà tó ti ta ti táwọn yẹn tá ti vote fún tó ti wọlé tó ti lọ ti lọ nìyẹn kò tún sí kò tún padà wá mọ́. wọ́n ti lọ ti lọ nìyẹn ẹ gbọ́. kàmá àtàṣà ara wọn pé àfi kó tún padà wá o òun lọ̀gá wa òun ni lídà ẹni tó tó kọ́ di president America ni o ẹ Obama ni number one tó kọ́ di president America nítorí náà ti di ọlọ́run ìdúdú wọn ṣe bẹ́ẹ̀ bí o ẹ̀yin Yorùbá yí padà. ẹ gbọ́. Ìgbòho ń ṣe ọlọ́run wa Ìgbòho rẹ̀ ń ṣe tí a máa bọ̀ ẹ̀yin nìyẹn. kò ń ṣe ọlọ́run anybody mm-hmm. kò ń ṣe ọlọ́run ilẹ̀ yorùbá gbogbo wa ni àjọ dúró fúnra wa ni àjọ nífẹ̀ẹ́ àjọ fẹ́ gbara wa ní òkú ẹrú ni so bíbò ṣe jẹ́ lèmi náà ṣe jẹ́ bí bàbá kékeré ṣe jẹ́ ni onítìrí ṣe jẹ́ bí wọ́n jíjẹ tẹ̀jú bó ṣe jẹ́ ni gbogbo àwọn èèyàn náà ṣe jẹ́ kí ló ṣe wọ́n náà tó lè ṣe lídà gbogbo wa ni lídà ṣé ẹ gbọ́ ẹjọ́ báwo ni gbogbo wa ṣe lè jẹ́ lídà ẹ ti rí pé ọ̀rọ̀ wọn mo máa sọ fún yín wípé ẹ̀tàn ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe ló bá dé báwo ni gbogbo wa ṣe lè wá jẹ́ leader gbogbo wa ò lè jẹ́ leader ẹnìkan ló máa jẹ́ leader táwa tó kọ́ á máa tẹ̀lé tí gbogbo wa bá jẹ́ leader yẹn túmọ̀ sí wípé a ò níbi ń rè nìyẹn ṣùgbọ́n ti gbọ́ fúnra wọn lẹ́nu wọn wípé gbogbo wa ni leader torí pé wọ́n ti lọ yẹn ìjọba ti ṣe nǹkan tí wọ́n ṣe fún wọn yẹn wọ́n ti lọ ọdún méjì níbẹ̀ nìyẹn ó ní bí wọ́n ṣe jáde yẹn kò yẹ ká tí wa máa gbé wọn sórí mọ́ gbogbo bí gbogbo wa ṣe ń pọ́n wọn lé tá a ṣe ìgbowó òòṣà ìgbowó òòṣà yẹn ó ní kò yẹ ká ṣe bẹ́ẹ̀ mọ́ àwa yorùbá ká ṣe bí amẹ́ríkà ká ṣe bí obama ẹ̀yin nìyẹn ìyá yín tí wọ́n wá dé lẹ́yìn ìgbà tí wọ́n mú bàbá ìgbowó ti wá ṣe àníkẹ́ tọ́ka sí nǹkan tó yà ti ṣe ẹ̀tàn ló bá dé owó lẹ́bẹ̀rẹ̀ sí ń gbàjẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ẹ wá sọ wípé ẹ̀yin jìjàgbara ṣé ìjàgbara lẹ̀yin jà yìí àbẹ́yìn ń ṣe ọ̀tẹ̀ ẹ̀ ń dìtẹ̀ ọmọ adéyẹmọ inú wa ń bí yín gbogbo èèyàn ń celebrate inú wa ń bí wọn wípé ah àwọn ò tí ì lérò pé bàbá yìí á jáde ee ṣó fẹ́ wá dínà owó táwọn ń gbà báyìí ni gbogbo ìrònú wọn nìyẹn a sọ fún yín ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn ẹ jẹ́ lọ jápa bèbí ti ṣẹ́jú o àwọn ìyá tí wọ́n gbélé kalẹ̀ ní Ìbàdàn wọ́n gbélé kalẹ̀ ní oh, Abẹ́òkúta tí wọ́n sọ wípé adelé àwọn ń bọ̀ gbogbo ìpínlẹ̀ ìyá tó bá jẹ́ ọmọ Ondo eléyìí tó jẹ́ ọmọ Èkìtì ọmọ Ọ̀ṣun gbogbo bẹ́ẹ̀ náà ṣe gbélé kalẹ̀ fún wọn àwọn ìyàwó yẹn ti ń pariwo báyìí kọ́ bá wọn kàn dá property àwọn padà ṣé irú ẹ̀dá tẹ̀yẹ̀ sọ pé òun tẹ̀lé gẹ́gẹ́ bí adarí ni ìyá tẹ́kú tó bá sọ̀rọ̀ kan tó gbàdúrà kan báyìí èpè mẹ́wàá ló máa tẹ̀lé níbo lẹ ti rí bàbá Ìgbòho Òòṣà tí wọ́n sọ̀rọ̀ rí tí wọ́n fi bú ìyàn àbí tẹ́ ẹ ti gbọ́ èpè lẹ́nu wọn rí àtàwọn tó tẹ̀ bú wọn tí wọ́n yan ọjọ́ èpè tí wọ́n ṣe é pè fún wọn nígbà yẹn ní orí ìkànnì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan lẹ́nu bàbá wa Ìgbòho ṣá ara àwọn characteristic àmúyẹ eléyìí tẹ̀yàn fi ń dá adarí gidi bò mọ̀ nìyẹn adarí máa ń ní àmúmọ́ra ó máa ń pa nǹkan mọ́ra ni ẹ wo gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ṣe fún wọn àbẹ̀lẹ̀ tí ìjọba ṣe fún wọn wọ́n jáde wọ́n ní yorùbá nation no going back ṣé wọ́n ti ṣe ìdásí mẹ́wàá ìdásí ìdásí mẹ́wàá ẹ̀kẹ́ ṣọ́ọ̀ṣẹ́ fún ìyàdúpọ̀ onítìrí kó má ti gbọ́ pé nìkan sọ̀rọ̀ ni ó máa jáde abẹ́ẹ̀sì ṣépè ni a máa gbé ìran wọn ṣépè ẹni tó ṣe pé òun ń jìjàngbara òun fẹ́ gba ìran yorùbá nìyẹn o ẹ ti rí i pé <laughs> ó ti yàtọ̀ síra wọn ọ̀nà sọ wípé bàbá ìgbòho ṣà bá pọfẹsọ Bánjí Akíntóyè àwọn làwọn ń bọ̀ o gẹ́gẹ́ bí adarí o àwọn eléyìí <laughs> àgbà skaba òun nìyá dúpọ̀ onítìrí o ẹ máa gbọ́. àkàrà ìkọjọ mẹ́ta àjọ àgbà ṣẹrí ọtí mi kọ mọ lẹ́yìn pé ṣẹrí ní àjọ táwọn rìn nípa Yorùbá nation yìí gbẹgẹ mọ pé ìrìn àjò tẹ pé pé ìrìn àjò tẹ pé ká tó ṣe ohun gbogbo a máa ń bèrè lọ́wọ́ fa a máa ń bèrè lọ́wọ́ pẹ̀lẹ́ a máa ń bèrè lọ́wọ́ nílẹ̀ ká tó ṣe ohun gbogbo ṣẹrí fáwọn òpùrọ̀ o sọdẹ ṣe ké kò fáwọn sọ ṣe rí tọba dáfa torí èèyàn kan tí fa bá sọ pé nìyí alábòde ni alábòde ni tí fa bá hmm. sọ pé nìyí alábòsí ni alábòsí ni tí fa bá sọ pé nìyí kò ṣe èèyàn kò ṣe èèyàn náà ní ni sọ yẹn ṣe rí tọba dáfa tí fa bá sọ pé ah ẹni yìí ẹni tẹ́ ẹ lè bá ṣe ni ẹni tọ́ lè bá ni tí fa bá sọ pé ẹni hmm, ni ẹ ṣọ́ra fún ni tí bàbá sọ pé nìyí ya ah, èèyàn tó fẹ́ kó délé lè rí ni o ẹnìyẹn ni farati farati tí bàbá sọ pé ó dalẹ̀ ní sáfún àsáfún ni ṣẹ́rí tó máa sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè kó tó léwu gidi ni. orílẹ̀-èdè. wíìsù òkè bó bá ṣe wá sí gbogbo akọ̀ǹgbò ara wa ni àtàrí ara wa rí gọ́gọ́nú ara wa náà mélòó ni wa bá la fẹ́ dọ́dà lẹ̀ mọ́ ọ̀rọ̀kùnrin bí bá fẹ́ mẹ́ni bí bá fẹ́ mẹ́yàn rí bá fẹ́ mọ́ka. nígbà hmm. wa tá a sọ̀rọ̀ Yorùbá nation tàbí kí gbogbo lọ declare ẹ̀ máa ń pọ̀ fi ṣe mọ́ mi declaration ṣá ṣe rí ìwé irú eléyìí tí wọ́n wá ń kó ẹ̀sùn sí bàbá Ìgbòho ṣàlẹ́sẹ̀ wípé ẹ àwọn ní kí wọ́n lọ declare nígbà yẹn ṣèbí àwọn ni wọn ò dáhùn ṣẹ́ ń gbọ́kàn tí wọ́n sọ ẹ ní kí wọ́n lọ declare <laughs> ẹ̀yin kan iná lè sọ wípé wọ́n mú wọn sí bẹ̀nẹ̀ wọn ò lè jáde oní ibẹ̀ kì í ṣe ẹ̀wọ̀n àwọn èèyàn lè máa lọ bẹ̀ wọ́n kí wọn wọ́n ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ sì mọ̀ wípé òfin tí wọ́n fún wọn nígbà yẹn ni wípé kí wọ́n má kúrò ní gbogbo sàkání ibi tí ìjọba ibẹ̀ ní kí wọ́n dúró sí. Si ìgbà ilẹ̀ yìí ṣẹ̀wá mọ̀ ẹ̀ rí pé àkóbá lè yẹn àkóbá ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣàwá gbogbo ọ̀nà tí wọ́n fi fa bàbá Ìgbòho ṣà nígbà yẹn lé ìjọba location zero lọ́wọ́ ni kan gbẹ́sẹ̀ ó ní ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan níta ó ní kí wọ́n gbẹ́sẹ̀ kan sínú Bẹ̀nẹ̀ kí wọ́n gbẹ́sẹ̀ kan sí ìsẹ̀mẹ̀ bọ́dà ṣe bẹ́ẹ̀ ti rí ẹ ti mọ̀ wípé ìyá yìí gbogbo strategy olóṣèlú pátápátá òun ló kún orí wọn ẹ máa gbọ́ o. Ah, ẹ kàwé declaration ah ọ̀rọ̀ bí wọ́n declare lórílẹ̀‐èdè kan ṣé ní kò ṣe declare ká sọ pé àwa nù yàrá declare àwa làbẹ́ bùkà declare no tí wọ́n fẹ́ declare orílẹ̀‐èdè ẹ bá ìgbúrọ̀ fún yín. ayé ah, arákùnrin yìí in fact ẹ ti bá mi fún wọn ní gbogbo ẹ̀jẹ̀ ẹ ní wọ́n declare ẹ̀yin wà yín ẹ ń pariwo pé ẹ ti declare gbogbo yín lẹ rí fọ́nrán yẹn nígbà yẹn ní ti ìjìnlẹ̀ ẹ a ti dúpẹ́ o kò kúrò lórí ìjòkó tó wà yẹn o ẹ hallelujah o gbogbo ọmọ ìran yorùbá ẹ ti gba ọmọ orílẹ̀-èdè yín o ó yẹ ẹ máa jó ẹ túyáyá ẹ túyáyá síta ẹ kúrò ní ojú kan tí ẹ wà yẹn ẹ kúrò ní yàrá yín ẹ ń pariwo pé ẹ ti declare ẹ bẹ̀rẹ̀ sí ń tan àwọn ènìyàn ẹ máa gbọ́ o. àwọn ah, ẹ kàwé declaration ah kó tó bí wọn declare lórílẹ̀‐èdè kan ṣé ní kò yẹ declare ká sọ pé àwa nu yàrá declare àwa lábẹ́ búkà declare no wọ́n fẹ́ declare orílẹ̀‐èdè nígbà ìgbọ́ fún yín mo yẹ kẹ́ ti mọ̀ pé yes we are ready for war. we are ready. láti declare àdìgbé orílẹ̀‐èdè wa lé ní ìgbọ́ fún yín èmi declare bá àdìgbé orílẹ̀‐èdè wa lé mo kí yín ogun ẹ̀tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí ìkànnì yìí o bàbá mi Prince Adéwálé Fàṣì kí yín gbogbo ìlú olùfẹ́ wa pátápátá tẹ̀ darapọ̀ mọ́ wa ẹ̀yin tẹ́ ti wà ń bí pẹ̀lú wa lágbàtà ti bẹ̀rẹ̀ ètò ẹ̀yin tẹ́ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ gbogbo yín pátá ni a kí wípé a kó ìfọ̀mọ ènìyàn ṣe Elédùmarè á fún wa ṣe o a kó ètò ìlú ilẹ̀ Yorùbá á tùbà á tùṣẹ́ o láṣẹ Èdùmarè orílẹ̀-èdè Yorùbá ilé ìta sì ń pè fún náà Ọlọ́run á jẹ́ kó bá wa láyọ̀ àti ìjìnlẹ̀ ò ní abẹ́ Ah, ọlọ́run o abẹ́bi tó jòkó sí ní tọ́kì ń bẹ̀ yẹn kò kúrò ń bẹ̀ kò bọ́ síta gan ní gbangba wípé à ìgboro tọ́kì ni mo wọ ìgboro tọ́kì ni mo wọ ọ̀yẹ́ kí n gbé àsíá yorùbá nation kí n fi máa pariwo wípé ẹ yá ẹ bọ́ síta o èmi rèé níta o a ti dìklẹ̀ o orí àga tó wà bóyá ṣe ní ẹ má tẹ̀fẹ́ pé òkè ẹtú ó yẹ kó túra ká ni bóyá ṣe ní ó yẹ ẹtú yáyá ẹtú yáyá o <laughs> bó ṣe bó ṣe dúró ní fídíò yẹn wà o ó yá o a ti gba ilẹ̀ o ó yẹ bọ́ síta take your life into your. <laughs> bó ṣe ń sọ nìyẹn kò kúrò níbi tó wà ibẹ̀ lẹ́tọ̀ọ́ ipá àwọn eléyìí sàkámà tó tó wọn láyé yìí ò sí. take your life into. <laughs> Ah, lọ mi ò tẹ́lẹ̀ rẹ́rìí. ẹ nímọ̀ wípé ẹ̀tàn ló bá dé ni ẹ ò ní rédíò station ẹ ò ní nǹkan kan èyí tí nàìjíríà ta ní àfẹ́ tó wà náà ibẹ̀ lẹ kó àwọn èèyàn lọ bí kò lọ gbóhùn sókè sáfẹ́fẹ́ ṣé ẹ ní òwe pé àwọn eléyìí wọ́n ti ń ṣe wọ́n wọ́n ń dì wọ́n àbáwọn ló ń dira wọn ẹ mọ̀ wípé ẹ̀tàn ló bá dé kò sì sí nǹkan tí wọ́n torí ṣe nǹkan tí wọ́n ṣe yìí náà torí pé one million dollar eléyìí tí wọ́n ti dá sí wọn lọ́wọ́ yẹn wọ́n ń wá gbogbo àwọn nǹkan táwọn fẹ́ ṣe tí wọ́n fi ṣe arúmọ lójú tí wọ́n fi rú àwọn tí ó ń dáwó yẹn tá wọ́n fi rú mọ́ wọn lójú wípé àwọn ti àwọn ti gba ilẹ̀ iná àwọn iná wá dùn ẹ wo ẹ̀yin tẹ́ ẹ dáwó tí wọ́n ń tàn yín pé ẹ ti gba ilẹ̀ tẹ́ bá lọ ṣe kátàkátà ṣe bẹ́ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ níwèrè ilé ìyá dúpọ̀ onítìrí lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kí ọmọ ogun eléyìí tó lọ gbóhùn sáfẹ́fẹ́ lé amúlùdù lọ́jọ́ kìíní àná ó yẹ kí wọ́n ti wà ní ìwé lélẹ́ báyìí gẹ́gẹ́ bí ọmọ ogun Yorùbá tí Ìyàdúpọ̀ Onítìrí ń pariwo ṣé ó yẹ kí Fúlàní ti máa wá pa wá ẹnìtìlẹ̀ ti gba ilẹ̀ ẹ gbóhùn sókè o. ọdún yóò dìklẹ̀ lórílẹ̀‐èdè kan ṣé ní òye dìklẹ̀ ah! ogun lápẹ̀ yẹn àṣedíkẹ́ àdé àdékẹ́ orílẹ̀-èdè wa lẹ́nu ẹ̀ma ìpínlẹ̀ fún yín èmi dékẹ́ lọ́mọdé àdékẹ́ orílẹ̀-èdè wa lẹ́nu èmi tó fẹ́ declare OGTV TVC gbogbo science TV ló bá wà bẹ́ẹ̀ wọ́n lè declare lásán ó dókun nìyẹn bọ́tà bàlá wa ló yàrá wa declare àtọ́ àṣẹ tọ́ra wa ní ẹ̀tọ́ gbogbo ni mi ò fẹ́ sẹ́ni ìgbésọ pé yóní ti rí o dá o torí mi rí yóní ti rí rí sọ́ni gbowó làwọn àlejò wa mi ò ti rí rí. ayé ya da bàbá mi tó sọ̀rọ̀ yìí bàbá wa Ìgbòho ṣàlàyé rí èmi gan ò rí ìyá onítìrí bàbá Ìgbòho ṣàlámọ̀ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí pẹ̀lú gbogbo nǹkan tí ìjọba ṣe fún wọn no going back ni wọ́n ṣe ń sọ gbogbo nǹkan tí wọ́n ṣe fún yẹn tó bá jẹ́ ìyá Dúpẹ́ Onítìrí ni wọ́n ṣe fún ṣé ó sì máa máa pariwo ẹni tí wọ́n ṣe kankan fún gan ẹ ti bá mi rí kó gbé flag Yorùbá nation sọ́wọ́ rí ṣé ẹ ti rí ẹ sì ti rí vẹ́ẹ̀sì Yorùbá nation lọ́rùn ẹ̀ rí ṣé ẹ ti rí ìyá Dúpẹ́ Onítìrí tó bọ́ síta àbí àjà àdúgbò ló wà o ìbàjẹ́ ìletò o ó yẹ sọ pé wọ́n wá àti Canada o ibikíbi ìbátẹ̀ òkú wà lágbàáyé ẹ ti rí nínú street rí wípé òun rìn lọ o ẹ̀yin ọmọ Yorùbá nation mo ní kí kí yín ni o kó ṣe fídíò ìyàtọ̀ pé ṣe ló ń sá pamọ́ kiri àwọn tí wọ́n jọ wà nínú òṣèlú kò tẹ̀ ó ń sá pamọ́ ṣèbí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ṣàlẹ́ǹdì ẹ̀ wípé kó ṣàfi ọwọ́ nu ògiri amẹ́ríkà tó ń wà yẹn kó ṣàṣe fídíò fi ọwọ́ nu ògiri <laughs> oríṣiríṣi ó ní kó ṣàfi ọwọ́ nu ògiri amẹ́ríkà ó ní challenge challenge ni òun náà ní òun wà ní bìrìtìkó òun á fi ọwọ́ nu ògiri bìrìtìkó òun á ṣe fídíò ó lóun challenge ìyàdúpọ̀ onítìrí kó ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ rí wọ́n ń tàn yín ẹ̀yin náà ń tọ́ra yín wọ́n ń pajá lọ́bọ̀ fún yín ẹ̀yin náà bá wọn pẹ̀lú ọ̀bọ̀ ń jáwúra wípé ẹ ti gba ilẹ̀ bàbá Ìgbòho ṣá wá sọ̀rọ̀ ní ìwọ ọmọ bọ́tà ó wá ń jáde ó wá ń sọ̀rọ̀ ìyá àjàkáyé àbí ẹ̀ẹ́kùnrin bíi kí náà ń pè yín ẹ̀yin náà wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mà tọ́ sẹ́nu yín torí pé ọ̀tẹ̀tẹ̀ dì lọ́jọ́ kìíní àná gbogbo bí ẹ ṣe pa bí ẹ ṣe kún ọlọ́run padà kó bàbá Ìgbòho yà yọ ó kó wọn yọ kúrò lọ́wọ́ yín torí pé <laughs> wọ́n ní ìmọ̀ràn <laughs> ìmọ̀ràn tá mà ní kí a lọ ṣáájú ká má dé gbogbo bí ẹ ṣe rò ó wípé bàbá yìí ò ní bọ́ńbẹ̀ ọlọ́run ti wá ju ẹ̀dá lọ ọlọ́run fi àjùlọ fi hàn yín wípé rírò ní ti ènìyàn ṣíṣe ní ti ọlọ́run ọba wọ́n wá dé nìyẹn wọ́n wá ń pa àwọn èèyàn ní ìwéré ilé wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ ti wá ní ẹ ní àìdíà ẹ̀yin náà ti wá ń sọ̀rọ̀ <laughs> eléyìí mà wá lágbára wọ́n mà bá wọn ṣorogún òwò gidi wọ́n mà bá wọn ṣoro àbí bí orogún òwò bí abẹ́ bàbá Ìgbòho ṣá ń ta mọ́tò àwọn náà fẹ́ ta mọ́tò torí kò yé mi ní orogún tí wọ́n bá wọn ṣe ni o ìyá mi ẹ kú ọjọ́ ìyá mi kun yín ọmọ ọmọ lára mo rí yín àkú kó lè dà tí oníkówá wa ń bá kiri àkú iṣẹ́ takuntakun elédìbò rẹ̀ á fún wa ṣe wa òǹdí dààmú orílẹ̀-èdè Yorùbá ilé tí à ń pè fún náà ó máa bá gbogbo wa láyọ̀ ìyá mi mo rí yín ẹ ṣeun gan ni ọlọ́run á fún wa tò ètò ìlú là ń tò ó ọlọ́run á jẹ́ kó dára fún gbogbo wa o a ò ní ṣì jẹ a ò ní ṣì mú o a ò ní ṣì lẹ́tẹ̀ o. láṣẹ ìdùnmọ̀ rẹ̀ ẹgbọ́n kan tí ìyá Koyin ọmọ tí wọ́n ń sọ ìyá ìyá máa pààyàn lẹ́rìn-ín ah! Ah, ó ní ó ní ó ní Kóìkì wá ń gbóhùn sókè òun sọ̀rọ̀ wípé <laughs> wọ́n fún wọn ní ọjọ́ méje. ẹ bá wa pè wọlé ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ bá wa dá sétò àti píìnì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ bá wa dá sétò kí a tó mú ètò ìní sí apá kan ẹ bá wa dá sétò ẹ̀yin olólùfẹ́ wa ìyá mi kun ọmọ ọmọlára akínyìn gan ni wípé àkùdédé àsìkò yìí Elédùmarè á ràn wá lọ́wọ́ <laughs> bàbá mi ọlámilẹ́kan sobo wọ́n ní wọ́n ti declare onítìrí nation lórí youtube <laughs> ẹ ṣe gan ni bàbá mi ọlámilẹ́kan sobo wọ́n ti declare onítìrí nation lórí youtube lórí ìjìnlẹ̀ channel ìjìnlẹ̀ channel bẹ́ẹ̀ ni ó náà ní rédíò station lórí radio station ìjìnlẹ̀ <laughs> dúpẹ́ ìkẹjà ẹ kú ètò yẹn ṣogo nìyá mi kò yan ọmọ ọmọ lára wọ́n ní kùn bí <laughs> onígbáná onígbáná ni oníkùn bí tó bá ti fa ìfàkúfà àwọn yẹn báyìí òdì òdì ló máa ń bọ́ sí lára wọn a sì ti pariwo fún wọn pé kí wọ́n fi gbogbo ìfàkúfà wọ̀nyí sílẹ̀ torí pé ẹ wà nílùú òyìnbó yẹn kẹ́kẹ́ wá sọra yín adé ìlú òyìnbó dèrè kẹ́ wá fi gbogbo ìwà ọmọlúwàbí yín bolẹ̀ fi sí. Si obìnrin obìnrin tá máa fa oríṣiríṣi kò sí nǹkan táwọn ìyá wọ̀nyí kì í fà tó bá ti wá fà tán bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n á wá mọ̀ wípé ó yẹ káwọn ṣe fídíò àwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n á máa wá wíwí rí wìrì wọ́nran wọ̀nran wọ́n máa wá sọ ránranranda lẹ́nu nǹkan tó bá yín lára mu ẹ sì bẹ̀rẹ̀ sí ń fà á ìyẹn wá ó wá ó wá ń bá yín lọ́pọlọjà ẹ wá mọ̀kàn tó yẹ kẹ́ sọ mọ́ wọ́n ní wọ́n fún wọn lọ́jọ́ méje báwo ló ṣe wá kàn yín ṣé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní ìwéré iléyẹ ṣé òun ló wá da ẹ̀yin sì ní ẹ̀yin ní lídà tó ti gba ilẹ̀ Yorùbá fún yín ǹjẹ́ irú nǹkan tó ṣẹlẹ̀ ní ìwéré iléyẹ ta lẹ́ni àkọ́kọ́ tó yẹ kó kọ́kọ́ sọ̀rọ̀ òun la fi mọ̀ wípé lórí irọ́ ló bá dé irọ́ lẹ̀ ń pa irọ́ lẹ̀ ń pa fáwọn ènìyàn ẹ̀yin lẹ́kọ̀ọ́ ẹ̀kọ̀ ẹ̀kọ̀ wá wọnú struggle yìí ẹ̀yin káṣá òtún ni. Hey àwọn tó ń tẹ̀lé yín làánú wọn ń ṣe mí wípé ẹ́ẹ̀ nínú òjò nínú òtútù bí iṣẹ́ ṣe ṣòro ń ṣe yìí wọ́n sì ń pa wọ́n sì ń dájọ́ sí yín lọ́wọ́ ah! ẹ̀yin yìí dájú o ẹ dájú gan ni o pẹ̀lú Yorùbá pẹ̀lú ebi tó ń pa àwọn èèyàn nílé ẹ̀yin jókòó ẹ sì bẹ̀rẹ̀ sí ń gbowó lọ́wọ́ àwọn àwọn ìyá oníyàwó wọ̀nyí wípé ẹ fẹ́ gbé adelé wọlé fún wọn one million dollar látọdún tó kọjá one million dollar ọtí tó ń pé ẹjọ oṣù kẹlẹ la wà yìí ọdún wo la wà yìí tá a bá máa bọ́ sínú oṣù méjì sí bí báyìí báyìí à á bọ́ sí twenty twenty four ẹ̀yìn sì wà lórí wípé òmìnira twenty twenty two ṣé ẹ ti mọ̀ wípé àwọn eléyìí kan ti ń ṣe wọ́n twenty twenty two nínú twenty twenty three ẹ sì ti ń pariwo òmìnira twenty twenty two adelé ń bọ̀ o adelé ń bọ̀ o lórí irọ́ ẹ yé máa ta àwọn ènìyàn mọ́ àwọn èèyàn ti já bèbí ti ṣẹ́jú <laughs> ibẹ̀ ní kẹ́ jókòó sí ẹ̀yin ènìyàn wa wo yín pátá ni a kí bàbá mi Yorùbá Nation Àfọ̀njá mo kí yín o ẹ káàbọ̀ o ọ̀rọ̀ rẹ o pàápàá jùlọ eléyìí tó tẹ̀ ọdún wa jáde òun sọ̀rọ̀ yẹn ni ọmọ bọ́tà ṣé ọ̀rọ̀ lélẹ́yìí tó sọ lẹ́nu yìí ìwọ náà ń sọ̀rọ̀ ìwọ tó yẹ pé o ti mọ iye àwọn ìyá tó ti gba owó lọ́wọ́ wọn tó bá tẹ̀ ní èèyàn fẹ́ máa sọ̀rọ̀ ìgbà àwọn èèyàn gba owó ṣó tẹ̀ wá tọ́ sí ẹ lẹ́nu <laughs> ṣó tọ́ sí ẹ lẹ́nu kò tẹ̀ yẹ kó gbin kò tẹ̀ yẹ kó sọ̀rọ̀ tó pé ìwọ gọgọgọ nọ́mbà one àwọn tí wọ́n fi Yorùbá nation ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn ẹ ò níṣẹ́ ẹ̀dá bọ̀ ẹ bẹ̀rẹ̀ sí máa gbé mọ́tò kiri ẹ máa gbé machine kiri ẹni ẹ wòwọ́ báyìí o àwọn ṣẹ̀ṣẹ̀ kúrò lóko fúlàní tán ni o àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ sí oko abakiní kan báyìí ni o ibẹ̀ làwọn ń lọ báyìí o lórí irọ́ sì ni lórí irọ́ ni òun náà wá ń jáde wá ń sọ̀rọ̀ ẹ̀yin ènìyàn wa ẹ rí fídíò yẹn wà ní YouTube channel wa ọmọ bọ̀tá níbi tó ti ń wí kọ́tọkọ́tọ lẹ́nu ṣọ́rọ̀ lélẹ̀ tó ń sọ yìí ibo ló ti ẹ̀ wà ibo ló ti ẹ̀ gbà jáde gan-an ṣe bó ti lọ kó ti ìyá ìyá Kogi ní ìyàmóye àwọn ọmọ ogun yín tẹni ẹ fẹ́ kó síta èyí tó kó wọn síta chief of army staff yín eh, ìyá Kogi chief of army staff wọn ni ẹ̀yin tẹ́ bá wọn bí tí wọ́n ń gbé Kogi nìyá wà ní ìyàmóye ìyàmóye nílùú yẹn ní Kogi state ibẹ̀ ni wọ́n. ẹ ò ṣe tí ì kó ọmọ ogun kéré ìwéré ilé yá báyìí kẹ́ni ṣó sì wéré ilé ẹ̀yin tẹ́ ẹ̀ mọ nǹkan kan tó ń ṣe yín yìí ìwọ náà wá ń sọ̀rọ̀ <laughs> oríṣiríṣi ẹ̀yin ti ṣe fídíò gbogbo fídíò gbogbo voice gbogbo àwọn ìyá tẹ́ ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn tẹ́ ẹ̀ ń tọ̀ wọ́n voice wọn tí wọ́n ti send sí wa ó wà lọ́wọ́ wa ẹ ti gbin jẹ́ kí n ti rí fídíò kọ̀ọ̀kan mi tẹ́ ti padà ṣe lórí pé ẹ bàbá Ìgbòho ṣáà sọ̀rọ̀ ìwọ náà wá ń sọ̀rọ̀ àrífín ilé ìtọ̀ tọ́bátẹ̀ ní kí ẹran tó ní ìwò kó kọ̀yàn pa ṣé bí ti ìmọ̀ràn ìgbé wá ni ìyẹn ìwọ náà ṣàìdì ṣàìdì bọ́tà ìwọ náà ń sọ̀rọ̀ ó mà wá ga báyìí o ó dẹ̀ pé o ti gbàgbé pé bàbá Ìgbòho ṣá ti jáde ó ti sùn ó sùn gbàgbé ó sùn gbàgbéra ó dẹ̀ pé o ṣé bàbá Ìgbòho ṣá o mọ̀ pé wọ́n ti jáde ó ti gbàgbé ẹ̀yin ọ̀dàlẹ̀ gbogbo wọ̀nyí pẹ̀lú gbogbo nǹkan tí bàbá yìí ṣe fún yín tí wọ́n fà yín mọ́ra àtiwọ́ àti owó ọmọ ilé ìwé àwọn ló ń san owó ọmọ ilé ìwé àwọn ló wọ́n ń san síbẹ̀síbẹ̀ náà ẹ wá ń ṣe rádaràda wọ́nranwọ̀nran ó ní o a ti gba ilẹ̀ wa o breaking news breaking news àwọn wèrè ó nìyẹn. good hallelujah aṣọ fún yín o ẹ dìde ẹ jáde o. àsìkò ti tó iṣẹ́ ẹ pé àwọn èèyàn yín níbi tí wọ́n bá wà hmm. nílẹ̀ Yorùbá hmm. pé wọ́n dìde àsìkò ti àwọn ti gba ilẹ̀. they take over our land. Hmm. àsìkò ti láti gba ilẹ̀ àwọn ti take àwọn ti take láǹdì wọn ṣe láìní tẹ tẹ́kì náà ni àwọn fúlàní ni wọ́n ti ń wọ́n ti ń pààyàn lójoojúmọ́ yìí. àjagun o. ṣe ń gbọ́. a fa wàhálà. Mm-hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe sọ fún ọ wípé ìjọba adelé wọ́n ń bọ̀ sàsìkò náà ti tó. bàbá ọgbọ́n yẹn ló ń sọ̀rọ̀ thank you father. radio station in Ìbàdàn. mo ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. thank you father sọ fún possibly any moment from now, Ọlọ́run ṣe la ṣe pé. Ẹ̀yin tẹ́ wà nípínlẹ̀ Ondo, tẹ́ ń ṣe orí nípínlẹ̀ Ògùn, ẹgbẹ́ àìdẹ́sì. Mm-hmm. Thank you, Father. Take your life in, take your life into your own hands. This is your yeah. destiny. Take, destiny take your life ah, take your life into your hands. No retreat. No surrender. Ah, no surrender. Olúwa ṣe o. Anything tó bá máa ṣẹlẹ̀ ẹ rẹ́dí láti fèsì ẹ̀ once ah! and for all. Ó máa ṣe o. Ṣé ẹ gbọ́? ìjọba àgbáyé ti gbọ́ united nations lẹ́tà wa ti wà ń bẹ everything has been documented. united nations yìí náà ni. ọlọ́run ṣe ọlọ́run ṣe. Ah! Ah! ah, ìjọba Adélé will be coming up any moment from now. Any, any moment from now. Olórí ìjọba Adélé any moment from now. Ẹ̀yin tẹ́ wà l'Ékòó, ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ̀yin wà l'Ógùn, ẹ̀yin tẹ́ wà ní Kwara, ẹ̀yin tẹ́ wà ní Kogi, bóyá ẹ bẹ̀rẹ̀ o. Ẹ tún sí rédíò Ìbàdàn lọ́wọ́lọ́wọ́. Ẹ tún sí rédíò Ìbàdàn lọ́wọ́lọ́wọ́. Yoruba nation, Yoruba nation. Yoruba nation is one. The Nigerian government should be very careful at this junction. Yes, yes. They're not fighting. Hmm? Please, this is our fatherland. peace. this, is our, this is our ancestral land. Mm-hmm. And enough is enough. We're going back to our. Mm. Hmm. We don't want to have any misunderstanding with Nigeria and we don't want to go into any war with Nigerian government mm-hmm. so that we can still maintain a bilateral relationship with Nigerian government. So as a result of this, or any attempt for you to, to attack any of our any of our soldier, wọ́n dẹ̀ ti wá àtáàkì wọn ní eh, <laughs> amúlùdùn fm o kí ni ìyàdúpọ̀ onítìrí wá ṣe sí i àwọn tí wọ́n wà ní abolongo correctional center ó ní jìlẹ̀ fún ara ìfẹ́ nu ara ẹ̀sọ́ ẹ máa gbọ́ o. as a result of this any attempt for you to attack any of our men any of our soldiers in Yoruba land automatically the bilateral relationship between Yoruba nation and Nigerian nation hmm. will be automatically cut off. hmm And there won't be anything like bilateral relationship between Yoruba nation and Nigeria nation henceforth. Hmm. gbogbo ọmọ Yorùbá àsìkò lélẹ́yìí especially. ṣé ẹ gbọ́ gbogbo ọmọ Yorùbá. especially àwa ọ̀dọ́ ẹ bá wa jí gbogbo ẹni tó ń sùn níbikíbi tó bá wà. kán dìde. pé ilẹ̀ Yorùbá ti padà sí ìṣàkóso ọwọ́ ìṣàkóso àwọn ọmọ Yorùbá. Mm-hmm ilẹ̀ yorùbá ó ti padà sí ọwọ́ àwọn ọmọ yorùbá. àwọn ti gba ilẹ̀. ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin ìyálájẹ́ ẹ̀yin ọmọléèwé èyí tí wọ́n ti bà ilé ayé yín jẹ́ ó ti tó gẹ́ hmm. ó ti tó gẹ́ ẹ gba ilé ayé yín padà ohunkóhun tó bá máa gbà ẹ fún o. ohunkóhun tó bá máa gbà kò kúrò lójú kan ibi tó wà o ibi tí mò ń lọ nìyẹn o ìjìnlẹ̀ ò kúrò lójú kan ibi tó wà yẹn ohunkóhun tó bá máa gbà ẹ fún o ẹni tó ń sọ wípé òun jẹ́ adarí kò kúrò níbi tó wà o gbogbo ìgbà tí bàbá wa Ìgbòho ṣàtọ́ fi ń ṣe rálì ǹjẹ́ bàbá Ìgbòho ṣàjòkó sílé wípé ohunkóhun tó bá máa gbà ó yẹ fún wọn jẹ́ gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ ibikíbi tí wọ́n bá ń lọ wọ́n lọ Ìgàngán ni o wọ́n lọ Èkìtì ni o wọ́n lọ Oǹdó Ògùn gbogbo ẹ̀ bàbá Ìgbòho ṣà wọ́n jọ ń lọ ni ara àwọn kan tá à ń sọ nìyẹn wípé àwọn àmúyẹ tó jẹ́ gẹ́gẹ́ bí adarí àwọn kan tá a mú jáde lára bàbá Ìgbòho Òòṣà nìyẹn Ìyá Dúpẹ́ Onítìrí ẹ ò lè sọ wípé ìyá ìyá adarí ni kí ni àwọn àmúyẹ kí ni àwọn àmúyẹ tí a lè rí tọ́ka sí gẹ́gẹ́ bí adarí lára Ìyá Onítìrí ìjìnlẹ̀ ló ń gbẹnu sọ ó yá ẹ tú yáyá. ìgbésí ayé yín ó ti wà nínú ìgbèkùn títí ayérayé. jẹ́ ń gbọ́. àsìkò lélẹ̀ láti gbalẹ̀ bàbá yín àsìkò lélẹ̀ láti gba agbára náà padà tẹ bá wò nípínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Kogi Kwara ah. ìpínlẹ̀ Èkìtì eh. ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ondo hmm. àwa la ní ọrọ̀ ajé jù àti ìpínlẹ̀ Èkó ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà hmm. ìpínlẹ̀ ìbà ìpínlẹ̀ Èkó ohun ọrọ̀ ajé mẹ́rin péré ni wọ́n ní. ṣùgbọ́n ìpínlẹ̀ Èkó ló lówó jù ní gbogbo orílẹ̀-èdè ní gbogbo ìpínlẹ̀ tó wà ní gbogbo Áfíríkà. Hmm, bẹ́ẹ̀ni tọ́ba ní pé ìpínlẹ̀ ẹ̀ má eko pè wá jọ ní pé ìpínlẹ̀ Èkó hmm. wípé sọ di orílẹ̀-èdè ó jẹ́ orílẹ̀-èdè karùn-ún tó lówó jù ní gbogbo orílẹ̀-èdè Áfíríkà ẹ lọ wá dáadáa ìwádìí ẹ dáadáa ẹ rí i dáadáa hmm. eléyìí ò kí ń ṣe ẹ wá wo wípé ìpínlẹ̀ tó ní ọrọ̀ ajé mẹ́rin péré tó jẹ́ òun ló lówó jù ní gbogbo ìpínlẹ̀ tó wà ní gbogbo áfíríkà hmm. ẹ wá wo ìpínlẹ̀ Ondo tó ní ọrọ̀ ajé mẹ́tàlá ìpínlẹ̀ méjì ló ní ọrọ̀ ajé jù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Edo lẹ́yìn ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ohun ọrọ̀ ajé àlùmọ́nì ilẹ̀ mọ́kànlá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ẹ wá wò ẹ wá wò síra wọn àwọn mélòó ló wà nípínlẹ̀ Ondo wọn ò pé mílíọ̀nù márùn-ún àwọn mélòó ló wà nípínlẹ̀ èkó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó lé ní hmm. nípínlẹ̀ èkó nìkan ṣoṣo tí ò bá ní jù bẹ́ẹ̀ lọ kẹwàá wo pẹ̀lú gbogbo ọ̀gbúnlọ́gọ̀ ọrọ̀ ajé tí wọ́n ní àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nípínlẹ̀ Ondo àti àlùmọ́ọ́nì ilẹ̀ mẹ́rin péré tí wọ́n ní tó jẹ́ àwọn ní ìpínlẹ̀ tó lówó jù ní Áfíríkà ẹ wo ìpínlẹ̀ Ondo tó ní mílíọ̀nù márùn-ún ènìyàn tí wọ́n wọ mílíọ̀nù mẹ́fà tó ń wá ní ọrọ̀ ajé tó pọ̀ jùlọ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà báwo ni ìgbádùn wo ni ni ọmọ ìpínlẹ̀ Ondo ìbá máa jẹ báyìí tó bá yẹ pé a wà nílùú wa ẹnu wa kára wa ojú wa kára wa kò ní sí pé ẹnìkan ṣẹrú ẹnìkan kò sí ọ̀rá ìsàmù nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá ẹtú síta ẹtú jáde ẹtú yaya ẹtú yaya àsìkò ti láti gba ilẹ̀ ní bàbá wa hmm. wọ́n ní àìlèjà ló ń jẹ́ wọn òbí mi nílẹ̀ yìí hmm. ojúlé bàbá ẹnìkan ò kí ń gbèjẹ ẹni ìyẹn túmọ̀ sí wípé tó o bá káwọ́ gbéra àlejò àwa wọn gbalẹ̀ ní bàbá rẹ lọ́wọ́ rẹ o kò hmm. ṣe ṣẹlẹ̀ rí ẹ lọ sọ orílẹ̀ Canada lónìí ẹ rí i pé àwọn aboriginal ló Canada àwọn red Indians ló ní ló ní America àwọn aboriginal ló ní Australia tẹ́ ẹ bá lọ sí North Africa àwọn òyìnbó tí wọ́n ń bẹ lónìí kọ́ lónìí bẹ́ẹ̀ o torí pé wọ́n káwọ́ gbéra àwọn ọ̀tá àtúnrìnwá wọ́n dé wọ́n pa ọrùn tẹ́ ẹ bá lọ sí orílẹ̀-èdè lónìí ẹ rí i pé àwọn fúlàní ti gba gbogbo ọba aládé wọ́n ti gba gbogbo ọba aládé tó wà lórílẹ̀‐èdè haúsá ẹ bá wo gómìnà àwọn alákòóso ìpínlẹ̀ tó wà ní gbogbo orílẹ̀‐èdè lónìí fúlàní ni gbogbo wọn o ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n bá àwọn ìyá wa sùn lẹ́sẹ̀ kókó ó ti tó gẹ́ alóbàtà ìdáre bẹ́ẹ̀ ni wọ́n ní kàkà kí n dọ̀bálẹ̀ fún fúlàní ha hehehe ọlọ́run ò ní jẹ́ èmi ò ní torí wípé mo fẹ́ jẹran kí n máa dọ̀bálẹ̀ fún fúlàní o gbogbo ọmọ yorùbá bàbá olówó ti sọ onítàsíkò bá tó ẹ̀yin ènìyàn lẹ máa dìde tẹ ẹ máa jà fún ẹ̀tọ́ yín o láti dìde ẹ jà fún ẹ̀tọ́ yín ẹ̀yin ọmọ ìlú ìbàdàn mo kí yẹn kú oríire o. ẹ gbọ́ ìyẹn ní ìbàdàn tó ti gbóhùn sáfẹ́fẹ́ ẹ̀yin ọmọ ìlú ìbàdàn ọ̀nà kí yín pé kú oríire láti twenty twenty two ni wọ́n ti gba ilẹ̀ kò sí dídà kankan láàrin wọn o wọ́n ní ẹ máa lọ ẹ sórí títì. ṣe ọgbọ́n ti gba gbogbo ọbaládé tó wà lórílẹ̀‐èdè Hausa hmm. ẹ bá wo gómìnà àwọn alákòóso ìpínlẹ̀ tó wà ní gbogbo orílẹ̀‐èdè Hausa lónìí Fúlàní ni gbogbo wọn o ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n bá hmm. àwọn ìyá wa sùn lẹ́sẹ̀ kúkú ó ti tó gẹ́ alùbàtà ìdáre hmm. bẹ́ẹ̀ ni wọ́n ní kàkà kí n dọ̀bálẹ̀ fún Fúlàní Ọlọ́run ò ní jẹ́ èmi ò ní torí wípé mo fẹ́ jẹran kí n máa dọ̀bálẹ̀ fún fúlàní o gbogbo ọmọ yorùbá bàbá olówó ti sọ onítàsìkò bá tó ẹ̀yin ènìyàn lẹ máa dìde tẹ́ ẹ máa jà fún ẹ̀tọ́ yín o àsìkò náà ti tó láti dìde ẹ jà fún ẹ̀tọ́ yín hmm. ẹ̀yin ọmọ ìlú ìbàdàn mo kí yín kú oríire o ó yá ẹ dìde ẹ tú ẹ̀yà ẹ tú ẹ̀yà ẹ máa lọ káàkiri ẹ dà sójú títì àsìkò ti tó láti dá ẹ bá wa àjà o àbá ẹnikẹ́ni jà And this is to announce to the rest of the world, especially the United Nations, mm-hmm. the President of America, the Vice mm-hmm. President of America, mm-hmm. the, the, the, President of the EU, and the mm-hmm. President of the African Union. Okay. We are coming, we have come in full force to take over our land with the indigenous people of, of Yoruba nation mm. because it is our right to fight our, for, for land. bọ̀kọ̀ sọ Yoruba nation ṣùgbọ́n òmìnira tó jẹ́ ni wọ́n ń pera wọn o ṣùgbọ́n tó bá fẹ́ ṣe anything yorùbá nation ni wọ́n ń pariwo ìgbà tó bá fẹ́ gba owó wọ́n máa pariwo òmìnira twenty twenty two one million dollar eléyìí tí wọ́n ń gbà òmìnira twenty twenty two ẹ máa gbọ́n ọwọ́ sáwo sí àpò ẹ òmìnira twenty twenty two ṣùgbọ́n gbà tó fẹ́ lọ gbóhùn sáfẹ́fẹ́ wọ́n ní yorùbá nation ṣe bẹ́ẹ̀ tí ń rí ara àwọn kan tá à ń sọ nìyẹn wọ́n ń kó ẹrẹ̀ bá ìrìn àjò bá ṣọ́gùn yorùbá nation látàrí àwọn nǹkan tí wọ́n ń ṣe. and we signed we signed the, uh, it was Lord Lugard that that, uh, that amalgamated the, the, the, the northern and the, and the southern part of Nigeria in January 1st 1914 and the amalgamation expired January 1st 2014 hmm. therefore we are not happy with the relationship uh, that we are having with Nigeria. Therefore, we have gone back to our nationhood. Please United Nations warned Nigerian government not to attack our soldiers. Our soldiers are out there to take over our land. <laughs> ah ìjìnlẹ̀ ah ọlọ́run o ṣé wọn bá mi ń dì ẹ́ ni àbí wọn ló ń dira ẹ̀ ṣé bẹ́ẹ̀ bọ́kàn tó sọ ó ní we are soldier are out there àwọn sójà wọn wà níta ń bẹ̀ yẹn wọ́n wà ní amúlùdùn fm kí United Nations máa gbọ́ báyìí ṣé àwọn sójà yín wọ́n out there pẹ̀lú àwọn mẹ́rin tẹ́ ẹ kó síta àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ pè kákàkiri èyí tẹ́ ẹ pè ní bọ̀nú ẹ pè èyí tẹ́ ẹ pè ní akwa ibọ̀n ẹ pè níbẹ̀ gbogbo bí ilẹ̀ yorùbá ṣe tó ẹ nílò èèyàn mẹ́rin ẹ ò mà rẹ́yàn mẹ́rin ọ̀hún kó síta ẹ ṣe pèyàn ní bọ̀nú ẹ pèyàn ní akwa ibọ̀n ẹ pè kan ní bìní bẹ́ẹ̀ ṣe pè wọ́n kákàkiri yẹn kéèyàn mẹ́rin tó pé o ẹ̀yin wá ń sọ wípé kí àwọn ará ìlú àwọn ọ̀dọ́ kí wọ́n kó jáde o kí wọ́n túyáyá o kí wọ́n túyáyá o kí wọ́n <laughs> kí wọ́n take life wọn into their hands o ẹ rí i pé ìkà nìyí ṣé ìgbà tí bàbá yàgbó sábẹ̀ sí ń ṣe rálì kiri àwọn kan pariwo ni ó yá ẹ máa lọ Ìbàdàn yá Oǹdó yá Òṣogbo yá kí bàbá kọ́ńkọ̀ jòkó kí wọ́n kọ́wọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìwọ tí èyí àti Dúpẹ́ Onítìrí tẹ̀ ń ṣe yìí ẹ ò kúrò lójú kan ẹ sì bẹ̀rẹ̀ sí fi ẹnu ẹ fi ń tì àwọn ènìyàn ẹ tì wọ́n tì wọ́n tì wọ́n títí títí títí tí ẹ fi gbé wọn dé inú ẹ̀wọ̀n kì í ṣe bèbè ẹ̀wọ̀n o inú ẹ̀wọ̀n gangan sẹ́ńtà ẹ̀wọ̀n àárín inú ẹ̀wọ̀n ni wọ́n ń gbé báyìí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín tẹ́ ẹ sì mọ̀ wípé ẹ ò lè ṣe nǹkan kan láti ìgbà yẹn síbi tí a wà yìí báyìí wọn ò béèrè o àwọn ọmọ wọ̀nyí dá o wọ́n nẹ́bí o wọ́n nára o èyí tó fìyàwó fìyàwó ńlẹ̀ o èyí tó fọkọ obìnrin wà nù wọn o tó kọ́mú síta tó tẹ́tú ìhòhò ọmọlúàbí ẹ̀ tẹ́tú síta nítorí àìmọ̀ nǹkan mọ̀ nǹkan yín torí pé ẹ̀ ń dètẹ̀ ọmọ adéyẹmọ wọ́n wá sọ wípé àwọn sójà yín wà out there ṣé àwọn tẹ̀yìn orí ènìyàn ń pè ní sójà àwọn tí ẹ wọ inter house sport green house nígbà tí mo wà secondary school green house ni mo wà interhouse sport tún green house wa gan dájú yẹn lọ tẹ ẹ kó sí wọn lọ́rùn tẹ ní kí wọ́n lọ gbóhùn sáfẹ́fẹ́ nítorí owó àwọn wọ̀nyẹn náà wọ́n ní àìmọ̀ṣẹ́ ń kọ́ ọmọ orogún òun ló jẹ́ kó torí bomi gbígbóná owó tí wọ́n fẹ́ fún wọn torí pé wọ́n arẹ́njí ni wọ́n arẹ́njí wọn ni torí pé tó yẹ pé bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí nǹkan tí wọ́n jẹ́ yìí la bá bẹ́ẹ̀ wípé ah, àwọn fẹ́ àwọn ti gba ilẹ̀ wọ́n ti declare United Nations gan ti gbọ́ sí i wọ́n ti fún wọn ní ìwé ẹ wá nílò èèyàn mẹ́rin. ìwé ilé tí chief of army staff yín tó ṣe síta ìyá Kogi kẹ má lè rí èèyàn mẹ́rin kó síta wípóyá ẹlẹgbọ́n sáfẹ́fẹ́ ẹ kọ́kọ́ pè ráǹdì gbogbo bí Ìbàdàn ṣe tó ẹjọ́ ṣé wọn ni wọ́n fẹ́ báyọ̀ gbọ́ ṣàásọ báyìí lè lè ní pé òun fẹ́ ṣe rálì ní Ìbàdàn ní àwọn èèyàn ní ti kó. tẹ́ ẹ bá ti rí mi pé mo wá jáde mo ṣètò lé wọn lórí ara àwọn nǹkan tí mi ò fẹ́ nìyẹn kẹ máa pa irọ́ fáwọn ènìyàn kẹ máa tan àwọn ènìyàn ìjọ ò la fẹ́ tanra wa dà òótọ́ ló yẹ ká máa bára wa sọ a fẹ́ gba orílẹ̀-èdè ni a ò tí ì gbà á ẹ̀yin sọ wípé ẹ ti gbà á ẹ ti declare United Nations kan máa gbọ́ báyìí o àwọn sójà yín wà níta o jọ́sẹ̀ yẹn náà pè ní sójà sójà yín wà níta báyìí o ìwéré ilé ó yẹ kó wọn lọ síbẹ̀ wọ́n ń pa àwọn èèyàn ní ìwéré ilé báyìí sójà yín tẹ́sọ wípé ẹ ní wọ́n wà out there wọ́n wà outside there yẹn ó yẹ kó wọn lọ sí ìwéré ilé kí wọ́n lọ bá àwọn fúlàní tó wà ń bẹ̀ kí ló dé torí one million dollar ilé tẹ̀ ń dá tí wọ́n ń dá sí yín lọ́wọ́ ẹ wá torí ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ń sàkámàǹjẹ ẹ ń skáàmù àwọn ènìyàn pẹ̀lú bí ìyà ṣe ń jẹ ìran yorùbá yìí kì í ṣe àwọn kan tá a nílò nínú struggle yìí ni o ká bára wa sòdodo ọ̀rọ̀ ìjìnlẹ̀ ìyàdúpọ̀ onítìrí eléyìí tẹ̀ ń ṣe wọ̀nyí ẹ fi ń ba ojú ọmọ yorùbá jẹ́ ni torí pé àwọn tí wọ́n jẹ́ wọ́n nàìjíríà pàápàá jùlọ àwọn aṣíwájú bloggers gbogbo àwọn nǹkan tí wọ́n rí tí wọ́n fi ń bu ẹnu àtẹ́lu yorùbá nation nìyẹn tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ni má jẹ́ kẹ́ mọ̀ ara àwọn èèyàn tí wọ́n rí ní èèyàn bíi mẹ́wọ̀ọ́láká ọba ńlá elizabeth àwọn èèyàn tí wọ́n rí ní tí wọ́n fi ń bu ẹnu àtẹ́lu yorùbá nation wípé ṣé yorùbá nation tó yẹ pé ọ̀rọ̀ bí owó bí owó nídìí tiwọn ẹ̀yìn àtẹ̀tí sọ níbi tẹ́ ẹ sọ dé ee eléyìí gbé thirty thousand pounds sílẹ̀ o ó lóun yá ìran yorùbá lówó ẹ gbọ́ra yín dáadáa iná ẹ jòkó ẹ gbé làákàyè kalẹ̀ kẹ́yìn náà máa gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ẹ rán ẹ yá ìran yorùbá lówó ẹ mọ nǹkan tó ń pè ní ìran ni generation hey. ah ọlọ́run o àtàwa tá a wà báyìí àtàwọn ọmọ ọmọ ọmọ tó ọ̀tẹ̀ tí ìbílẹ̀ ti kó papọ̀ yẹn ẹ yá ìran yorùbá lówó wípé ẹ fi gbé adelé wọlé ṣé bó ti ṣe ń gba orílẹ̀-èdè nìyẹn ni kọ́lọ́run máa ṣàánú fún wa lọ́wọ́ àwọn ará ibí yìí mà ní. gbogbo nǹkan tẹ́ ń ṣe wọ̀nyí lẹ fi kó ẹrẹ̀ bá ìrìn àjò yìí o tó tọ́ bá máa sọ àwọn ìyá tí wọ́n ń sanwó bàtà bá máa ṣe fídíò síta ee wọ́n ti gba owó wọn o àwọn ti dáwó dáwó o àwọn ti sanwó sanwó nínú Yorùbá nation o wọn ò wá. torí pé sàn láàárín wọn ní ajé ní mú ní pẹkọrọ wọn ò wá nílà wípé à òmìnira tó ń jẹyẹ tún ló gbowó lọ́wọ́ àwọn o wọ́n máa wá kó gbogbo wa papọ̀ Yorùbá nation ni o wọ́n gbowó lọ́wọ́ wọn o ṣèbẹ̀rẹ̀ bí wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ ni o ẹ sì wo nǹkan tí ìjìnlẹ̀ sọ. So wípé team movement of from now from now ló sọ ó ní any movement from now o adelé máa jáde ẹjọ́ láti ìgbà yẹn sí bíbá yẹn mọ́yé oṣù tó ti jẹ́ ni adelé ti wá jáde ṣé adelé ti wá jáde láti ìgbà yẹn òun lẹ́tì wàtá wa ń sọ wípé ìyá yìí irọ́ ni wọ́n ń pa á àwọn kan wá sọ wípé àkílódé ẹ ẹ fún wọn láyè ṣèbí ìyá fẹ́ gbé adelé wọlé ni ẹ jẹ́ kó gbé wọlé ṣe láti ìgbà yẹn náà kò yẹ kán ti gbé adelé yẹn wọlé ìbẹ̀lẹ̀ kan kò ṣe ni wọ́n ń sàkà máa ń jẹ àwọn èèyàn ẹ má sì gbàgbé pé the same strategy tí ìyá yìí lò nígbà five million petition the same thing yẹn náà ló ti padà ń lò lórí one million dollar ó ní tí five million petition bá ti pé ó ní United Nations ah ó ní wọ́n máa wọlé wá ni orílẹ̀-èdè àti wà nínú orílẹ̀-èdè wa nìyẹn wọ́n ti sọ náà nígbà tó dorí adelé wọ́n ní tí one million dollar bá ti pé báyìí wọ́n náà máa gbádélé wọlé ẹjọ́ láti gbà yẹn one million dollar ò tí tó ń pé ẹ ti mọ̀ pé irọ́ ni wọ́n ń pa ẹ̀tàn ló bá dé òun la fi ń rọ̀ wá la fi ń bẹ̀ wá wípé ẹ jẹ́ kí á dúró ẹ máa gbọ́ o. To wage war against our soldiers, we are going to defend our land. It's our property and it's our right. We have the right to declare our nation. We have the right for self-determination. Please, United Nations, hmm. this is to tell you that ah. we are taking over our land today, the 28th of May, 2023. Yoruba Nation is a nation. And as from today, everybody that wants to, uh, uh, to address us shall address us as a Yoruba Nation. Hmm. We, we don't have anything to do with Nigeria again, and we don't want to have anything with Nigeria That's anymore. And uh, there is mm. nothing, nothing, ah. with, nothing can make, nothing will ever April make 28. us to, with, to Nigeria anymore. Never and ever. The end has come. We are a nation. Wọn ò ní àwọn fẹ́ gba orílẹ̀-èdè, wọ́n ní àwọn ti wà ní orílẹ̀-èdè àwọn. Gbogbo ọmọ Yorùbá, àwọn ti gba ilẹ̀. Ẹ má jà o, pàápàá jùlọ ìtẹ̀wà nílùú Ìbàdàn, ẹ má jà ẹ tí ẹ wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ má nípínlẹ̀ Ògùn ẹ má jà ẹ ṣáà jáde àwọn ohun tó jẹ́ ti bàbá yín ní kẹgbà ẹ tí mhm. ẹ wà ní ibodè sẹmẹ àti àwọn ẹ̀ṣọ́ ibodè wa káàkiri gbogbo orílẹ̀-èdè Yorùbá pátápátá ẹ dìde ẹ gba àwọn ìní wa padà ẹ tí ẹ wà ní ibùdókọ̀ ojú omi ibùdókọ̀ òfurufú ẹ dìde lásìkò yìí eriwo ẹ dìde gbogbo enumọlẹ ilẹ̀ Yorùbá ẹ dìde gbogbo àròjọ ní ilẹ̀ Yorùbá ẹ dìde gbogbo gbogbo àwọn tí wọ́n ti kú àwọn aláìṣẹ̀ tí wọ́n ti ta ìjẹ wọn sílẹ̀ ilẹ̀ ah. Yorùbá ẹ dìde o àsìkò ti tó mo ní àsìkò náà ti tó àsìkò ti tó ẹ sọ fún gbogbo wọn pátá níbikíbi tí wọ́n bá wà gbogbo ọmọ Yorùbá ó yá ẹ dìde ẹ dìde no kò sẹ́ni arrangement o kò sí ọ̀gá kò sí leader o. a fẹ́ máa gbé ìgbé ayé ìrọ̀rùn a fẹ́ máa lọ ilé ìwé ọ̀fẹ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ àfẹ́ sùn. kò sí ẹni kọ̀ọ̀kan pé àwọn tó sọ wípé kí wọ́n dìde àti sẹ̀mẹ̀ bọ́dà o kínní kan bọ́dà o kí wọ́n dìde yẹn o kò sẹ́nìkan tó ń líìdì wọn níbẹ̀ o ó ṣàníkọ́ olúkálukú kí wọ́n máa jáde níyàrá ó yẹ máa dìde máa dìde máa dìde lẹ́yìn àwọn mẹ́rin tó lọ sí amúlùdù fm yẹn ó tán o tẹ́lí tí wọ́n wọṣọ sí lọ́rùn yẹn kò ti sí ẹni ọ̀dà pẹ̀sìn o ìyàdúpọ̀ onítìrí gan kò jáde síta wọn ò tẹ́ ẹ rí ní gbogbo ọjọ́ yẹn lẹ́yìn lọ́jọ́ yẹn tí wọ́n lọ gbóhùn sáfẹ́ nǹkan bí oṣù méjì Ìyádúpẹ́ Onítìrí ẹ ò gbóhùn ẹ̀ níta ó lọ bámbám ni kò sẹ́ni tó rí. nílẹ̀ Yorùbá ti pé wọ́n dìde àṣà we need to take over our land <laughs> àsìkò ti tó láti gba ilẹ̀ bàbá wa àjagun o. Hmm à ń fa wàhálà hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe sọ fún wọn wípé ìjọba délé wọ́n ń bọ̀. àlọ́ ah, gbogbo ọmọ Yorùbá ẹ dìde o àsìkò tí adelé náà tó fẹ́ wọlé dé ó ti dé wọ́n ní kí wọ́n lọ pàdé adelé bóyá ní ọjà Ọ̀tà náà ti fẹ́ lọ pàdé adelé ni àbí ní mẹ́ran <laughs> ah, ọlọ́run ṣàánú fún mi. Uh, the Yoruba eh? nation has taken over Thank you, Father. Radio station in Ibadan. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Thank you, Father. Possibly Ah, breaking news, breaking news, breaking news. Wọ́n náà ti gba ilẹ̀. Nǹkan tó wá mú mi, ó sọ fún wọn wípé gbogbo àwọn fídíò ìjẹ tí ń ṣe gbogbo ẹ̀ la bá yín kó pamọ́ torí pé lọ́jọ́ tọ̀rọ̀ bá máa kàn Ìgbà tí bàbá Ìgbòho ṣá wá sọ̀rọ̀ wípé ọjọ́ méje ni wọ́n fún wọn àwọn Fúlàní tó wà ní Ìwéré Ilé tí gbogbo wa gbọ́ fídíò gbogbo eléyìí tí White Lion yẹn ni spokesman Ọláyọmí Kóìkì tí wọ́n ṣe nǹkan tí wọ́n rí nìyẹn o tí wọ́n bọ́ síta tán bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi kò sí ọ̀rọ̀ tí ìyá kun ibi ò sọ tán ṣe bẹ́yìn náà ni ẹ ti gba ilẹ̀ yín ẹ̀yin náà ní ọmọ ogun kí wàá kí ló ti wá fa wàhálà bàbá Ìgbòho ṣá fún àwọn fúlàní ní ọjọ́ méje ẹ̀yin náà lè sọ wípé fún wọn lọ́jọ́ mẹ́ta ó ṣe wá di wàhálà ṣe bóò ni ìjìnlẹ̀ sọ tán nísìnyí wípé ẹ̀nà ọmọ ogun àwọn ọmọ ogun yín tí wọ́n ti wà níta ẹ sì ní chief of army ìyá Kogi ni kí ló wá dé kírẹ́tẹ̀ ń dìtẹ̀ ọmọ Adéyẹmọ kí wá ní wàhálà titi yín ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ kí àwọn news kí wọ́n gbé kí punch kí bbc kí wọ́n. bàbá yìí ò gbọ́dọ̀ ṣe nǹkan kan bí arédó station ni o bóyá news ni o bóyá àwọn AIT NTA ló gbé wọn ni wàhálà dé báyìí àdúpọ̀ onítìrí ẹni tó ní pé wọn kì í fi Yorùbá ẹ fún àwọn èèyàn síta wípé lọ máa ṣe rálì yẹn ẹ sọ wípé wọn kì í fi rálì ń gba orílẹ̀-èdè kí ló wá mú ẹ̀yin tẹ́ ẹ kó àwọn èèyàn títa kọ́ lọ máa ṣe rálì láì mọ̀ wípé àṣé bí wọ́n ṣe ń kọ orúkọ àwọn bàbá wọ̀nyí sí vest tí wọ́n ń tẹ àwòrán wọn sí olówó ìyàdúpọ̀ onítìrí èmi ò ríro eléyìí rí o ẹ sì ń lo gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe wọ̀nyí ẹ fi ń dojú ti ìran yorùbá ẹ fi ẹ fi ń kó ẹrẹ̀ bá ìrìn àjò yorùbá nation látàrí àwọn nǹkan rádaràda tẹ̀ ń ṣe wọ̀nyí ẹ lọ jáwọ́ ń bẹ́ o ẹ lọ jáwọ́ o ẹ̀ ń tẹ̀sí bá wọn dá owó hmm. <laughs> wọ́n sàkámà ń jẹ yín ni wọ́n ń gbá yín ni o wọ́n ò fowó yín wọ́n ò fi gbé adelé kankan síta o adelé ẹyọ kan báyìí tí wọ́n fẹ́ gbé jáde kò sí o ẹ lọ yára yín lọ́pọlọ bèbí ti ṣẹ́jú o àṣírí wọn ti tú tipẹ́tipẹ́ o ẹ̀yin tẹ̀sí kù síbẹ̀ bóyá wọ́n ń lo nǹkan fún yín ni torí èmi rò bí ọ̀rọ̀ yìí ojú lásán ni bàbá mi ayé ìtàn tòsàn ẹ káàbọ̀ sórí ètò wa warning they are telling them to come out and commit suicide <laughs> nígbà tí ẹni wọn bàbá mi bàbá mi bàbá lẹ́kìtì ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun gan ni bàbá mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò wa ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn gbogbo bàbá mi ayé tùsàn wọn ní àwọn boy scout bẹ́ẹ̀ ni àwọn boy scout gan vẹ́ẹ̀sì wọn da jù yẹn lọ ẹgbọ́n kan tí queen queen queen gbin sọ. So ó ní wọ́n ní kí wọ́n lọ kí wọ́n fáwọn àwọn fúlàní ní ọjọ́ méje kí wá ní problem ẹ kí ni ìṣòro ti tiẹ̀ ìwọ náà sọ fún ìyàdúpọ̀ onítìrí kó fún wọn ní ọjọ́ mẹ́ta ṣèbí ẹ sọ wípé ẹ ti gba ilẹ̀ ẹ ọmọ ogun ọmọ ogun yín wà ní ìyàmóye ní Kogi ẹ̀yin náà ẹ kọ́ ọmọ ogun yín síta kẹ lọ sí ìwéré ilé ṣe ẹdẹbẹ tí wọ́n lé yín padà ní kí wá ní ìṣòro kí ni ìṣòro yín gangan gangan lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn inú ọmọ adéyẹmọ ló ń bí yín inú yàá sì bí yín pa ni tí pé gbogbo ìmọ̀ràn yín ẹ ò fẹ́ kí bàbá yìí kí wọ́n lọ kí wọ́n dé ṣùgbọ́n nígbà tí ọlọ́run wá gbéṣẹ́ ẹ̀ dé iṣẹ́ ìyanu iṣẹ́ yìí ah tọ́lọ́run wá tọ́lọ́run ṣe iṣẹ́ yìí tó mú yín tó tì yín sẹ́gbẹ́ kan tó jọ yín lójú gbogbo ẹ̀ ó wá yà yín lẹ́yìn bó ṣe ṣẹlẹ̀ bàbá jáde o gbogbo bàtà fi ń celebrate bí bàbá ṣe jáde orí ń fọ́ wọn ni inú ń bí wọn ni wípé ee Ìgbòho ṣá jáde àwọn ò ní rí ibi tí gbowó mọ́ o àṣírí ti tú o irọ́ ni wọ́n ń pa kò sí adelé kan níbì kan ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tá a play fún wa ní láti ìgbà yẹn April twenty eight tí wọ́n ti lọ gbóhùn sáfẹ́fẹ́ lámúlùdù fm ní ìjìnlẹ̀ sọ wípé any moment from now adelé máa jáde ṣé adelé yóò tuntun jáde láti ìgbà yẹn oṣù kejì lónìí ọdún wo la wà yìí òmìnira twenty twenty two ṣé twenty twenty two la wà yìí ni àwọn aláìmọ̀ nǹkan mọ̀ nǹkan àwọn ìkà àwọn olè alọkólóhùn kígbe ọ̀bàyéjẹ́ ọ̀dàlẹ̀ onírìkíṣí alábòsí alábòsíẹ́ ọlọ̀tẹ̀ ń làwọn ọmọlẹ́yìn ìyá onítìrí àti onítìrí ẹ̀yin ẹ̀ ò rí akíkanjú ọkùnrin ogun ẹjọ́ eléyìí tó ṣẹlẹ̀ sí bàbá wa Ìgbòho ṣá <laughs> mo ní kí DSS kan kó ṣàtẹ̀wá bẹ̀ yín wò sẹ́ ẹ̀ kẹ́ wá mọ̀ wípé ẹ̀wà kì í ṣe oúnjẹ àjẹsùn DSS yọ bàbá mi bàbá lẹ́kìtì ẹ ṣeun gan ni bàbá mi bàbá mi ẹ ṣeun gan ni a kó iṣẹ́ takuntakun Elédùmarè á fún wa ṣe o orílẹ̀-èdè Yorùbá ó máa wá sí ìmúṣẹ láṣẹ Ìdùmarè tó bá sì máa dé kò ní bá èmi àti nínú sàréè gbogbo apáta tí a ń jìjàǹgbara ẹ̀ nínú ọkọ̀ọ̀kan àti òtítọ́ orílẹ̀-èdè yorùbá àbáwá láyọ̀ kò ní bá ẹnìkan nínú àìsàn yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá sẹ́ ẹ̀gúsí ló máa ń jẹ ẹ́ gbogbo ìlàkàkà wa wípé kí ilẹ̀ yorùbá kó lè dáa ah wọn mà ní wọn kọ́ wọn mà ní gbà lẹ́yìn wa aṣojú ẹ̀mí èmi àti yín láṣẹ Èdùmàrè àwọn ìka àwọn ọ̀bàyéjẹ́ ẹ wá jòkó ẹ bẹ̀rẹ̀ sí ń tàn àwọn ènìyàn ẹ̀yin sọ wípé ẹ̀ ń jìjàgbara ṣé bí wọ́n ṣe ń jàgbara lẹ́ ń jàgbara yìí èpè ni wọ̀nyí mo máa ń sọ mo ní ẹ bá mi mú fídíò ibi tí bàbá Professor Banji Akíntóyè tàbí bàbá Ìgbòho Òòṣà tí wọ́n ti ṣépè fún yàn rí ẹ mú síta wípé bàbá Ìgbòho Òòṣà o wọ́n sọ wípé ẹni tó bú mi gbogbo bíṣọ ẹkọ rí bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ bí wọn tó ṣé ẹ rí i pé bàbá yìí kan tẹ̀ wọ́n tẹ̀ wò bí pé àwọn tẹ̀ rí yàn gan ni dèbí pé àwọn àmà wa dá lóhùn ṣùgbọ́n lọ́sẹ̀ ìyá pípọ́ ní tìrí ni kó má tí ìgbọ́pọ́ porúkọ òun lórí ṣánẹ̀ kan ni ẹ máa gbọ́ òun bọ̀ wá kó wọn òun á ṣe igbá kan èpè yìí ni ẹ sì wá sọ wípé irú ẹni bẹ́ẹ̀ yẹn á darí jàǹgbára ẹjọ àwọn tó ń gbéṣẹ́ pè yẹn ọmọbo ni wọ́n ṣé kìí ṣe Yorùbá ni wọ́n ni ṣé Ghana ni wọ́n ni ṣé Ghana ni wọ́n àbí Cote d'Ivoire ni wọ́n ṣebí yorùbá ni ìyá náà ń jà jàǹgbara fún kí ló dé tó ń gbé àwọn èèyàn ṣépè ṣé irú ẹni bẹ́ẹ̀ lẹ wá ń pè ní. ìyá onítìrí kì í ṣe adarí kò sẹ́ni tó mọ kò ló ẹ̀ lọ́yọ̀ọ́ ẹ wo orí pọ́ǹṣì ẹ wo orí bbc wọ́n ṣe gbé bàbá wa Ìgbòho ṣàkàkà kiri níwùsì mélòó lẹ́rí pé ó gbé bàbá ìyá Dúpẹ́ Onítìrí ta ló mọ̀ ọ́ ta ló mọ̀ ọ́ bọ́ná ta ló mọ kò ló ẹ̀ lọ́yọ̀ọ́ ta ló gbọ́ rí olóṣó Abíọ́lá òun náà ń sọ̀rọ̀ tí kì í bá ṣe iṣẹ́ ẹkú bẹ́ẹ̀ tó fún láyé jẹ tó gbé sórí tó tó ń pàtètè ẹ̀ kiri ta ló mọ̀ ìyádúpọ̀ nítìrí níbo ló ti já wá. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ń dáwó tó sọ wípé òun fi ìran Yorùbá ń dáwó ìran Yorùbá ò yáwó lọ́wọ́ ẹnì kankan yín o ìran Yorùbá ò yáwó lọ́wọ́ yín o àwọn tó gba owó lọ́wọ́ yín ìjìnlẹ̀ àjàkárùn-ún eh, eh, Queen, Queen, Queens B òun ni kẹ́ ẹ lọ bá o tẹ bá fẹ́ gbowó yín torí pé à ń gbọ́ oní thirty pounds oníkinní kan pounds tẹ́ ẹ̀ ń gbé kalẹ̀ tẹ́ sọ pé ẹ fi ìran Yorùbá yáwó ìran Yorùbá kì í ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ẹnìkankan yín o ìran lásán yìí o ìran kì í ṣe ẹbí kan o kì í ṣe ìdílé kan o ìran Yorùbá ò yáwó lọ́wọ́ yín o torí pé ìran Yorùbá ìran tó gbajúgbajà ni wá ẹni iyì ẹni ẹ̀yẹ kò síbi tá a bá dé lágbàáyé ẹ gbọ́ ni adúláwọ̀ ṣé oògùn adúláwọ̀ lẹ́wà sọ wípé kí àwọn kan máa wá yá lówó torí pé wọ́n fẹ́ gbé adelé wọlé wọ́n ń tàn yín ni o tó bá sì ń tàn yín ẹ̀yin gan ẹ má tanra yín ẹ̀yin tẹ́ ẹ sì ti fọ́ tẹ́ ti kó sí tíráàpù wọn ẹ̀yin ní kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ yọra yín bẹ́ẹ̀ ṣe fẹ́ gbowó yín ìran yorùbá ò yáwó lọ. láti pàtàkì tí ṣe yorùbá nation kò tí ì síbi tí bàbá ìgbòho ṣàdúró sí wípé ó yá ìbẹ̀rẹ̀ sí wa máa wá yá ìran yorùbá lówó ó yá àkáǹtì ní ẹ̀bẹ̀rẹ̀ sí wa máa wá dáwó sí i ìran yorùbá nílò owó gẹ́gẹ́ bí eléyìí tí ìyàdúpọ̀ onítìrí ń ṣe sàkámà ń ni o bàbá ìgbòho òòṣà bàbá pòfẹsọ banji akíntóyè mo ti tún sọ bàbá ìgbòho òòṣà bàbá pòfẹsọ banji akíntóyè àwọn la mọ̀ gẹ́gẹ́ bí adarí gidi adarí rere ẹni tó ní ìfẹ́ ìran yorùbá tí wọ́n sọ wípé ìran yorùbá a gbọ́dọ̀ bọ́ kúrò lóko ẹrú a gbọ́dọ̀ gba ilẹ̀ wa ká gbára wa ẹ máa gbọ́ gbólóhùn yẹn lẹ́nu bàbá ìgbowóṣà a gbọ́dọ̀ gbára wa lọ́wọ́ àwọn darandaran darandaran tí wọ́n ń jẹ gàba lé wa lórí lórí ilẹ̀ wa báwo ṣàkọ́tọ̀ máa ń sọ nìyẹn o kò síbi tí wọ́n ti dúró sí pé ẹ́ kinní kan èpè yìí ìyá Dúpẹ́ mi ò tí mọ ẹ̀dá àná àwọn èpè mi tán bá ń ṣẹ́ láti ìgbà tí mo ti dé láyé ìrìn tẹ̀ tí gbọ́ mi rí ẹnu yẹn dúpẹ́ ló ti wà ti gbọ́ èpè yìí ni èpè nation gan wọ́n mú níbi tó ká wọn lára dé gbogbo àwọn voice yẹn ló wà ńlẹ̀ wípé ìgbà tí wọ́n sì jọ wà ní ọ̀dọ̀ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní ọjọ́ ọjọ́rú òun ni wọ́n mú tí wọ́n fi máa ń bọ́ra sí òwò tí wọ́n ń gbéra wọn ṣépè láì ṣe bàbá Ìgbòho ṣá ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń kọ́ ṣèbí <laughs> wọ́n ní wọ́n ní ẹni da ẹrú lérú ń tàn gbogbo ẹ̀ náà wọ́n padà wọ́n padà já sásán ni ọlọ́run padà jẹ́wọ́ ara ẹ̀ ni torí pé ọlọ́run kì í ṣe ọba ìkà ọlọ́run mọ̀ wípé ọkọ̀ kan pẹ̀lú inú kan àti òtítọ́ ni bàbá Ìgbòho ṣá fi ń rin ìrìn àjò Yorùbá nation yìí tí kì í bá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́rí tí wọ́n là kọjá yẹn <laughs> a ní ìmọ̀ràn tá a mà ní kí a lọ sájò kí a má dé ọlọ́run mà ló kó wọn yọ wọn ní ìfẹ́ tí a sì ní fún àparò ní kò ju kí a fi dálá lọ orí ẹyẹ mà ní òpẹyẹ gbogbo ẹ̀ náà la padà rí tí wọ́n mú ọjọ́ ìpè tí wọ́n ń ṣépè lọ́tún wọ́n ń ṣépè lọ́sì ṣùgbọ́n ọlọ́run ó kó bàbá yìí yọ ẹ ti mọ̀ wípé pẹ̀lú inú kan ọkọ̀ kan eléyìí tí wọ́n ní gẹ́gẹ́ bí Elédùmarè ṣe dá wọn ìwà wọn tí wọ́n ní tó jẹ́ wípé báyìí ni wọ́n ṣe jẹ́ wọ́n tẹ́ inú wọn kalẹ̀ ni wọn ò fi igbá kan bọ̀ kan nínú wọ́n gba everybody mọ́ra wọ́n ní ẹ̀mí ìkóni mọ́ra pẹ̀lú pé wọ́n ṣe kó wọn mọ́ra tán kẹran mẹ́rò náà ó ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná ní July 1st ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run padà fi àyè ọpẹ́ sílẹ̀ wọn ò ó ṣe ní láàánú wípé odidi ẹ̀mí èèyàn méjì ló bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo bí wọ́n ṣe gbìmọ̀ hmm, nǹkan tí wọ́n rò kọ́ hmm, òun mà lẹ́yìn amàpadà kọ́ kò í ṣòla padà rí yẹn o torí pé èrò wọn ni wípé ilé yẹn wọ́n fẹ́ wọ́n fẹ́ sọ di èrò torí pé gbogbo èrò wọn ni pé kí wọ́n lọ wọ́n ní òru lẹ̀rẹ̀ rìn òru náà máa ń ṣèkà lílọ tí wọ́n lọ yẹn wọ́n fẹ́ sọ ilé yẹn dilẹ̀ ni kọ́ má ti ẹ̀rẹ́ nìkan mú jáde ṣùgbọ́n a dúpẹ́ ẹ wá wo gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ẹ̀yin wá kóra yín jọ ìjìnlẹ̀ máa kọ̀ sí ẹ bẹ̀rẹ̀ sí wa máa wá sọ rádaràda lẹ́nu kí lè jẹ́ last one fún yín tẹ́ ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bàbá yìí láìdá kí ni wọ́n gbà lọ́wọ́ yín ìgbà tí wọ́n wá sọ wípé àwọn fún àwọn fúlàní lọ́jọ́ méje yẹn ó ti wá pọ̀ jù kí ni ìṣòro yín nínú ẹ̀ ẹ̀yin ẹ̀ kọ́ ọmọ ogun yín lọ síbẹ̀ ẹ̀ ẹ lọ síbẹ̀ tí wọ́n lé yín ni ṣé ẹ lọ sí ìwéré ilé tí wọ́n lé yín padà ni kí wá ní pírọ́blẹ́mù kí ni ìṣòro ayé yín ẹ̀yin olùfẹ́ wa pẹ̀lú pátá la kí ìyá mi princess àjọkẹ́ àdè mo kí yín bá mi prince fash mo kí yín bá mi àkàlàmọ̀gbò tí <laughs> mo ti rí yín ẹ káàbọ̀ padà ìyá ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin olùfẹ́ wa tẹ wá bí pẹ̀lú wa pátápátá ni a kí àwọn tí wọ́n fi ọ̀rọ̀ ìwòye wọn ránṣẹ́ sí wa la rí ẹ̀yin tí ẹ wà ń bí pẹ̀lú wa tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ ń gbọ́ wa a ò fojú pẹni kankan wa rẹ́ o ní orí ìkànnì wa níbí àṣà tí ìṣe ilẹ̀ Yorùbá a ò fi ojú pẹni kankan rẹ́ gbogbo apáta báyìí la sọ fún wa wípé iṣẹ́ kan ni gbogbo wa ń ṣe <laughs> bàbá mi Ọlámilékan Sobo wọ́n ní Dúpẹ́ have no logo <laughs> tirọ́ àti àjàkálẹ̀ àjàkálẹ̀ àrùn àwọn wèrè gbégbé náà wọ́n ní Dúpẹ́ is àbádán property àbádán property ní lóòótọ́ ìyá mi princess Adépéjú abẹ́ẹ̀gbọ́ àwọn ọ̀sìnwó ènìyàn dìndìnrìn òpònú oníjìnlẹ̀ òpònú ayérada a kọ̀ máa la inú a máa pàdé ni ẹ bẹ̀rẹ̀ sí ń tan àwọn ènìyàn ẹ ní ẹ̀ ń jìjàǹgbara ṣé wọ́n ń jàǹgbara lẹ́ ń jàǹgbara yẹn tẹ sọ wípé kí wọ́n máa máa já one million dollar ẹ ti ń fi kinní sí pé àní ó tí one million dollar bá dé kẹ tó gbá délé wọlé ẹ rí i pé wàhálà lélẹ́yìí ẹ ti fi mọ̀ wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ gbogbo strategy wọn kò jọ kò kò kò sí kan tó fi yàtọ̀ sáwọn ni ọmọ yahoo wọ́n á sọ léèlé ní ọ̀tọ̀ lé tí wọ́n ti sọ lọ́la adélélé ní òmìnira lọ́la bọ́sípò ẹ̀tọ́ ẹ̀ lọ́tún là ìyà tó ń jẹ ìran yorùbá pọ̀ ju ilé tẹ̀yìn ṣe lọ yìí o ẹ ti gba ilẹ̀ oníye tí epo jẹ́ oníye tí oúnjẹ jẹ́ lórí igbá ṣé ìran yorùbá ilẹ̀ yorùbá tó wà lẹ́ni ṣé agbègbè ayé ìrọ̀rùn àwa sọ wípé orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́nà àbáyọ sí gbogbo wàhálà eléyìí tó wà lẹ́yìn gbogbo ẹ̀ lólùfẹ́ wa bàbá mi tẹ wà ń bí pẹ̀lú mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wa Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ a ò ní dààmú o ẹ ṣe gan ni o ẹ̀yin tẹ́ wà ń bí pẹ̀lú wa ẹ arọ̀yìn abẹ̀yìn ẹ bá wa subscribe sí orí youtube channel wa àṣàkẹ́ tv show níbẹ̀ ni ìkànnì youtube channel wa bí a ṣe wà ní orí facebook náà la wà. ẹ bá wa gbé ọwọ́ lé líǹkì eléyìí tí a gbé síta yẹn kí ẹ bá wa subscribe sí orí youtube channel wa nítorí pé ẹ àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan náà là ń ṣe sí youtube channel wa jẹ́ pé tó bá ti dọ́dọ̀ yín ẹ̀yin náà ẹ̀ máa rí ẹ bá wa gbọ́wọ́ lé Elédùmarè á ràn lọ́wọ́ a ò ní dààmú o láṣẹ Èdùmarè ẹ bá wa subscribe sí YouTube channel wa Àṣàkẹ́ TV show ẹ a ní òun ni kí á jẹran kó pẹ́ lẹ́nu ṣùgbọ́n ò fa ọ̀nà fún ni ò jẹ́ níbí ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kan ò ee eh, bàbá mi ìmọ́lẹ̀ yorùbá mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wa bẹ́ẹ̀ ni wọ́n ní our love will continue for òòṣà bẹ́ẹ̀ ni ìgbowó òòṣà owó bàbá dami jẹ́kọ́mọ̀ of yorùbá land no going back ni orílẹ̀-èdè yorùbá la fẹ́ ẹ ṣeun gan ni ẹlólùfẹ́ wa ẹ níbi ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yin olùfẹ́ wa tẹ́tí wà bí pẹ̀lú alátàárọ̀ làkì pátápátá ẹ ṣeun gan ni ire lójú owó máa ń rí ire létí máa ń gbọ́ ire lọ́wọ́ máa ń gbámú ire báyìí là ó máa rí lọ́jọ́ ayé wa gbogbo àwa là á máa wá o ẹ̀yin là á máa dé bá ẹni tó bá ní a ò ní wá òun náà ní a ò ní dé bá o ẹ kí a tó máa lọ ẹ jẹ́ kí a kọ áńtẹ́mù orílẹ̀-èdè wa. Iṣẹ́ ẹ̀wá wa kàgbéga kàgbéga kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé pàtìbẹ́rù làbọ̀ mọ́ ká ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ òdà. jẹ́ bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀.